Yes. I don't know. I don't know. I, I don't know. I need um what is that? I need to take what I need. Tell you, Alamomi irun tó ṣe mo mọ̀ pé òun láìkẹ́ ni àgbà tó ti tu sẹ́gbẹ̀ẹ́ kan ló wàhálà àtàwọn àti ìgboro. Eh, mo máa ń tẹ ọwọ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ló dé ọwọ́ yìí steve ni ah, tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí máa ń tẹ ọwọ́ mi bá máa ṣe báyìí pàápàá ẹ gbà o. Ah. tọ́lú àná mi tó bá ti cross pose ẹ̀ bá mi kí ó yẹ kí mi ju kọ̀kọ́ sẹ́nu lórí life chat yìí mo ní ìdọ́rẹ́jì hmm. tẹ́ bá ti ń wọlé sórí platform yìí ẹ jẹ́ bá wa share tẹ́ bá ti mọ àwọn àti ìgboro ẹ bá wa share dọ́dọ̀ wọn torí àti lórí YouTube báyìí Karimo. Ah, ẹ̀gbọ́n ẹ̀gbọ́n Wùmí a fẹ́ sọ a fẹ́ sọ second mo ní question fún àwọn èèyàn I don't want to be ọ̀rọ̀ yìí hmm, ó dẹ̀ kí n edit ni o jẹ́ n gbé fóònù jáde ibi tí fóònù ti jáde God bless you so much àti eléyìí thanks so much I'm great I'm grateful these my new phones you know this is my new phone so ó kù kọ̀ǹpútà kí ni mo fẹ́ o kọ̀ǹpútà irú kọ̀ǹpútà wo la fẹ́ ná sọmọ ìdẹ ok tó bá kan tó bá sọ sọ pé tó bá sọ pé dárúkọ kọ̀ǹpútà kan tó fẹ́ sìn má sọ pé mọ̀ kí ló máa fẹ́ apple yeah apple laptop ó dùn wọ̀n eléyìí ó dùn wọ̀n eléyìí mo ìfẹ́ tẹ́lẹ̀ yóò dùn wọ̀n ni you see old one lele i don't know why i want pink on my phone i want pink but blue like uh, navy blue this is navy blue and also black okay ẹ bá mi share o ṣe ti eyín ẹ̀yìn ẹ má jẹ́ kó ojú yín ṣù ni ojú yín ṣù ni <laughs> ẹ má jẹ́ kó ojú yín ṣù náà bóyá wọ́n fẹ́ wọ́n rí dáadáa ah rọra náà rọra náà you see you see now kò ń ṣe demo na real one mo sọ fún yín pé mo need the phone so i'm coming back online see see see èlé ni wọ́n ta how many millions ní fóònù ní nàìjíríà is about five million <laughs> this phone is about five million in nigeria <laughs> thanks so much ọlọ́run ẹ ṣé o. I don't fond of showing things like that. I don't also because most of fún yín níjọ́ yẹn fóònù wo ni ná fóònù tí mò ń lò yìí tó ti Steve yẹn mi ò fi hàn fóònù eléyìí ń sè mo fẹ́ tà ni ṣùgbọ́n èyí tó bá ti jẹ́ bí òun ṣe iPhone bẹ́ẹ̀ I sell it. Auntie Bola please help me for what for what don't tell me that I'm not here for that please kò sówó Nàìjíríà lọ́wọ́ mi you don't share my pay you don't do anything you i don't i don't have any money for you tí ma sọ pé bóyá eh wọ́n fún mi phone ko wọ́n fún mi mo lọ rà ni nobody gave me because ẹ bá ti pé pé nìkan wọ́n fún mi o i bought it myself o okay aha mo rà fún ara mi ni tí mo lè sọ pé mo need ẹ náà i bought it myself so don't create impression don't ask me for money Any ṣoṣo tó wá sí platform mi tó wá sọ̀rọ̀ ń bíbá ń sìn help me my help your help is not i don't know ní owó ẹ lọ àbí kí bọ́dí kí ti gba help Eh? Nobody should give me liability. I'm not a no, nobody. I'm not a liability to anybody. You must not be a liability to me. Me ò the senior ní Me kìíní, the local government chairman Me mi the ṣe governor ẹ, mi ò kìí ṣe councillor ẹ, eh, president Me mi the senator Me mi the ṣe What about the lo fẹ́ kíni kò fẹ́ mi ti ẹ̀ mọ nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀. Ìbá àjọrọ̀ I won't help you for fun. Nobody must come in gan. Àfi back bá kàn wọ́n, ìṣòro pé You see my phone? Let me before kí n tẹ̀ tó máa lọ kí n tó sọ story. Do you know that six years ago I started blogging on this social media? A lot of people have made money from this social media. Where I give thanks to God because I make a ọlọ́run along ọlọ́run ṣe lówó but be more ṣe ṣiṣẹ́ make it. E. The money I spend on Wi-Fi that I spend on gadgets, money on, on, on, on phone, I never get it on media and the Facebook is not meant to be like that so àwọn tó dẹ̀ wà nídìí ọ̀rọ̀ yẹn náà Nigerians ló wà ń bẹ with conjunction of wọ́n wá lọ you know you understand me uh, so I was spending I was buying ẹ you know the kind of gadgets I use on my blogging I bought a laptop I have iPad yẹn gbogbo ẹ̀ full ni then I'll be spending money nobody giving me and I'm not making the money back And yes, Kuma, you be asking me, Auntie Bola, come and help me. Don't ask me for anything. I don't have your money. Go, no, you don't. In fact, you, those of you, learn from the, go and be listening to your government. The federal government said the other day that local government, you, they are giving some things. You must not be suffering. Whatever you need also in Canada here. Okay, okay, <tsk> or remind me. Let me tell you a story about Canada now what the Canada, especially Quebec, what they are doing now. These days, a lot of governments they are doing things to make their citizens, in one way or the other, to be comfortable. You see, in Quebec now, when you go to hospital, there was, I mean, there's a program going on. When you go to the hospital now, they will fund all your bill. The government will fund all your bill. Tell it, yẹ pé, ìtò bá ti ṣe, tí insurance bá ti cover, you understand me? They will fund your bill. They say go and see doctor. Then they will fund your bill. It's going on right now. That to tell you pay medical, free medical for some, you know. Again, 2,000 some people they are also giving a sherry. Àwọn eyín tí wọ́n fi eyín ike wọ̀nyẹn, those teeth, those teeth they won't feel any ṣe tí wọ́n eyín ike yẹn. 2,000 àwọn sọ pé tó bá ti tó time kan sí wọ́n To bá wù mí àbí to bá wù anybody you can go to the doctor they will fix it for you they will give, give it to you free of charge téèyàn ẹ̀ bá ní problem ètò ẹ̀ máa sanwó láti ṣe there is going on To bá dẹ̀ mọ àwọn nǹkan míì gbà míì ìgbà míì tí mi bá mọ àwọn nǹkan máa my daughter you know what try to google let us know what is happening now in the system what is the benefit wa tí àwa náà lè participate nínú ẹ̀ á dẹ̀ máa ṣí ìmí tó bá ti you understand me ẹnu ọjọ́ mẹ́ta you go and check everywhere in the world i mean in this Canada everybody was just wọ́n kàn approve mọ́tò ni they want to make everybody comfortable here also do you understand me so the same thing Nigeria also is winning every day mo you know why i share the program of the federal government of Nigeria I share it on my platform also because I see that you are not visiting all the news, many things. So you care more. Hey, anymore, you'll be going up and down on the fracas, on the social media. Tẹ́ bá ti ṣe tẹ́ máa máa jà kiri bí olórí burúkú ẹ máa máa show hatred fáwọn kan àǹtí Bọ́lá kọ́ máa help i'm not helping you you understand me if i have money if i don't see people face to face like this if i come to nigeria i'm not going to make money here or anywhere even in nigeria to bá jẹ́ ògùn mi kí wá ní mo fẹ́ máa pín fún wèrè kan tí mi mọ̀ lórí lórí social media i'm not doing that To bá sick gan to bá fọmọ ẹ lórí àgbọn fẹ lórí you have the the go, go, government your, your country is there you have chairman your chairman you have councillors that you can easily see tó bá lè rí governor there is a provision for all this Nigeria government is helping but you all of you beggars you see on the on the media E jẹ́ torí Ọlọ́run o oore tá a ṣe níjọ́ kìíní àná òun lélẹ́yìí tẹ́ fi fi san tó bá ṣoore fún yín máa fi fi san ẹ máa ní kéèyàn fòkó níṣó ẹ tó bá ṣoore fún yín lọ́ọ̀ta yín ẹ torí Ọlọ́run kẹ́dẹ́bọ̀dé bá béèrè owó lọ́wọ́ mi mọ́ o tó bá fẹ́ kí n ṣépè fún ẹ. wo I'm not fond of you know of recent èmi náà ra mọ́tò ra mọ́tò mọ́tò tí mi ti rí pé wọ́n lè approve ọ̀dọ́ kì í ṣe mọ́tò tí mo ní mo fẹ́ náà fún mi yẹn ṣùgbọ́n èmi náà wọ́n approve yẹn fún mi for the first time in Canada and after two months tó bá wù mí three months or five months six months mo lè lọ ṣe ìyẹ̀kí túgbà mi ó ti yé lẹ́mù sẹ́tọ̀ bọ̀bọ̀ ṣé orí pé mi ti ẹ̀ bá yín sọ mo tún wáá fi ń gbìn látijọ́ ìmọ̀ sọ pé mi ní fóònù mi ní fóònù torí pé mi ní ṣe control fún yín láti jẹ́ kẹlẹ̀ máa lò mí láti bá yí àwọn èèyàn jẹ́ kẹlẹ̀ máa gbé story fún mi ẹ refuse bọ̀ tó bá jẹ́ pé àwọn èèyàn tẹ máa gbé story fún tẹ máa ní kó bá yín bá yé wọn jẹ́ fóònù méjì báyìí odidi náà máa rà fún wọn èmi mo rà o you see eléyìí five million abẹ́lẹ̀ no wọ́n náà tà ní ẹja mo ti wò ó ní o mo wo Google ni o ṣé ti rí latest lélẹ̀ mi ò kàn fẹ́ black colour ni you understand me fóònù ọmọ mi dànù na me buy am o nobody must ask me for money I no owe you money you no give me money okay kiwama I should be in Canada I should be getting money gonna the day oríyìn ti wúrú ni má bẹ̀rẹ̀ owó lọ́mìí mọ́. èmi mo rà á tó pé mo sọ pé they got me o ẹ̀kíní kan me i'm not giving you my, money if anybody i'm coming out to curse if anybody come out i mean sending me message that i should help him I'll, thunder will strike you if my mind wo tọkàn mi bá kàn yọ séèyàn bá sọ pé okay i want to give money Talk mi bá balẹ̀ it's another thing táwọn èèyàn bá gùdù sí mi tí mo kàn rí owó tó yẹ pé wọ́n dà sí mi náà ni màá wá fúnyàn bọ̀ kó jẹ́ pé kí n wá lọ gbowó ṣe pé kí n lọ yáwó báǹkì ni àbí mọ́tò tí mo bá kí lọ gbọ́ aya owó ń báǹkì bí skul ohun ti àbí gbogbo nǹkan tí bá gbà kí lọ wá fún yín kí kí ni má bàa ṣe kó ba lè ṣe ẹ̀ṣọ́ mi ẹ rí pé mi ò kí ẹ ṣe ẹ̀ṣọ́ mi because you believe that you ẹ tẹ bá dì pẹ̀lú mi mi ní jẹun mọ́ mi dẹ̀ ní lówó mi dẹ̀ ní ṣe dáadáa mọ́ you don't see that I have a lot of inspiration you see that I'm not coming for you too because ẹni tó bá ti mọ ìwúrà la máa ń tà fún ẹni tó bá ti mọ ìwúrà máa búṣì tiẹ̀ ni okay so never in your life ask me to help you wo ọmọ ìlọ mi tún jí tó béèrè owó lọ́wọ́ mi mi ò fẹ́ sọ síta ìbá jẹ́ kọ́bọ̀ fifty thousand tí mo fún yẹn ẹ́ mo kàn fún ní bí ó ti yé bẹ́yẹn mo kàn fún ní nobody entitled to ask me for any money. àwọn tó kó wọn nàìjíríà jẹ ẹ nílé approach wọn kó fún yín lówó ẹ máa máa kọjú mójú mi kí lẹ fi mí pè náà this time around èpè wà ńlẹ̀ kò dìgbà tí n bá tọ́ orí ògùn orí orí n bá gbórí kíní rẹ jáde wò máa fi àyájọ́ ọlọ́run ṣépè fún ẹ má bèrè owó lọ́mí mọ́ ó kàn mí lára orí ẹ̀ burú ni níjọ́ yẹn mo wa mọ́tò láti ibà lọ sí Toronto six hours go six hours come kódà mi ìdúró tọ̀ lọ́nà mi ò jẹun lọ mo fi dé mi ò jẹun bọ̀ ọmọ mi náà ò jẹun ìgbà tá a débì kan báyìí làwọn ra McDonald's máa dẹ̀ ra McDonald's kò ra milkshake mo ra milkshake ọmọ mi ra chips because we don't like dodo ako oúnjẹ junk food yẹn kàn rùn sí wa ni we do because ko you know i don't just like it mo oúnjẹ tó bá wù mí mo fẹ́ máa jẹ bí fruit ṣó ti yé a jẹun lọ bá a tún ṣe dé a máa lọ ṣe èmi àtọmọ mi ni ọmọ tí mo gbàdúrà tí mo fi ọlá tọ́ tí mo bí mo gbàdúrà fún nìyẹn o a máa jọ lọ ṣiṣẹ́ ni wọ́n á gbé iṣẹ́ míì tí ò dollar fún mi màá sáré lọ ṣe wọ́n á gbé iṣẹ́ dollar tó bá fún mi ní iṣẹ́ ten dollar máa ṣe ní Canada ń bí màá wá ṣèyàn tó wàá jókòó sí Nàìjíríà wàá máa tọrọ bára ẹ̀ máa ti lọ lá àṣẹ ó ní sóríire gbogbo ẹ̀yin tẹ́ máa ń lo ẹ̀yin yahoo yahoo oríṣiríṣi ló wà ẹ máa ti lọ tọ́ àtọ́ lálá ẹ máa ti lọ lọ sílé òòṣà kan wèrè kan wá gbàgbára kan fún wọn ní ká máa dánwò lórí Facebook tó do dán òṣìwò ń bí èpè máa jà ẹni máa fi èpè sí ẹwọ gbó ó ní mọ̀bà tó máa jáwé jáwé jáwé jura tó máa sáwọlé òòṣà tán ti gbógun fún ẹ ó já wèrè ní na me buy am nobody Ọlọ́run gbọ́ Canada mọ̀ pé mi múra ṣé o ti rí na my money get na me buy am eléyìí náà máa change fóònù ọmọ mi gan because mo ti pariwo láti jọ yìí my phone láti jọ yìí tí n bá tẹ fóònù mi láti sọ pé mo fẹ́ play kò ní lọ máa wà lórí fóònù máa máa fẹ́ tẹ̀ máa máa fẹ́ play máa máa fẹ́ post kò ní lọ gbogbo wọn bú mi a máa ní ẹ ayé òṣì ẹ ọyọ kiri kan òṣì ń ta wọn òṣì ń ta kiri kan kémi wá ẹ̀yin tẹ́ bá búyàn tán èmi ò sínú dókàsì tó ń fún yín lówó ńkọ́ ó wà lẹ́wọ̀n ẹ lọ jáde fún kẹ́ lọ protest kẹ́ lọ gbálẹ̀ tẹ́ bá ti gbálẹ̀ ó máa padà wá máa fún yín lówó ó ní bad luck ní ìnà yín tọ́lọ́run bínú sí tẹ́wọ́n ti fún yín lówó ẹ̀ mọ̀ pé ìbínú máa dé sórí ẹni yẹn ni àwọn tí mo fún lówó ń já sí tí mo kàn máa ń ṣe ni máa rí pé mo ṣoore ìbínú ọlọ́run wà lórí wọn tó bá gbé ẹni tọ́lọ́run bínú sí tó lọ gbé tọ́lọ́run tẹ sínú òrùn tó dìdí tẹ sínú òrùn tó wá lọ gbé wọn wọlé ìwọ tọ́lọ́ tí ò bá ṣọ́ra wàá dó sínú òrùn yẹn on behalf of them ni àwọn àwa wọnú ìbòjì tí wọ́n wà ibi tí comfort ọlọ́run fún ẹ tẹ́lẹ̀ ìyí tó ṣẹlẹ̀ nìyẹn pẹ̀lú súlẹ̀ lámàláìkà àti gbogbo àwọn olórin mọ́mọ́ àtàwọn kan gbà yẹn ó fẹ́ kí mi ò fẹ́ ṣe wá sí mọ́ o mo ti ṣe wá sí christian wá sí mo lè ṣe ti mùsùlùmí sìn kò jẹ́ kúrí ẹ pé ìwọ yẹn ẹ má máa rò pé ń ṣe favour fún tẹ́mi ò bá ti wá pín owó ń bí ẹni wá sórí platform do you think I really care I don't miss you the money I use in buying is not your money ẹ mọ̀ pé títí bẹ̀rẹ̀ pẹ̀lú mi lórí social lórí youtube mo ń bọ̀ pẹ̀lú yín by the time tí ọlọ́run bá dá mi lò ẹ ní jẹ́ńbẹ̀ ṣebí you you believe that i'm not going to make money that you you don share kì í ṣe ilẹ̀ ń fún mi lówó owó tí mo ti ní àti nǹkan tí mo ní láyé mo ti wá sórí mo mo ti mo mo ti dórí social media tí mo ti ní tí mi bá tún operate dáadáa lórí social media màá tún ṣe kí ni màá tún social media kọ́ ni wọ́n ti ń sọ celebrity ni wọ́n ti ń sọ èèyàn tó tó o some people don't even have facebook account at all wọn sí lórí blue and kọ̀ọ̀kan they are rich àwọn èèyàn ló pọ̀ sí wọn ẹ kó ṣì lọ don't ask me for money i'm getting angry do you think i'm joking ni anybody even àwọn ará ilé anybody ni mo sọ wàá fún wọn lóúnjẹ tán tínú wọn bá le tó bá yọ le tán wọn á bì dìde ìjà sí ẹ gọ́ọ̀mẹ̀ntì tẹ ní ó sì ṣe dáadáa ju gbogbo àwọn tó wà ń bẹ̀ lọ nǹkan tó kàn ṣe náà ni pé wọn ò fi access sílẹ̀ fún lè wọ́n fẹ́ cover gbogbo ọ̀nà tí àwọn èèyàn ń gbà jalè ẹ máa ní wọn pa kíkọ sí kọkàn mi wọn mi ò jẹ sísì gọọmẹǹt kankan rí but i'm free freelance lè mi máa sọ̀rọ̀ tó bá jẹ́ tòótọ́ ẹ jẹ́ kó rí yín pé o ẹ torí Ọlọ́run mo bẹ̀ yín ni mo ní látijọ́ yìí ó ti tó bíi nísìnyí báyìí ṣé àti mo ti ń lọ four years and a half mo kó dénú léyìí ó yẹ kí n ti ṣéǹjẹ lónìí wọn ń ta ṣíṣá yìí irú eléyìí kankan tí n bá fẹ́ ra kò pé four fifty or five hundred i'll be begging i'll be i mean not begging àbí màmá wo pé mo fẹ́ sanwó lé mi tí sanwó lé tán o mo fẹ́ ṣe báyìí o mo dẹ̀ mo máa gbé kinní kan fáwọn kan máa ṣe kinní kan mi ò ní réyàn kan kó sọ pé kó gbà ẹnìkan á sọ pé kó tó bá tọrọ nǹkan lọ́wọ́ nàìjíríà wọ́n máa fi one thousand sí àkáǹtì fún ẹ àwọn kẹ̀dẹ̀ wọ́n máa sọ pé ẹ jọ̀ọ́ o àwọn ní sùúrù o àwọn ní stroke o ẹnu àwọn ti wọ́ sẹ́gbẹ́ kan bí apájá o ayé àwọn ti bàjẹ́ o wọ́n ti àwọn e, èṣù táwọn sì ti fọ́gbọ́n mọ́ wọn lórí o orí àwọn ti tú pẹ́rẹpẹ̀rẹ o oríṣiríṣi gbogbo ìṣòro tí èṣù tí wọ́n lọ ọ̀tọ̀kọ́ rùmà a máa fẹ́ bí yẹn wá bá mi kí báwọn tẹ̀mí ṣe jẹ́ tẹ bá ní problem ẹ tá a bá ní problem ń bí orí Google ni máa ń wò Tolú what can I apply for what can we do ó yá lọ submit CV à ń gbìyànjú kí la tún lè ṣe gbogbo nǹkan tá à ń ṣe nìyẹn ní Canada mi go and check your system what is happening there olórí burúkú àwọn wèrè ẹ máa wò pé ó fẹ́ ṣe kékeré tá a bá ti fún ọ lẹ́wọ́ tá ti kékeré kan á ti rìjẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ti yọ gbogbo ìṣòro ẹ bẹ́ẹ̀ tí ìṣòro bá tilẹ̀ má padà wá o èyí tí mo kàn fẹ́ sọ ń sìn torí pé ọ̀rọ̀ ọmọ ó ti yẹ yín torí Liam àwọn ọmọ kéékèèké àti àwọn ọmọ tí wọ́n bá ti ṣèkà fún bàbá wọn àbí ìyá wọn tó ń tọ́ máa sọ pé kó má gbà yìí ni mo ṣe fẹ́ sọ eléyìí o kò ṣe pé táyà mo fẹ́ mí gùn mọ́ ẹni bọ̀dì ẹni bullshit ni o àbí crowd yín èmi ò kì í follow èrò eagle never fly with other bird eagle fly alone walk alone is a champion because I fly èmi i will see beyond that kì í ṣe ìgbéraga o i will màá dẹ̀ work pẹ̀lú torí eagle ò lè jẹ́ ọkàn i will work with eagle like me ó ti yé eagle ní gbogbo ìgbà ó lè má jẹun o torí tó wà lójú òfurufú tí oúnjẹ ò sí gan but they sustain atẹ́gùn gan wọ́n máa sustain ẹ̀ torí ẹ̀ ṣọ́ra yín gan ó gbọ́ àbò dáhùn àwọn kan lérò wọ́n máa kó crowd fáwọn kan mi ì fẹ́ gbogbo yẹn mi ì èrò máa pọ̀ lórí mídíà tó bá ti padà dé báyìí àwọn èèyàn wọn máa dọdẹ ayé ẹ wọn máa dọdẹ ayé ẹ o gbúdọ̀ wọn máa gba ẹ síbí wọn máa gba ẹ sọ̀hún wọn máa gba àwọn èèyàn sí ẹ please don't ask me for money ẹ lọ protest fún dokas ẹ̀yin olórí burúkú yìí àwọn èèyàn tó ń dààmú yín láàmú àwọn ni wọ́n máa máa bá àwọn tó bá ṣe yín lóore ni wọ́n máa bá wọn jà tẹ́mi bá sọ̀rọ̀ ń sìn tí wọ́n sọ pé nìkan ṣe burúkú fún mi ó yẹ kẹ́ bá mi bá wọn jà ni torí mo ń ṣe dáadáa ṣùgbọ́n ẹ̀yin ẹ máa tún pọ̀wọ́pọ̀ ní ẹ̀ níran tí oúnjẹ tẹ́ ti jẹ yẹn náà kí tó máa lọ mo fẹ́ sọ nǹkan fún yín nínú àwọn oore tí mi ò ní máa ṣe mọ́ lórí bí bọ́ọ̀ì kan ṣé mo pọ̀rọ̀ Karimo la gbé wá but mi ní pẹ́ lórí ọ̀rọ̀ Karimo yẹn but mo fẹ́ kan mo fẹ́ mo kàn ní question fún òun àtàwọn olórí burúkú tó ń jọ ń rò ni thank God pé wọ́n ti ń béèrè fún pé àṣírí ẹ̀ ti ń tún náà sí a ti sọ fún ẹ pé tá a bá ti gbẹnu sí àṣírí ẹ̀ máa máa tún yàmàyàmá ni ó ti mọ ẹni tì now ọjọ́ kan bọ́ọ̀ì kan pè mí mi ò mọ́ rí bọ́ọ̀ì yẹn ó lóun wà ń gánà ń sìn ó wá lóun jẹ́ ọmọọṣẹ́ Oríyọmí Hamzat bó ṣe sọ fún mi nìyẹn o àṣẹ wọn fẹ́ set me up ni ló bá gbé story ehm, kí lorúkọ máà tí wọ́n jèlè ehm, tí wọ́n ní òdòyàn kú Adédoyin òun àti onírìṣà ló bá gbé wá fún mi ṣé mo kọ́ tí mo fẹ́ sọ bọ́ọ̀ yẹn mo fún lówó lẹ́ẹ̀mejì bó ṣe bá mi sọ story yẹn báyìí pé mo fẹ́ bẹ̀rẹ̀ pé mo ní mo fẹ́ jáde láti wá ṣe story yẹn tó pè wọlé sábẹ́ ṣáàtì yẹn fóònù odidi fóònù LG tí mo rà tó fine dáadáa fóònù yẹn dẹ̀ já bọ́ọ̀lù tébù mi ò mọ bí tí irin ti wá nínú ilé bóyá ẹsẹ̀ ó dà pé ẹsẹ̀ tébù tí mo dání tébù yìí ni ẹsẹ̀ jẹ́ iron fóònù yẹn dẹ̀ já bọ́ lọ́wọ́ mi ṣe mọ̀ ó sì mi tí ì fi kinní sí ó dẹ̀ já bó dẹ̀ lọ ta bá ẹsẹ̀ ìsàlẹ̀ tébù yìí tó jẹ́ mábù tó jẹ́ ìsàlẹ̀ jẹ́rin ó dẹ̀ fọ́ odidi fóònù lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọmọ yẹn ó re mí jẹ lẹ́ẹ̀mejì ọdún owó tí mo fún kò pé hundred thousand èló mo kọ́kọ́ fún bóyá mi ìrántí bóyá máa pọ̀ hundred mi hundred hundred ten bóyá thirty five àbí nǹkankan wọ́n á máa bẹ̀ wọ́n àwọn olórí burúkú ọmọ wọn àti àwọn wèrè wọ̀nyí wọ́n á máa ṣiṣẹ́ fẹ́ lòmíì wọ́n á ṣiṣẹ́ fáwọn ẹlòmíì wọ́n á máa ṣe fáwọn ẹlòmíì wọ́n wá ní kí wọ́n máa san bíl ẹ̀ ní jèrè ẹni bá ń ṣiṣẹ́ fẹ́ lòmíì tó fẹ́ kémi máa sọ bí òun gbogbo yín lẹ́wà lọ́ndà àwọn wèrè tí ò lè fún yín ní kankan tí ò wúlò tí wọ́n tí wọ́n tí wọ́n jẹ́ nkankan mi ò sọ kò sẹ́ni tí ò jẹ́ kọ̀bọ tí tí wọ́n wúlò fún ìbùtán ṣọ̀tì ìjọba ẹ máa ṣe tẹ́ máa ní kémi máa sọ bílẹ̀ ẹni torí rẹ̀ ẹni bá tún fọ̀bọ̀ lọ mí ọ̀bọ máa bù ẹ́ jẹ these days eyín ọ̀bọ ọ̀dẹ̀ dá ó máa yẹ yamayama ni aláyé bàjẹ́ fóònù yẹn bàjẹ́ ní ọjọ́ náà fóònù yẹn ó dẹ̀ pọ̀ ni mò ń lò yìí yàtọ̀ sí pé ó dẹ̀ ní security lé mi gan tí máa fi ń ṣílẹ̀kùn lé mi yàtọ̀ sí pé kí n kàn fi wifi sí kí n ṣe kò ṣe nǹkan kan mọ́ bá ní kí n má fi wọ̀nyí dọ̀kan and I bought the phone was fantastic the camera was good láti ọjọ́ yẹn camera bẹ́ẹ̀ sí ń wó bàràbàrà ni lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ fóònù yẹn mo ṣe ráńgbà yẹn ni lẹ́nu yẹn gbẹ́jọ́ wá ní jẹ́jẹ́ mi mò ń sùn lóde ṣe sọ pé mama excuse me mo ní message kan fún yín mo fẹ́ kẹ́ ṣe kinní kan mo fẹ́ kẹ́ help kinní kan kinní ló bá ń sọ story fún mi story yẹn ń kọ́ ẹ tẹ́ni tó bá ti bá òní rìṣà ṣe kì í ṣe òní anybody tó bá ti fẹ́ jọba tí ò bá ti wọlé nínú wọn ó máa rìn kúrò nílùú àbí kán parọ́ mọ́ kán ba yí ẹ̀jẹ̀ kí kọ̀ọ̀kan ṣe yín ó sọ story yẹn ó dẹ̀ wà interesting mi ò gba mi ò mẹ́ni tó ń sọ story yẹn mi ò mẹ́ni yẹn rí èmi gan you know ọ̀rọ̀ tí ò kàn yàn and again ṣé kí n sọ fún yín mo ná nígbà tí mo san gbogbo bill tí mo ti san ní Canada yìí lórí pé mo fẹ́ rojọ́ mo fẹ́ save àwọn èèyàn mo fẹ́ rojọ́ lọ́jọ́ kò ní sẹ́ni tó tó rojọ́ fáwa kò tún sẹ́ni tó máa ṣe wá you know mo mi lè ka ọ̀nká tébù ni mo wá rí tí bá wọnú ilé báyìí àwọn aṣọ míì tí máa kàn déédéé lọ rà inú ilé mi ó kún fún aṣọ yàtọ̀ sí ètò mo ti kó dànù màá máa wò pé màá máa fẹ́ impress àwọn kan for what pé mo fẹ́ wá sórí social media mi ìlẹ̀ pa owó yẹn tí bá tún lọ ṣiṣẹ́ owó tí bá tún rí nínú system bó yẹ kí n tún máa bí tí bá tún tàbí màá kí n fi ṣe nǹkan fúnra mi màá máa fi please yín kò ní yẹ ẹni tó bá tún béèrè owó lọ́wọ́ when i want to give away if i have something tí bá rówó nàìjíríà àbí tán fún mi tán ní òkè lára owó yìí tán fún mi tó yẹ pé nàìjíríà people ló fún mi èmi náà máa ṣe kí ni màá sọ ìdámẹ́wàá àtọ̀rẹ́ bí ayé torí ẹ máa ń gba ìdámẹ́wàá àtọ̀rẹ́ as a christian màá sọ ìdámẹ́wàá àtọ̀rẹ́ màá fi fún ẹ̀yin ṣe bẹ́ẹ̀ láláì ní nìyí majority of ẹ̀yin tẹ̀ ń gbowó lọ́wọ́ èèyàn lórí facebook yìí tẹ́ ẹ bá wa lórí facebook yìí ẹ ti kọ́lé ẹ ralẹ̀ kí ló fẹ́ fajá tìjà tí ẹ má bèrè owó lọ́mìí mọ́ o mo sọ fún yín ni o kẹ́ jẹ́ kó ríyà yín kó pé tẹ́ bá nílò owó go and meet your counselor tó bá ṣe wèrè búso búso kó kó kó tẹ kámẹ́rà sójú ẹ̀ tó tí o bá ti nílò owó àbọ̀ nídìí kọ̀ọ̀kan tí ò tètè ṣeé ṣe lọ bá ń ṣe àmọ́ lókù gọ́ọ̀mẹ̀tì ẹ tó bá jẹ́ ìsọ̀lọ̀ ló wà kí ni ọláṣojú ló dìbẹ̀ mú ẹ fẹ́ ṣọwọ́ yá ewo ń tèmi ẹni jèrè látún bèrè owó lọ́wọ́ mi you think I dey play with you ni she na just away me jáde nígbà mama say, hey you cannot make people treat people like shit you and then be happy tí n bá ń gbàdúrà tí n bá mo wà happy when i'm filled with the spirit of God it depends bí bá ṣe ń pray kò ní pé bóyá tí n bá ń gbàdúrà tí n bá sunkún mi wà happy orí yín burú ni orí yín burú ni fóònù yín sìn àwọn èèyàn kan even gan ní family ní í ṣe ọmọ máa wù wọ́n now you go like this phone now fourteen promise. you go like am i wan sell am I won't give anybody any of my thing. Read my lips. Oni jèrè. Ṣé kí n sọ fún ẹyẹ fóònù tó wà ń bíbà? Mo máa lọ ra fóònù tó bá tún ti lọ. Màá tún láì lọ ra fóònù. Màá máa fi rojọ́. Màá máa fi rojọ́. Màá fi rojọ́. Màá fi rojọ́. Ẹ value anything. Ju pé kẹ́ tún tọrọ owó lọ́wọ́ èèyàn. Tẹ́niyẹn bá ní problem, I your your own. wọ́n máa ní ẹ̀ níwá sórí platform ẹ̀ kó má bàa rérò kó má bàa gbowó èmi ń gba owó monetization lọ́gbọ́wọ́ monetization ẹ̀ ọjọ́ tẹ́tẹ́mi ò bá ṣàgbowó monetization tí n bá gbowó mi tọ́lọ̀ bá ṣàánú fún mi tí n bá lọ ṣiṣẹ́ tó bá tiẹ̀ hard tí n bá lọ ṣiṣẹ́ tí n bá gbà ó kó wá ní kèmí wá fún ẹ̀ <laughs> oyin ti burú ọwọ́ ẹ̀ kí ló ṣe àwọn ni àwọn olówó ni o bọ̀tẹ́ lówó tẹ̀lé fi táìpù tẹ̀lé máa fi ra dátà tẹ́ máa lọ máa kóra jọpọ̀ láti gbógun tẹnìkan ìbá máa fowó sponsor àwọn tó ń gbógun tàwọn èèyàn míì wọ́n máa ní àníwò nǹkan tá máa ṣe fún ni a máa dín pẹ̀lú ẹ̀ ni wọ́n wà lọ́dọ̀ àwọn wèrè kan tí ìyá sínú àti bàbá wọn ti ya wèrè àwọn ọmọ tí ò ríran wọ́n wá ṣe tán wá ní tèmi àmà sàn bílẹ̀ ẹ̀ ní sóríire wọ́n bá máa wọ aṣọ ṣáínà eléyìí tọ́kì ni tọ́kì ni wọ́n wọ ṣáínà wọ́n wọ bọ́dẹ̀ jẹ́sìkì náà wọ́n máa fi ìyẹn wọ́n máa fi halẹ̀ mọ́ wa ń bí lórí social media wọn ìjà gbọ́ràn wọ́n máa láwọn olówó ẹ̀ ẹ̀ ẹ̀ máa ṣiṣẹ́ fẹ́ nìkan ẹ̀mí àmà sàn bílẹ̀ ẹ̀ kọ́lọ̀ yìí kíní kan ni mo ní mo fẹ́ pink ẹni tó bá jẹ́ pink ní bá ti dà ìyá yín ìyá yín ìyá yín ìyá yín mo kàn ṣàlàyé ni o kẹ má lọ máa lọ fi pé bóyá èmi ni mo ra nǹkan mi o no me no be I, I know I know nobody na God o na after no God na God okay so anything wey I wan do you no go force me uh -huh. so I wan come now to. Pálí eléyìí bó ṣe kiri kẹ́tìrì kọ́lọ̀ yìí náà black black ní sin mọ́tò is black the best benz glk for black is black na new new na this day na new new ṣé tó pé mi <laughs> ṣé tó pé mi nígbéraga <laughs> ẹ̀yin àwọn ìyá yín àtàwọn àti wèrè àti gbogbo àwọn wèrè tẹ kó yọ tẹ ń fọlọ yẹ tó bá jẹ àwọn ọmọ màbẹ sí báyìí gbogbo làkàrà yóò àti wọn mọ ètò ìṣòge on our own máa ṣe tán wọn kò máa ṣe gànràngànràn bí olórí burúkú kọ́ máa give you money for mo jẹ́ lówó ni. so Wumi eh, Karimo Karimo onípọ̀mọ́ how market mo ti rí lóríṣiríṣi pé wọ́n ti wá sọ pé ìwọ náà ṣe sọ pé àṣà náà lẹ́nìkan <laughs> oh God Bọ́lá. Voilà tí bá bẹ̀rẹ̀ sí kálòlò díẹ̀díẹ̀ tí you don gan fáwọn. ẹ̀hẹ́ dj ní ìmúrúkọ ẹ̀ ó ṣe ìwọ tó sọ̀rọ̀ yẹn i dey see your comments àwọn kan ló ẹmọ kan tó ń máa ṣe wọn kò máa lẹ̀ mọ́ mi we never wash am we never wash am àwọn tẹ́ ẹ wọ́ọ̀ṣì ẹ̀jẹ̀ kan fún yín ní come help yín owó Canada they said we must take care of ourselves in Canada here you must not send money to to ah show show show show show show show show kó show méjì ni people be taking money from abroad and they be using it spending it on ungrateful enemies of Nigeria and some people it's because you are not facing the kini that's why the government also some they send money to to relieve their people and then they they be stealing it and you be asking me for money ṣé wọ́n tọ́jú owó yín sọ́wọ́ mi ni àmọ́ mo ti lọ power rí ṣé anybody súnmọ́ mi power ni ṣé mo súnmọ́ anybody power even president tó wà ń bẹ̀ mi àbí mo jẹ́ èmi ọmọ ọ̀rẹ́ Ṣèyí Tinubu àbẹ́gbọ́ pé èmi gangan ni Ṣadé Ìyálọ́jà ẹ̀gbọ́n Ṣèyí Tinubu ẹ̀ ní lọ tọrọ owó níbi tó yẹ kẹ́ ti tọrọ ẹ má máa tọrọ owó lọ́wọ́ mi ẹ yá wèrè ni táwọn babaláwa báwọn olóòṣà kan bá bẹ̀yìn ṣẹ̀wó èpè láwọn fi bá ti ń jẹ́ o ẹgbẹ́ be dáhùn mo lọ ra fóònù tí yẹ pé a máa san bíìlì wa a máa san bíìlì wa tá a bá la fẹ́ ra káàṣì kò wọn ò ní gbà a máa san bíìlì wa a máa san bíìlì wa ẹ máa ṣe tá a bá ti ní ṣùgbọ́n bàbá rẹ tá a bá kàn notice pé inú ẹ̀dùn ọjọ́ kan àbọ̀ bíìlì pé wọ́n ti gbọ́ information kan wọ́n á bẹ̀sẹ̀ ẹ jẹ́ fún wa lọ́wọ́ ẹ jẹ́ help wa wo family dáàdì bukola tó wà yàn àbúrò etí ọmọ mi tún kí n jẹ́ ẹ̀ka sọ́sà ó ṣe tọmọ wa nìyẹn ọdún mélòó ló gbà lọ́wọ́ ẹ̀ kò lè gbàdúrà eight years lọ́wọ́ ẹ̀ ó jẹ́ ọmọ mi ó ní ẹ̀kọ́ ọmọ yìí dáadáa o mo fún fifty thousand tí mo fún jà mo kàn fún ní mo kàn fún ní pé kéèyàn pé gbà má pa mí o ti understand me no dey want to give anybody my thing because kí n tó pa fifty thousand ẹ sọ pé fifty thousand bí i àfi fifty dollar ń bí or forty something dollar kí n tó pa forty four something dollar ń bí tí n bá ṣe uber gan mo máa rìn ó máa sún mi bẹ́ẹ̀ ni màá wà lórí tíárìn màá dì mú báyìí ni you must know o ò dẹ̀ gbúdọ̀ jump iná o ò gbúdọ̀ jáná o ò gbúdọ̀ kọjá bí kò kàn lọ ṣe àbí kò over speed wọ́n máa tún gbé pépà wọ́n tún máa gbé kí lorúkọ ẹ̀ tíkẹ́ẹ̀tì wá fún ẹni máa wà kẹ́fù bẹ́ẹ̀ yẹn ma orí mi máa calculate ẹsẹ̀ máa calculate ara máa ṣiṣẹ́ gbogbo ìgbín ìmí àgbóná mọ́tò mi yẹn mi ò mọ̀ nígbà ó gbóná báyìí lo ọjọ́ yẹn mo wá ṣe iṣẹ́ kan tó gbóná sáìdì mi kan báyìí dúdú kan lẹ́mí tí ìrírú ẹ̀ lọ́jọ́ tí mo ti dáyé mi ibì kan ibì kan mú nọ́mbà kọlọ̀ jáde sáìdì kan báyìí tóorùn pa báyìí ó dúdú kan lẹ̀ báyìí níbi ojú mi báyìí mọ́ sáìdì kan báyìí ni ẹnìkan máa béèrè olóòmù ẹ jẹ́ kó rí pé o níbi tọ́tàn sáadé yìí àwọn tó sọ ah wọ́n lẹ́yìn tó bá ti náà ètò òkín pẹ́ láyé àwa máa pẹ́ láyé ṣó ti yẹ yín ẹ jẹ́ kó rí yín pé owó tẹ bá gbà lọ́wọ́ ẹlòmíì lẹ́ máa lọ fi ṣoògùn sí ẹ̀yin tẹ wà nàìjíríà yẹn ẹ jẹ́ kó rí yín pé gan go and be meeting your chairman and local government kìíní federal government pay money to subsidize everything ní láti help yín yàtọ̀ sépo they are ready to help but you be sitting down there and be going around ẹ lọ sí london ẹ lọ sí london base this is canada tẹ́rítì Canada ló ní atmosphere yìí mọ́ Canada atmosphere ẹ yàgò lọ́nà ó ti yẹ yín ẹ lè kọjá sí London àwọn sọ fún wa ṣé bíbá ìlú colonize ní kí ṣe pé mo ń búyọ̀ bọ̀ London ni àwọn blogger àwọn ọlọ́run àwọn blog Nigerian kìíní kan bóyá mi ẹṣọ ní sáà mẹ́yẹn bóyá wọ́n máa ń wérò wọn ní ọmọ ọgbẹ́ni tó máa bá wọn jà ṣó ti yẹ ibẹ̀ tó máa bá wọn jà tó máa sápọ̀ mú sábẹ́ àwọn èèyàn ní bíbá mi rò pé Canada ráyè nǹkan bẹ́yẹn I no think so. Canada, they are serious. They are serious element. They are hardworking person. They are focused. You understand me? Ha! This is a territory of Canada. Don't disturb my peace. We don't steal. I don't steal. Okay? Ha! I don't steal. I've never steal. I work, but those little one you know, náà tí máa máa please sí àwọn èèyàn láti lati, láti dissatisfy ara mi. Kò jọ Mọ́lákẹ́. Kò ní lè jọ lẹ́nu wẹ̀. Ẹ ti gbọ́? So, kẹ́ step up. Kẹ́ jọ kẹ́ fún mi ní gap. You see, for a long time, ó ti tó bí ọdún kan. Do you see, when I'm talking, a lot of people little, little like that, they'll be coming. Do you think I feel? Tí mi bá wa kò ṣe totori yín, mi bá ti ní nǹkan kan tó ń fẹ́ sọ mú kan wípé kí la fẹ́ máa wọn kí la fẹ́ máa gbàdúrà lórí àwọn èèyàn tó ń ṣe burúkú fún wa tó pé babaláwo majority of you herbalist nìyí ẹ̀yin four one nine ẹ̀yin ọ̀kọ́tìkì ẹ̀yin àjálẹ̀ group àǹkó ẹ máa tún hide tábà ọjọ́ tí mo fi owó tọrọ ẹ láàsì yẹn wọ́n san owó ilé mi nàìjíríà wọ́n san owó ilé mi ní nàìjíríà mo dẹ̀ fi gbogbo ẹ̀ tọrẹ ó wá dijọ́ kejì mo wá ní ẹ̀jọ́ ìtòrò ọlọ́run fèmí náà ní èmi náà fẹ́ lọ fọ́ọ̀lì dé torí wọ́n máa ma sọ à nífẹ̀ẹ́ lówó wọn ò fún mi ṣe ẹnìkan wá sọ pé wọ́n ti fún mi two thousand wọn ò fún mi o mo béèrè owó báyìí wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ ó ní para ni ó máa ṣe kinní kan kinní kan kò sí yẹn mọ́ o kó ní ká lukú jẹ nǹkan tó bá ti ṣe iṣẹ́ ọwọ́ mi má wà á máa wá kẹ́ ọ́ máa gbogbo yín pátá you no love nǹkan titi yẹn ní gba anybody láyè láti jẹ́ nú ẹ̀ wọn ò tiẹ̀ lè rí ń ta bọ́tẹ́lómi ìbá ẹ máa ṣùgbọ́n níbi kòkòrò ẹ máa sọ̀rọ̀ ayín di kákáwà àti dìvọ́rà iná máa jó yín o ẹ jọ̀ọ́ ẹ lè lọ jẹ lòmí ẹ má jẹ mí mọ́ ẹ gbójú yín kò lára mi ẹ̀yin jẹ nírun jẹ nírun ẹ̀yin jẹ èèyàn jẹ ẹ̀yin á jẹ nírun ẹ gbójú yín kò lára mi àtọmọ mi excuse me please. so ẹ̀yin tí ẹ fẹ́ gbọ́dọ̀ kárí mú onípọ̀nmọ́ mo dẹ̀ rí pé ìjàpá head tí wọ́n fún ọkọ ẹ̀yẹn tí ẹ̀mí ọlọ́run àlàyé gbẹnu mi sọ̀rọ̀ mo rí pé ó màtí ọkọ ẹ̀ wọ́n gbé jáde lóòótọ́ ni kì í ṣe rọ́ ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí àtúntì fẹ́ máa lọ báyìí nínú ọ̀rọ̀ yìí ẹgbẹ́nu wa sọ̀rọ̀ I open this platform in the name of the Father the Son and the Holy Spirit èmi Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ o Bọ́lá màmá Débùkọ́lá Tolúwa ni mí màmá Ṣọlá màmá Yọ̀mí Démúrọ́mọkẹ́ inú mi dùn olúwa fẹ́ràn mi gan olúwa rẹ̀ mí ọmọ tí olúwa fi ṣèyí fọmọ olúwa ṣèyí fún mi bẹ́ẹ̀ ni ọmọ lára àti mi àdúrà mi gbà àánú olúwa pọ̀ lórí mi hmm. èmi ni o mo tún ti dé lónìí ní orí ètò yìí ọlọ́run gbàkóso gbẹ́nu mi sọ̀rọ̀ mo rí gbogbo àwọn olólùfẹ́ mi àti ọmọ tí ọlọ́run fún mi àti ara tèmi sínú ojú rere àti ààbò ọlọ́run ó dájú ẹni bá porí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi níbi lórí èyí tí mo fẹ́ wí lónìí ilẹ̀ gbọ́rọ̀ olúwa kó gbé wọn mì ní kíákíá ní wéréwéré ẹni bá fi mí rí ní kọ̀kọ̀ àbí ní gbangba tó bá fọmọ mi rí olú àfẹ̀dábẹ̀ rèé ègún àti ègbè kò ní jẹ́ tèmi àwa sọ eléyìí nítorí òtítọ́ àti ọ̀rọ̀ àní torí ìfẹ́ tí a ní sí ọmọdé tí àwọn èèyàn kan á kàn fẹ́ máa pa àwọn èèyàn wọn á máa ṣe tó wù wọ́n wọ́n máa bí nípa àwọn òǹnẹ́ tó lè kọ́ bọ̀ àwọn ọlọ́run mo fẹ́ wí bá mi wí mo fẹ́ sọ mo bá mi sọ tí bá ti pàṣẹ nǹkan nísinsìnyí olú àfẹ̀dẹ̀ mọ́lẹ̀ láyé àti ní ọ̀run Lord, I want to establish, I want to decree. Let that my decree be established on heaven and in heaven take total control whatever ban ban it whatever lose lose it ọ̀rọ̀ ẹ jẹ́ kó tún lọ ìbúra yìí o kó sì wọ etí àwọn èèyàn kó sì já ìdè kó tú ìdè kó jẹ́ solution bẹ́ẹ̀ gangan lórí kò ní yí padà thank you father because you answer prayer i worship you ọlọ́run ìjọ mo fẹ́ kó o kó gbogbo wa yọ lọ́wọ́ àwọn tí a bí wa bí tó jẹ́ júdásì ni wọ́n ìmí wà lẹ́yìn ìmí wà wájú ẹlòmíì tí ẹ̀ tó ń bi sí àárín ẹ̀gún pátápátá ni bẹ́ẹ̀ ni àti tó wà wájú àti tó wà lẹ́yìn tó wà lọ́tàn àti lọ́sì ọ̀tá ní gbogbo wọn ṣùgbọ́n bí àwọn èèyàn tó bá wà tó wà nírúkú bẹ́ẹ̀ ẹlẹ́dàá máa kó gbogbo wa yẹ o ṣàánú fún wa bẹ́ẹ̀ lórí kò ní í padà thank you father because you answer prayer ogunlógún wàhálà ní wàhálà ìdààmú onídààmú kò ní jẹ́ tèmi kò ní jẹ́ tẹ̀wọ̀n mi kò ní jẹ́ tàwọn olólùfẹ́ mi bẹ́ẹ̀ gangan lórí kò sì ní í padà thank you father because you answer prayer níta fẹ́ wúlò ní òtítọ́ ló máa jẹ́ bẹ́ẹ̀ ni darí mi bó ṣe fẹ́ ká gbé kalẹ̀ gangan bẹ́ẹ̀ lórí kò ní padà jésù lọ́wọ́ welcome once again ẹ má gbàgbé pé mo ní bọ́lá fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ popularly Auto Success Auto Bọ́lá Auto Success Success náà ni bọ́lá ní ní ní èdè Yorùbá Bọ́lá ni ní èdè òyìnbó success ní Bọ́lá ní èdè Arabic òun náà ló ń jẹ́ àlùbáríkà so àlùbáríkà lórúkọ tèmi ń jẹ́ ẹni bá ti bí mi nínú sí mi Ọlọ́run bá mi yọ àlùbáríkà kúrò láyé àlùbáríkà ó yà máa pọ̀ sí láyé in Jesus name so Karimo mo ní mo ní àti àwọn àǹtí rẹ̀ gbogbo mo lè má dárúkọ àwọn àǹtí ẹ̀yìn ṣùgbọ́n mo lè dárúkọ torí nígbà míì tẹ́rù bá ń bà ẹ́ tó bá kì í ṣe pẹ́rù ń bà mí ṣe ti yé bẹ́ẹ̀ so that àwọn tí a bá fẹ́ béèrè ìmí ìwà àwọn àǹtí ẹ̀yẹn náà wọ́n lè má jẹ́ aṣáàní question fún gbogbo wọn Karimo nígbà tí a sọ̀rọ̀ lánàá àwọn èèyàn ti wá gbé torí ó máa ń pe Wùmí ní àṣànà ẹ Bọ́lá Fọláṣadé you know I don't support evil listen and listen good I don't support evil but um, bí mo ṣe sọ ní ọjọ́ yẹn tí ráìsì bá ti pàkúta kò sí oníbàárà ni torí oníbàárà ni kò rà tó bá jẹ́ pé ó rà báyìí wọ́n ní àwọn torí owó ẹ̀ ló ṣe kígbe àbí torí ẹ̀ ló ṣe sọ pé kéyìn má wọ́n má bèyìn oúnjẹ ṣùgbọ́n wọ́n fún oníbàárà ní ráìsì ó tún ló ń pàkúta kẹ́ mọ̀ pé oníbàárà bẹ́ẹ̀ kò yẹ fún oúnjẹ so um, um, àbí kí ni ṣe ràmọ́nì ló lóúnjẹ orúkọ yẹn gan Kàrímọ́ yẹn kọ́ sílẹ̀ láì kó ti fẹ́ ṣoògùn sí jẹ́ kí forí pọ̀ wọ́n sí alias ak hmm. onípọ̀mọ́ onípọ̀mọ́ jẹ̀bù. Hmm. so mo ní mo ní question see i have question for you guys nígbà tó sọ̀rọ̀ lánàá mo kàn rí few ní owó gbogbo ẹ̀ tó mi ò sí lórí platform ọ̀wọ́n ti tún tag mi nìkan mo sọ pé òun ti sẹ́ pé wù mí má máa fáwọn tiẹ̀ ní ọwọ́ wọ́n máa fún wọn ní information ok ó ń fún information gbogbo information tí wọ́n ti sápamọ́ láti ọdún yìí tó ń fún àwọn èèyàn nípa Wùmí and moreover ẹ má jẹ́ ǹtàn yìí o ṣe rí Karimo all of you believe in Karimo Karimo is not there when Mohbad died okay Karimo is not there when, uh, when Mohbad died ẹ má gba ọ̀rọ̀ Karimo gbọ́ o ó ní release tó jábọ́ tó bàjẹ́ nílé Karimo tó bàjẹ́ nílé Mohbad yẹn Wùmí kan wá jáde kó wá fàyè ẹ̀búra pé kì í ṣe ìwọ àti Mohbad ló jà mo kọ́kọ́ fẹ́ bèrè náà ní ọjọ́ yẹn inú mọ́tò tán ti pariwo pé Mohbad ti kú tó ní Wùmí wà ń bẹ̀ àárí àpá kọ̀ọ̀kan kò sí àpá kọ̀ọ̀kan bó ti wù kó mọ ní ara Mohbad Mohbad dẹ̀ mí ọrùn Mohbad shake nígbà tán ló ti kú ẹni tó dẹ̀ tún ànáàsì pé Mohbad ti kú ẹ má gbàgbé pé ojú ẹ̀ tún yọ kọ̀ǹtọ̀ ó ṣò pé wọ́n ń jà nínú ilé ṣé wùmí náà ni ṣé wùmí jẹ́ wrestler ni tí ó na gbogbo wọn tí kí lorúkọ ọmọ ìjẹ̀bú tó ń ṣe ẹ̀ tó máa ń gba tó ń gba ìṣẹ́ yẹn tó tó ń nà wọ́n ṣeré lẹ́nu jẹ́mẹ́tọ́ dẹ̀ ó dẹ̀ kó ti nà òun náà balẹ̀ ń sìn kí lorúkọ ẹ̀ ṣé ó ti jẹ́ máa taxi tó jẹ́ i mean my oh god àbí ó ti jẹ́ Mayweather tó gbá wọn abẹ́ẹ̀rí pójú bọ̀bọ́ yẹn pójú tiẹ̀ ńkọ́ mo gbà lẹ́sẹ̀ ṣé kìtàwó ṣàná lẹ́ni náà ń jẹ́ tójú ẹ̀ wú sójú ẹ̀ wú nínú mọ́tò ẹ̀jẹ̀ tó ń rí nínú ilé torí ọ̀rọ̀ wọn yẹn oríṣiríṣi story ni à ń gbọ́ nígbà tí a tún wá gbọ́ tí àǹtí wọn kan sọ lónìí <laughs> àǹtí àdúgbò ó sọ wípé òun ti sọ mo kàn wọ́n ṣò mí nìyẹn òun ti sọ wípé nígbà yẹn òun ti sọ pé ẹnìkan jí fóònù Mohbad fóònù táwọn ọlọ́pàá ń wá àwọn ọlọ́pàá ò gbé sí ìgboro pé àwọn ń wá fóònù tí ọlọ́pàá Nàìjíríà tán bá ń wẹ́ nítìsín tán bá rí lè ń wá nǹkan kan They, the way they know how to, they are they very, very, they know their job. They know their job, except automatic, so automatic step one down, tó bá fẹ́ kàn They are not looking for any iPhone, wọ́n sọ one, phone ń wá fóònù, àbọ̀n sọ bẹ́ẹ̀. Àǹtí one kan sọ pé wọ́n ń wá fóònù pé fóònù yẹn nígbà tó ti tí Kàrímọ́ ti sọ pé eh, ó ń fún ọ ní information pé ẹ eh, Wùmí ló jí fóònù yẹn. Tó bá jẹ́ pé Wùmí, tó bá jẹ́ pé Kàrímọ́ fẹ́ ṣe wọ́n lóore láti beginning, tó bá tiẹ̀ ní àwọn evidences, ọlọ́pàá ló máa pè àti àwọn kì í ṣe pé kó dó sórí Facebook kó ní kó bá ń kán dẹ̀ bá ń pa Mohbad àmì kan bá ń pa Wùmí àti Liam ṣótiyé àwọn nǹkan táwọn èèyàn dẹ̀ ń ṣe lórí social media wọ́n kàn fi ń build page ara wọn náà ni àti láti fi sustain wọ́n dẹ̀ fi make owó táwọn èèyàn bá sọ pé lónìí àwọn jáde láti ibìkan àtàwọn kan oríṣiríṣi ọ̀rọ̀ you understand me ehm. ó tiẹ̀ ní kan tó pe rẹ̀ ní wòlíì kan báyìí àbí àmì pásítọ̀ ó máa ó sàn nìkan the woman ó ṣe pẹlẹbẹ ṣẹ́ mi pẹ́ni tó bá ti ṣe pẹlẹbẹ ń gbà mí wọ́n máa ń mo máa ń sun náà mo má jẹun sọ̀rọ̀ ní tó ṣe pẹ̀lẹ́ tó mi fẹ́ mi fẹ́ kí anybody feel offended I don't want to wear anybody to be feel to feel offended but the woman ó máa ń ṣe bí Christian báyìí ó dẹ̀ sọ wípé ẹ mọ̀ kan Elégùṣì ó ti máa ń dárúkọ ọba Elégùṣì all the time nígbà tó ti wá ń sọ wípé Wùmí báyìí òun àti ẹ̀ ló jọ jà wọ́n ní Elégùṣì ló ránṣẹ́ kó lọ pa torobìnrin yẹn wọ́n ìṣó mi nísìnyí mo dẹ̀ tiẹ̀ mo ti kọ́pì obìnrin yẹn mo ti kọ́pì ẹ̀ ẹ ṣáà ti mo obìnrin tí mò ń sọ ó gbẹ báyìí ṣíníṣíní tó jẹ́ pásọ̀ láàrin wọn tó lòun pásọ̀ tó lòun ní ministry so ó máa ń dárúkọ Ẹlẹ́gùṣì bọ́ nígbà tó ti Kàrímọ́ wá jáde nísìnyí tó ń sọ pé ẹ Wùmí ń kọ́ òun lọ àti Mohbad ló jà níjọ́ yẹn release ilé ẹ̀ ń kọ́ ó bàjẹ́ ṣé Kàrímọ́ wà ń bẹ̀ ẹ má gba Kàrímọ́ gbọ́ o Kàrímọ́ ò sí ní Nàìjíríà nígbà tí wọ́n jà kó dẹ̀ sí nínú ilé yẹn ṣé Wùmí náà ló na Kàrímọ́ ló na dàrósà tó ju dàrósà náà ó wú gbágungbàgun bí ìkòròdú road àbí ọ̀nà abẹ́òkúta ó dàbí ọ̀nà ọ̀nà kọ́kọ́ bí tí wọ́n ti máa ń ta ráìsì yẹn ṣé ti yẹn báyẹn ó rí gbàgùngbàgùn ó dàbí ọ̀nà ìkòròdú road wọ́n ti tún ṣe díẹ̀díẹ̀ bò tó sì wọ́ jakujaku náà dé tọ́kì ṣé ti ọ̀nà yẹn ojú ṣé dàwúsà ni wọ́n sọ pójú ẹ̀wọ́ oúnjẹ yẹn ṣóun náà ni ṣóun náà ni the story you are complicating things a lot of irọ́ ti because people just want to stay relevant they just want to be blogging they just want to be talking they want to do things and to the detriment of other people ọmọ yẹn especially ọmọ ìkókó yẹn òun ló ṣe mí o ní junction bíi tí mo dé sìn Liam òun ló o because majority of you Nigerians because kò sí ìlú òyìnbó nínú yín mọ́ àbí ẹnìkan tó jẹ jẹ ọmọ òkúta ọdún tó máa bá yín dá sí Nigerians especially Yorùbá yẹn ẹ ti wà so wicked I'm telling you I'm sorry to say this you are very very wicked you have no conscience when the when it's time for you to eat you want to make money ẹ fẹ́ kí ẹ bóyá ẹnìkan wà òkè àbí kò wà òkè bóyá ẹnìkan lè kú àbí kò kú you are ready okay ẹnìkan ní rich grace yes rich grace let me read let me read okay rich grace ni. mo ti kọ́ sílẹ̀ mi nígbàgbé mọ́sìn rich grace náà lóògùn náà jẹ́ nígbà tí òun tún wá nígbà tí Karimo ń sọ ti woman yẹn sì sọ lánàá ó sì blog títí dànù torí ẹ̀mí ò darapọ̀ mọ́ wọn lórí TikTok yẹn because orí TikTok yẹn oríṣiríṣi wìrì àti òsínwé ló wà mẹ́ ọlọ́run elédùnmarè gbọ́ ṣé ọmọ pé nǹkan ṣí kó náà ló ní ló dábẹ̀ yẹn lẹ̀ tí ẹni tí kó bá ti dálẹ̀ ẹ̀mọ́ kó máa ń gbọ́ pọ̀ tó pé ó gbọ́ pọ̀ wèrè ló bá dé wèrè pọ̀ jù mẹ́yẹn and I used to be afraid of those wèrè púpọ̀ tó bá ti pọ̀ jù mẹ́yẹn ẹ ti understand torí hmm, pásọ̀ ni wá pásọ̀ tó bá dé máa gbàdúrà fún wèrè this time around kò gbúdọ̀ díjú ó ti yé mẹ́rin tó bá wá lọ gàn bẹ́ sàárín àwọn wèrè kò kọ̀ wípé ìwà ìpásítọ̀ tí wèrè bá gbẹ lọ́tún gbá ẹ lọ́sì ìwọ̀gbọ́ náà wọn at the end of everything nǹkan tó ṣẹlẹ̀ lórí mídíà ẹ̀ àti pé kí ló lọ ṣe láàrin wọn kí ló lọ ṣe kí ló kàn ó tiẹ̀ dúró jẹ́jẹ́ gan wèrè kọlù ẹ ọlọ́run jẹ́ kí wèrè kọlù wa o. so now Karimo sọ wípé rélìsì yẹn bàjẹ́ nínú ilé pé rélìsì yẹn o ṣé kì í ṣèjà tí wọ́n jà ni ni Mohbad wọ́n jà ni Karimo ò sí nínú ilé o láti ilẹ̀ tipẹ́tipẹ́ ni Mohbad ni Karimot ti ń ṣe kí ni ló ti ń wá downfall o Wùmí ṣe rí Wùmí yẹn ó ti pẹ́ tí dáa Karimot ti ń wá downfall o Wùmí ẹ má gbàgbé pé story tó wá jáde nípa Karimot sì ni pé wọ́n ní Karimot ní gẹ́ bọ̀bọ̀ kan tóun náà ṣe ṣu díẹ̀ bọ̀ tí wọ́n ló dàbí pé kò lo I mean kò kàwé pé ó dàbí local champion pé ó wá lóun fẹ́ fẹ́ Karimot bọ̀bọ́ yẹn wọ́n ló kú ní January Mohbad náà kú ní September the same year let me tell you a story ẹnìkan lọ sí ó dà pé wọ́n ẹ eh, lisi lọ comment sábẹ́ contact mi ní ní tiktok lisi why now Don't come for me o mi ráyè mi ráyè sí o mi ì tí ì mọ̀ nǹkan tó lọ ṣe mẹ́ torí mo block ẹ everywhere ni o tún lọ sórí tiktok mi lọ comment síbẹ̀ wọ́n fún mi ní àlá tí n comment síbẹ̀ i will check you. story from beginning, yes. That's what they told us. That's what police said. That Mubad fought with a, uh, has a problem with Dario, I mean, Prime Boy. No, listen. We know that story, you know, we are not, gbogbo yẹn láti gbọ́ láti lẹ̀. But in sin ba ton ba tún sọ story mi ton kon sọ story changing story because they want to Wunmi they want Wunmi to to be you know let me tell you many people ó yẹ kí n fi bàbá Mohbad sí ọ̀rọ̀ ìbọn tinú bàbá Mohbad because wọ́n play game pẹ̀lú máa yẹn and when you are talking he eh, àwọn ẹlòmíì wọn àtọ ìwọ tó bá ń gbà wọn náà máa ma fẹ́ ní kó máa dojú ìjà kọ they are playing game with that man if system is not on gba game tó ń gbá náà ni pé they are not even ready to pay the the owó yẹn gan wọn ò ready láti i'm telling you they are not ready to pay the money and a lot of people put him out jumping just put him out put him out it's because of the money tẹ̀yẹ tí bàbá màmá bá àdúrà tẹ̀ gbowó àwọn á lè gbà ń bẹ̀ ẹ̀ àwọn kan sọ pé mo ti gbọ́ àǹtí wọn kan sọ pé ẹ gbogbo owó táwọn gbà lórí monetization sí òfin ṣe kéèsì Mohbad <laughs> irọ́ mo máa ń wo àwọn èèyàn tó bá ń pa irọ́ ẹ ti máa ń pa irọ́ when it comes to the area of money you lie you just do things you have no gidi you give no respect to yourself mo máa ń ètò èèyàn tí wọ́n máa sọ sórí tó bá sọ̀rọ̀ as a blogger you can o lè guess tó bá yẹ pé o ń guess nígbà mi o lè guess wrong So, o understand tó bá dẹ̀ guess tó bá dẹ̀ wá rí pé ní tó bá gẹ̀ẹ́sì yẹn bọ̀ kó ṣe pé tó bá ń gẹ̀ẹ́sì gbà mí kó máa bìlí pé okay you are just eléyìí ó ṣàtì i don't want to go for them let me because i don't want to be diverted. ọ̀rọ̀ tó sọ ni mo sọ ó ní kàrímọ́ ó ní ẹ̀ kàrímọ́ sọ wípé wùmí ń kọ́ òun àti Mohbad ló jà tírélì sínú ilé ẹ̀ fi bàjẹ́ do you understand ó ní ó ní wá ṣàlàyé kò ṣègbà tó jà ní kó wá sọ ohun tó ṣẹlẹ̀ kó tó di pé wá pe nurse nurse pírí kó tó wá gún ní abẹ́rẹ́ ní tó sọ ni mò ń sọ yìí fíù ibi tí mo rí ní ibi bẹ̀ yẹn wọn mo tún wá rí pé àwọn èèyàn náà ti wá gbé jáde pé à òun náà fẹ́ nìkan tó ti ó ti fẹ́ nìkan rí bó dẹ̀ ṣe máa sọ aṣáná aṣáná aṣáná aṣáná àṣóhùn gangan ó lóun ò kì í ṣàrísù òun ò kì í ṣe kinní kan òun ò kì í ṣe gbá òun ò kì í ṣàwò àṣóhùn gangan àṣẹ ẹ̀gbọ́n àṣànà ni àṣẹ sínú àṣànà ni òun tó ṣe àṣànà débi pé wọ́n lè ra tíkẹ́ẹ̀tì fún lọ sí ìlú Amẹ́ríkà ó máa ṣe DNA test ọmọ ẹ o mi ò kí ń kàn fọmọ kékeré bọ̀ tó kó kàn fún Liam sórí tára àtà bá ń nèlì Wùmí tán bá ń nèlì ẹ̀ dáadáa a máa wí pé ara ìmọ̀ èèyàn ló ara ọmọ ló ta wọ́n pé ọmọ kan kú wọ́n wá wí pé ó gbọ́dọ̀ sọ̀rọ̀ a fẹ́ mọ nǹkan kan a fẹ́ mọ gbá a fẹ́ màwo but ìwọ́sẹ̀ àní tíráìsì bá pàkútà fi ń ṣe ní oníbàárà ẹ̀ because in the beginning of the issue tó ń ṣàlàyé fún àbí tó gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ torí àbúrò ẹ̀ náà tó tún jẹ́ àbúrò Wùmí ó wà nínú ilé yẹn ní ọjọ́ tọ́rọ̀ ṣẹlẹ̀ ó dẹ̀ mọ gbogbo nǹkan tó ń ṣàlàyé fún ẹ kí ló tó kọ́kọ́ jáde tó wá ń gba wájú tó ń gbẹ̀yìn ìwọ ló kọ́kọ́ da gbogbo ìgboro orí mídíà rú for like how many three four months Wùmí ò lanu orí ẹ̀ sọ̀rọ̀ kan báyìí ìwọ Karimo Onípọ̀nmọ́ ìwọ ló ń dárúkọ ló ń sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ ló ń sọ̀rọ̀ tó bá bẹ́ síbí wàá máa níjọ sí ó máa kékú ni o ìwọ kìíní kan ó máa jìyà kú ni o ìwọ kìíní kan ó máa ṣe kìíní kan kú ni o ó wá ṣe tó ń sìn nígbà tí <laughs> kìíní kan bọ́ lọ́wọ́ àwé ọwọ́ àwé dè fún ìwọ wá ṣe tán ó wá wá dìde ń sìn pé Wùmí yẹn náà la máa fi kó gbálẹ̀ torí pé wọ́n ti pinnu náà láti fún ọ náà ní owó royalty tí ò tọ́ sí yín ẹ wá fẹ́ pa ọmọ tí òkú ọ̀run fi sílẹ̀ kò ní yí ẹ mú oh god mi ìfẹ́ sọ mi ìfẹ́ ṣépè fún ẹ because ti má sọ̀rọ̀ máa wá sí mo ṣe ẹ kí lorúkọ ẹ Karimọ be careful jẹ́ kórè ẹ̀ kó pé gan-an ṣó ti bọ́ àní tí rice bá pa òkúta ẹnu oníbàárà yín kọ́ ni gbogbo yín pátá lẹ́kọ́ lẹ́kọ́ gbogbo nǹkan tẹ́ ṣe lẹ́kọ́ ọmọ yẹn lẹ́kọ́ ṣìnà ní bìgínì if the issue tẹ́ ẹ̀ bá ti kó gbogbo nǹkan torí olè tẹ́ fẹ́ jà nígbà yẹn ẹ ní kéèsì yẹn lè má go to this extent ẹ wá fẹ́ pé <laughs> ẹ̀yin náà tẹ́ bẹ́ẹ̀ nígbà yẹn pé kò gbúdọ̀ sọ̀rọ̀ ẹ̀yin náà tẹ́ sọ pé bá ṣe máa ṣèrè bá ṣe máa ṣèrè bá ṣe máa ṣèrè ẹ̀yin lẹ́tí sí free tẹ́ fẹ́ yọ ṣọ́ọ̀ṣọ́ kìlẹ̀sẹ̀ prime boy gan tí ẹni yìí sọ lẹ́ẹ̀kan ó ní pé nígbà ìmọ̀ràn tí bàtí prime boy kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ ó ní i don't know we already conclude over this issue i don't know why now we want to put the whole matter on my head that's what mo sì ní lọ́wọ́ ó wà lọ́wọ́ lórí áká mi lára àwọn ọ̀rọ̀ Mohbad ó pẹ̀lú nǹkan tí fóònù mi tó fáyìn tó ṣe tètè kún fóònù iphone yìí tó fi tètè tí ẹ mọ́mí rẹ̀ tó tètè kún ó sọ wípé ṣé you want to put everything on my head now that all of them including baba they conclude a lot of things happen they now arming some people i mean Wunmi and ọmọ kékeré liam mo tẹ̀ wá sọ́gun tó bá jẹ́ mistake gan náà tẹ̀ wá ṣe ìjà náà wá gúnra wọn àbí ni wọ́n ṣe nọ́ra wọn pa ọmọ yẹn ò ní kò ní blame you know there's no kò sí anybody tó ń fún ní city. láti máa hámà ọmọ kékeré yẹn i'm telling you ẹ ẹnìkan pa ẹnìkan àárí ẹni tí tí wọn ò pa ni tó lásìdẹ̀ tó kú adẹ̀rẹ́ ẹni tí let me tell you mi ò fẹ́ máa sọ mi ò sọ pé bóyá kẹ́ anybody máa pààyàn kó máa fi ṣeré o domestic violence is not a good thing okay but let me tell you it happened to one of my cousins kẹ́mi ni mo máa ń sọ tipẹ́tipẹ́ ẹni tó bá ti mọ̀ àwọn fámìlì máa máa wò mí wọ́n mì mí mọ̀ torí ẹ̀yìn àwọn bàbá bàbá ìkìtì lórí pọ̀ bàbá méjìbẹ̀tán àmì méjìbẹ̀tán àbí kí ló sọ tó sọ pé ọlọ́pàá òkè bímọ rí pé wọn ò kì í ṣe ìyàwó ọmọ àmọ́dù ṣèdù ọjọ́ tí ọmọ wọn tí wọ́n fẹ́ ṣe ìyàwó báyìí tí ọmọ wọn fẹ́ zọta wọn fẹ́ ṣe ìyàwó ọmọ àmọ́dù police ni wọ́n AIG ọjọ́ yẹn ni kẹ́mi kú ṣojú yín mẹ́rin ọkọ ẹ̀wọ̀n àtọkọ ẹ̀ ló ní misunderstanding àmọ́ ah, ó kàn sọ fún wa ó ló kàn ó ló bóyá ó ló kàn ṣubú àbí kankan but wọ́n ní ó sọ̀gọ̀ ẹ̀ torí èmi ìgbà tán fẹ́ lọ sin òkú ẹ̀ lórí ìtùgbò mo ó black nobody query them he take care of the family not also he take care of the mother because he baba Kẹ́mi ti kú ẹ̀ baba Kẹ́mi bọ̀dá àbú òun lè gbọ́ mọ́mì so lára àwọn ẹ̀gbọ́n mọ́mì mi ni from their mother side àbí yeah so òun ni ó wá ra ilé fún wọn ní dọ́fìn ó tọ́jú àwọn àbúrò ẹ̀yìn ó rán wọn lọ sí school ó ti yé family that's why you avoid tí àwọn ìjábá ti ń wà bẹ́yẹn you got to be careful àlẹ́ yín náà kẹ̀dẹ̀rẹ́ ní ilẹ̀ yorùbá yẹn ẹ̀yin lẹ́ ní ìránṣẹ́ àti àṣàṣì majority of the time kẹ́ ẹ̀rún ẹ̀ràn sí nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn kẹ́ ẹ ní kán jàjàkú dórógbó kẹ́ ẹ fi òye àyà wọn kẹ́ ẹ fi sírun kẹ́ ẹ so nǹkan kan mọ́lẹ̀ kẹ́ ẹ ní kán máa yára wọn then they still be diabolic things ni ó cause trouble ìkíní ẹ̀ bó ṣe máa àwọn resort ẹ̀ àwọn iṣẹ́ tí òrìṣà máa ń ṣe àti gbogbo nǹkan ta ní kẹ́ má ṣe mọ́ yẹn ara iṣẹ́ tó máa ń ṣe náà nìyẹn ẹ̀fún àti èdì ṣebí nítorí pé nǹkan kan wà nígboro tó ń jẹ́ fún bí tó lè ṣe ni wọ́n ṣe ń ṣe are you getting what i'm saying now wọ́n pa ẹni yẹn wọ́n ó má rí ó wà okay lénìí i'm not saying that eh, anything mi ò sọ pé bó ṣe ṣẹlẹ̀ nìyẹn but in the beginning in the first instance kí ló fà á tí Karimo fi ń gba wájú tó ń gbẹ̀yìn tó ń ṣe bí olórí burúkú tó ń ṣe bí ìpéwó tó wá ń ṣe bí James Bond fún wa lórí lórí mídíà bí ìpò ń ṣe fíìmù fún wa ṣé ti yé tó ń lọ ṣẹnu para rárá ṣẹnu para rárá Kúdí yẹn ìgbà míì máa pọn Kúdí lè míì máa pọn torí torí Kúdí láyé kàbò sí kó pretend báyìí tó wá tó ń sunkún ló wá níyà oh I don't want Kúdí I don't want uh, eh, Karimo to come for me o ah, wọn wo wíìsì Karimo ariwo Karimo tó kọ́ ó kàn fẹ́ àìpò Karimo kẹ́ bá fẹ́ Karimo gbóná o instrument afẹ́ máa lò ó sí o machine gun wọn nìyẹn ń sìn o tó ẹ bá ta sí lásán á tú jáde á tú parapàpàpàpà bó ṣe pa thousand bó ṣe parí ló máa máa pa ìyá ta ni ta ni ìyá yín ṣé tiẹ́ ó wá ń àìpẹ́ bẹ́yìn Karimo ń sọ̀rọ̀ láti jẹ́ kí àbúrò ẹ̀ kó dáhùn àṣẹ́ni tó ti fẹ́ rí àṣọ ti kú tó rún ọ lọ sílùú òyìnbó kì í ṣe irọ́ ohun ọ̀pọ̀rọ̀ tó ti confam eh, Wùmí ti ló ń fún gbogbo àwọn èèyàn ẹ̀ ní story ó ti ń leak story wọn so you have a ugly story also and you are talking like that you have ugly story and you are calling your sister Ashana Ashana Ashana Ashana Ashana transformer Lekki transformer Abẹ́òkúta ni now let me tell you a story kí ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ọkọ ẹni tí Kàrímù fẹ́ wọ́n ní kì í ṣe pé ó dètè ó fẹ́ ni wọ́n dẹ̀ tún sọ mo tún gbọ́ pé ìyá ẹ̀ ò ìyá ẹ̀ kọ́ ló ní kó lọ fẹ́ ìyá èèyàn ò kì í fọkọ fún yàn o ìwọ ló máa kọ́kọ́ rí ọkùnrin yẹn mi ìdẹ̀ wá lè sọ bóyá àwọn olówó tó máa sọ pé okay o I want my daughter to marry you bóyá àwọn yẹn but ìwọ ló máa mú yàn wálé ọkùnrin ọmọdé ọkùnrin àti obìnrin ló máa kọ́kọ́ ríra wọn tó máa mú wá fáwọn parents wọn ó lè wá gbé wá fún àwọn parents káwọn parents wá bẹ̀rẹ̀ sí tó wá rí pé ó wà lọ́wọ́ ẹ̀ tó bá jẹ́ àwọn tó jẹ́ ìyàwó kọ́ bọ́mìtà àbí ìyá ìyàwó bọ́mìtà yẹn àwọn ọmọ àmúṣájẹ àǹkó kọ́ máa wá ṣa ẹ̀ níyẹn jẹ́ o ṣé ti yé but wọ́n ló máa kọ́kọ́ gbé wálé ẹ̀yin tó yẹ sọ̀rọ̀ yẹn náà ni pé ó ń fẹ́ nìyẹn ni pé kì í ṣe pé ó lálẹ́ àbí boyfriend and girlfriend pé ńgbà yẹn náà bó ṣe máa máa wúlọ wúbọ̀ nìyẹn wúlọ wúbọ̀ nìyẹn ìyàwó tẹ́nìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ṣàkọ sí wọn a máa sọ pé òun lówó a máa sọ pé òun níláárí a máa sọ pé òun kàwé a máa lóun ṣe báyìí òun ṣe báyìí nísìnyí àṣírí ẹ̀tú ìwọ ń sọ̀rọ̀ èèyàn òun lásọ fún èèyàn á ní kó gbé fámílì àwọn ìyàwó ìyá ọkọ tiẹ̀ já ọkọ tiẹ̀ ìyá ọkọ ẹ̀ àti bàbá ọkọ ẹ̀ àtàwọn fámílì ọkọ tiẹ̀ bí ìwọ ṣe orí mọ́ Wùmí yẹn. àwọn kan wà mo ní ṣẹ́rí ọmọ yẹn mo mo study ẹ̀ gan for long time this is second time tí ma sọ̀rọ̀ nípa Karimo mo study ẹ̀ gan wà tó kọ́kọ́ ń sọ̀rọ̀ báyìí mo kọ́kọ́ wò pé ó ń ṣeré àbí wọ́n jọ plan àbí nǹkan kan gbà tó yá mo wá rí i pé kò máa ń ṣe rọ́ọ̀ kò bá ń ṣe rọ wọn àwò pé ah, kí ni sórí ẹ ṣe fẹ́ máa jọ ó fẹ́ ọmọ ìfá máa fìyà fìwà jọ bí àwọn àbúrò mi àti ẹ̀gbọ́n mi do you understand me tí wọ́n bá ti ń jẹ́ lọ́sẹ̀ tí nǹkan burúkú kan bá ṣẹlẹ̀ sí wọn wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ kẹ́lẹ̀ mọ̀ pé definitely Karimogo ò fẹ́ràn ọkọ tó fẹ́ tó wà lamẹ́ríkà yẹn èyí tó wà nàìjíríà yẹn tán ló fi sílẹ̀ yẹn ló ń láì torí pé gbogbo obìnrin ló máa ń láì kìbi tí ilẹ̀ bá ti tutù do you understand me so tó torí ìkíni yẹn ó ṣẹlẹ̀ sábúrò mi my tọpẹ́ àbúrò mi tọpẹ́ yẹn second to last born màmá mi ó fẹ́ bọ̀bọ̀ kan ọmọ kaba ni bọ̀bọ̀ yẹn nígbà tí wọ́n kọ́kọ́ gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi tó ń gbé fúngbà yẹn bọ̀bọ̀ yẹn ní tọpẹ́ ń fẹ́ ah kábíyèsí lẹ́dùnmáà a máa wúlò a máa wúlò a máa wúlò a máa wúlò ṣé rí ibi ṣọ́ọ̀bù yẹn tó yẹ pé mi ọlá ọlọ́run àti mi àbí bẹ̀rẹ̀ tí bá nígbà tí bá padà débẹ̀ mi ì lè mú oúnjẹ báyìí pé ni mo fẹ́ jẹ tọ́pẹ́ máa ní kán mú fún mi àbí mọ́mí máa ní kán bù fún mi yàmọ̀ nǹkan tí mo fẹ́ sọ bọ̀bọ́ yẹn kò pẹ́ bọ̀bọ́ yẹn a máa káwọn èèyàn wá a máa jẹun bẹ́ẹ̀ yẹn bọ̀bọ́ yẹn a máa káwọn èèyàn wá a máa jẹun ọ̀fẹ́ oúnjẹ wọn ọ̀fẹ́ èmi ò lè náwó pé mo fẹ́ ẹran báyìí ní tó bá wù wọn náà máa fún mi kó tiẹ̀ ní ẹ̀gbọ́n mi yẹn náà <laughs> kó tó ti bó di ẹ̀bọ̀ra ọ̀dọ́ òun náà ti burú tẹ́lẹ̀ ẹ̀ ti sàn òun ò tiẹ̀ lè béèrè oúnjẹ kó béèrè tó bá ti ní kò fẹ́ lọ bo oúnjẹ nínú ṣọ́ọ̀bù yẹn tọ́pẹ́ ò ní fẹ́ràn sóúnjẹ fún bọ́tí tí mo fẹ́ sọ lélẹ̀ bọ̀bọ́ tó fẹ́ yẹn níjọ́ yẹn lọ́hùn bọ̀bọ́ yẹn sọ dílé mo wà ní bóni mo ti wà ṣé mo ti wà ní ìlú òyìnbó ń gbà yẹn àbí gbà wò ní mi ti wà ń lo òyìnbó mo kàn wà ní mo wà lẹ́pẹ́ mo ti má rìn wọ́n kàn sọ fún mi pé ọkọ ẹ̀yẹn ẹni tó fẹ́ yẹn ọmọ kàbà pé ó kú báwo ló ṣe kú ọlọ́pàá ó ń ṣiṣẹ́ ní ọgbà ọlọ́pàá bóyá ọlọ́pàá ni bóyá bóyá kìlẹ̀ ṣe ọlọ́pàá mo ṣàrí pé bóyá ara àwọn tó wà ní CIB but young officer ni wọ́n ló ń lọ sí Kaba níjọ́ yìí ó fẹ́ lọ fọ́lédé bó ṣe dán náà nìyẹn wọ́n ló wá bẹ̀rẹ̀ sí ní ó ní trọ́bù nínú ó bẹ̀rẹ̀ sí ní yàgbẹ́ ó jà faint mi ṣámú ó tó some months because wọn ò ní sọ ọ̀rọ̀ fẹ́mi wọ́n ló kú ṣé ẹ wá rí n tó ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ yẹn ṣé wàá rí tó ṣẹlẹ̀ sí Tọ́pẹ́ yẹn gbogbo tó bá ṣẹlẹ̀ sí tí ò bá ti dá máa fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹni. bí Karimo ṣe ń ṣe ní January ẹni tó fẹ́ rí kẹ́ lè mọ̀ wípé ó double deal ó in double date ọmọ tó lòun gbé dání yẹn náà bó ṣe ń bèrè díẹ̀ nìyẹn mi ò kí ń bèrè díẹ̀ ni ọmọ mi dẹ̀ kí mi ò láìbọ̀ bó ṣe ṣe fún Mohbad i mean Wùmí i mean Liam yẹn ọmọ ẹ gbúdọ̀ wọ́n gbúdọ̀ kàn dọ́ ọkọ ẹ̀ gbúdọ̀ kàn dọ́ test fún un ṣé látọjọ́ ẹ̀ tó ń pọnlé tí wọ́n blọ́ọ̀gì ẹ̀ rí tó bá da blọ́ọ̀gì bu ọkọ ẹ̀ torí tú kọ́kàn fi kékeré wọn ìyà kékeré tó ń fi jẹ Mohbad kọ́ọ̀tù ẹ̀ fi kékeré ṣé mo yóò ṣì tí Mohbad fi jẹ ìyà lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ Sam Larry lọ́wọ́ Naira Marley lọ́wọ́ Igbá lọ́wọ́ àwọn ọ̀gá wọn nínú indọ́sì lọ́wọ́ àwọn kan tí ò ní mọ̀ tákàn bílí pé òun ti fẹ́ ẹnìkan rí tí arábìnrin kan á kàn lọ́ba sùn kò ní mọ̀ pé ẹran àgbàlagbà kan ẹnìkan àgbàlagbà wèrè kan ti lọ jẹ́ ńbẹ̀ ẹ má bínú mi pé àgbàlagbà ní wèrè but àwọn kan tó máa sọ pé wọ́n wà ní ògbólógbò court á máa dàbí insult fún wọn òun ò dẹ̀ mọ̀ kò dẹ̀ ṣe pé wọ́n pè wọ́n jókòó pé rule and regulation wà rèé o tá a bá ti fẹ́ nìkan rí tá a fẹ́ mọ́ ògbúdọ̀ lọ fẹ́ o ògbúdọ̀ kùtà síbẹ̀ ni o ṣó ti yé so wọ́n máa go after ẹ̀ tó bá yẹ pé wọ́n fi ìyà kékeré tí wọ́n fi jẹ mùpá kọ́kọ́ fi kékeré ṣíún kọ́kọ́ fi jẹ ọkọ Karimo kan jẹ́ kóńgọ́ kóńgọ́ sákàlàkàlàkà kó tó di pé kó kọ́kọ́ sálàkàlàkà kó fi bí Wùmí ṣe fíl kó mọ̀ pé akọ igi kò kí ń ṣoje ni Wùmí is a strong girl bó ṣe búlì ẹ̀yẹn bó ṣe ṣe yẹn bá tẹ̀jọ́ ọmọ míì kó tẹ̀jọ́ nǹkan ló kàn tiẹ̀ ṣe mí sí ìnájọ gúnra wọn pa á ti bọ́ta á ti máa kà pàràpàrà ó strong gan Wùmí ìwọ́kẹ̀ ó lè dúró torí tó bá ti sọ̀rọ̀ kékeré ń pa ẹ̀ báyìí ìwọ Kàrímọ́ wà á ti jáde ni wọ́n rojọ́ ẹ wọ́n sọ̀rọ̀ ẹ wọ́n ti lọ́wọ́ lọ́ ń ṣe òfófó ẹ ìwọ dẹ̀ ń ṣe ó mọ nǹkan tó ń ṣe fún wùmí ni ó pa wùmí kò ní kú physically ọlọ́run abá mi revive ẹ̀ ọlọ́run ò ní jẹ́ kí ọmọ kékeré yẹn lè yàmọ́ ọlọ́run jójókú ṣe ló ń ṣe níbi pé kí Liam kú wa tó máa bá wọn gbogbo àwọn tó ṣépè fún Liam pátápátá ló wà lọ́dà wọn ìwọ dẹ̀ mú ọmọ tiẹ̀ ó tọ́jú ẹ̀ ó wà lamẹ́ríkà bẹ́ẹ̀ ó ń tọ́jú ẹ̀ ó wá fẹ́ kí ọmọ ọlọ́mọ kú ó mú gbogbo torí pé ó ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí ìwọ you now want that to happen now let me tell you again wọ́n sọ̀rọ̀ yẹn fún mi èmi ṣe mo pé táwọn èèyàn ba shake fún e torí ẹ̀ i pray mi ò mi o mẹ́ni tó ń ṣèkà but i just pray ṣótiyé but tágbọ́n mi bá dáhùn níbì kan dédé orí ẹ̀ ló ṣe ko sí tó kàn mí mi o fi kúyọ̀yàn o ọmọkùnrin yẹn but ọmọkùnrin yẹn mọ̀ nǹkan tó máa ń ṣe fún mi gbà yẹn wọ́n gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi ọ̀tá mi jẹ́ stupid àwọn ọ̀tá mi ni kì í ṣe mi ó jẹ́ stupid and bastard lọ ìyá mo dẹ̀ mú gbogbo wọn lọ gbogbo ibi tí mo ti ń ṣe dáadáa àtàdúrà mi tí mo máa pé wọ́n ti ń gbàdúrà torí àdúrà gbà mo pàgbọ́ nínú àdúrà gan ibi tí wọ́n bá ti ń gbàdúrà tó gbóná báyìí máa gbé wọn lọ síbẹ̀ ni pásọ̀ kan ṣojú rere wò mí báyìí máa gbé wọn lọ máa fi wọ́n mọ̀ ni mfm tí tọ́pẹ́ lọ títí dòní èmi mo gbé dé mfm bọ̀ mo mọ̀ pé kò bọ́n lè bọ̀ kì í ṣẹjọ́ pásítọ̀ kí lẹ́yìn ṣẹjọ́ Dr. Olúkọ̀yà <laughs> kò bá lọ chọ́ọ̀chì kò pẹ́ ní kò bọ̀ à ń bẹ̀ kò tún lọ hundred years kò má bọ̀ ní kíkà sí ọ̀wọ̀ ẹ̀dì kì í sọ́ọ̀tì kì í ṣe problem àwọn ngo àtàwọn olùdásílẹ̀ yẹn because àwọn èèyàn tó wà lórí social media wọ́n máa fi bá wọn jà ẹ máa gbọ́. nígbà yẹn ọjọ́ tí mo wá gbé owó kan nínú ilé ìyá jẹ́ ọ̀tá mi báyìí tí bá ti dé báyìí mo máa lọ nílé máa nílé bọ̀tọ́ ọlọ́run tó fẹ́ kí n lọ nílé ń jọ tó fẹ́ kó mi yọ ń gbà yẹn tí bá ti dé náà torí pé mọ́mí ò ní fẹ́ káwọn ọlọ́pàá tó ti mọ̀ mí àwọn ọ̀gá wọn yẹn kán rí mi ẹ̀mí pẹ́ lómi lè fẹ́ help mi ó tọ́ ọ̀rọ̀ mo sọ fún yín mi ò bínú sí anybody mo ń kọ́ sọ̀rọ̀ ni. wọ́n ní tí báyà ti débẹ̀ wọ́n á tún máa dàbí pé wọ́n tún máa show a threat mi pé wọ́n fẹ́ rí mi facility bẹ̀ yẹn ah, ah. ayé àwọn èèyàn burú gan o kì í ṣe ayé kankan àwọn èèyàn ní èèyàn ló ṣe nǹkan face to face ni so bá ti lọ́nu lé ń jọ ìmọ̀ wa lọ́nu lé so I will be thinking màmá ronú ọlọ́run ló ní jẹ ọlọ́run ló ní mi ní ní hypertension ọlọ́run ló ní mi tí yìí nà mo kàn wá wọlé níjọ́ yẹn bá kàn rí wọ́n kàn dé báàgì ṣe mọ̀ pé mi kẹrẹ rí mo láìkí ọmọ pé lè wa à ní wardrobe so ecolac ń gbà yẹn mo báàgì tó ń jẹ́ ecolac travelling bag yẹn mo máa ń ra gan bí àwọn travelling bag yẹn tó ní kì tí mo lè lo pin ẹ̀ bá ti kẹ́rù sí oní máa ń dẹrù mi sí mo máa tó báyìí so ìgbà tẹ́mi wá dé so gbogbo tí bá dẹ̀ ti ṣe ń pa ẹ̀ tọ́pẹ́ máa fẹ́ ṣe duplicate ẹ̀ torí gbà tí mo kọ́kọ́ lọ ra fídíò tí mo lọ ra tẹlifíṣàn fún mọ́mì tí mo ra pé káwọn tó sìn àtàwọn àbúrò àti iṣẹ́ ọlákọ́lẹ̀ máa wo tẹlifíṣàn gbà yẹn so tọ́pẹ́ ò mọ̀ ọ́ ṣe ṣe mọ̀ pé ó wá mú kinní yẹn ṣá olóòlù lọ tẹ̀ síbi kan mọ̀ pé àwọn tẹlifíṣàn gbà yẹn kedere o gbúdọ̀ mọ o gbúdọ̀ lọ gbọ́kọ̀ tó lè tọ́gbà kan tẹ̀ kankan bá kò lè bá ṣe yíyí ṣí ẹ̀wọ̀n bnta channel check ní màjúmọ́ àríwá ṣíṣe bá ní à máa jẹ́ káwọn ọmọ yìí tẹ̀ èmi gan ò kí ń tẹ̀ gbà tó bá máa tó èjì yín òun máa ṣe jù jù yín lọ o bí pé kó máa máa compete pẹ̀lú mi ẹ mọ̀ pé ẹ̀gbọ́n mi mo sọ lánàá ọ̀tẹ̀gbọ́n mi náà máa sọ tàbúrò mò ń sọ sí ẹni tó jẹ́ pé bíi ẹbí ẹlẹ́kẹta sí mi àbí ẹlẹ́kejì sí mi torí bàbá mi nígbà tí bàbá mi kú màmí máa ṣáàdúró some days ká má sọ pé some months some months kó tó di pé lọ fẹ́ ẹlòmíì wọ́n dẹ̀ bẹ́ẹ̀ nìkan tí so ó jìnnà sí mi dáadáa tọ́pẹ́ tí mò ń sọ yìí ó ṣàdá mi lóhùn pé kí ni kí lẹ ra gan mi ì sọ pé kí ló dé tó ṣe fọkàn mo ní kó jẹ́ káwọn ọmọ yẹn ṣe pé wọ́n mọ̀ jù ẹ́ tí wọ́n bá máa tó ìjì yín wọ́n máa ṣe jù yín lọ mi ì dáhùn á ṣàwọn bá mi ṣe competition bíi pé bóyá tọ́pẹ́ yẹn á máa sọ fún mi tí mọ́mí bá ti dé òun máa parọ́ mọ́ mi ó máa ń parọ́ mọ́ mi báyìí ni ó ètì mi tó yẹ pé bí kàrímọ́ yẹn so tó bá rí kàrímọ́ tó bá ṣòwò hatred ẹ má máa wòye pé Eh, bóyá ó ń sòótọ́ àwọn kan hate ẹ they are waiting for the day of your downfall and even the day of your downfall gan àwọn ló wà lábẹ́ ìgò tó ń jẹ́ jìn they planning for you spiritually kò sí nǹkan burúkú tó ṣẹlẹ̀ sí ẹ tí wọ́n so mo kàn fi mo kàn fi àwọn ará ilé mi mo mo mo kò mọ sọ so if I don't want kí n kúrò ní ṣọ́ọ̀bù tí máa wá wábẹ̀ tí mo wá kí wọn mo ti má but still so ò tí ìwà àdọ́gba mo wá ṣe àti má ti lọ sí èkó lọ jámọ́jámọ́ lọ́dọ̀ àwọn àǹtí tí mo mọ̀ àti àwọn tí mo ṣáà ti mọ̀ rí gbọ́jà lọ́wọ́ ìlọ́ta you know understand me máa yà sí ẹkọ yẹn pé màá kílì máa jẹ oúnjẹ ọ̀fẹ́ mi tún nílò oúnjẹ jẹ wọ́n ṣàtìgbà lọ́wọ́ mi ọlọ́ọ̀ má jà ju oúnjẹ ọ̀tá wa ọ̀rẹ́ ò sóúnjẹ o ìwọ wá lónìí ju oúnjẹ ọ̀tá ẹ̀ èmi mo lóúnjẹ yẹn bọ̀ tí ti wá gbà lọ́wọ́ mi ó ti bá tí wọ́n ti ń ṣe fún mi wọ́n wá ní mo ń bú àwọn èèyàn gan mo máa ń sọ̀rọ̀ èèyàn abẹ́ ya wèrè ni pé mo sọ̀rọ̀ àwọn èèyàn lórí social media sọ̀rọ̀ mi kì í sọ̀rọ̀ ẹ̀ náà ṣe ká fún mi kì í sọ nǹkan tó ṣe fún mi gúnmi lódòkì lọ́lọ́lọ́ gbọ́dọ̀ mi kí n gbá lápàrọ̀ ó wá ní má gbódòrù mi o torí máa yẹ sórí ẹ̀ ní gbódòrù iye wà ní. mo wá lọ lé nínú jọ́nà jọ́nà máa wọnú ilé bí wọ́n mi ṣe ní kí n máa wọnú ilé lọ wọn ò ní fẹ́ torí ibẹ̀ máa ń kún wọn ò ní fẹ́ káwọn ọlọ́pàá mi tán máa bèrè báwo ni bọ́lá ń kọ́ bọ́lá ń kọ́ bọ́lá ń kọ́ bọ́lá ń kọ́ ṣe mọ̀ tó mọ̀ wọnú ilé ń jẹ́ mi ò kàn ṣe wọlé mo wá rí gbogbo báàgì yẹn báàgì ló ń wá rà kò ra ecolac ẹ ti understand àwọn báàgì tí wọ́n máa ń gbé kápá wọn yẹn tó máa ń dàbí travelling bag wọn yẹn náà bọ̀ kò yẹ ṣe ti understand wọn ló rà mo ṣáà rí i pé ó ra bíi mẹ́ta wọ́n ṣáà dín nǹkan mú owó tó bíi mẹ́rin nínú ilé wọ́n ti wá ní kọ́bọ̀dù kan bíi fíríjì tó ń kaṣọ sí so mo kàn ní bẹ́ẹ̀dì wọn náà tí wọ́n fi ń sùn gbà mo wá ṣàní jókòó sí wọ́n ní kí n lọ́nu ilé wọ́n fẹ́ káwọn èèyàn rójú mi mọ́ <laughs> mo gbàdúrà gbogbo ẹni tó bá lò máa tì mí mọ́lé kọ́nà kó bá mi tì mọ́ kọ́nà kó bá mi rún ẹ lọ sọ́run kó bá mi rún ẹ lọ sàré ẹni tó bá lò máa tì mí mọ́lé ò máa tọmọ mi mọ́lé fóun má jẹ́ kí òun rògò kí n má rí ta kí n má rògò lò kí ọmọ mi má rògò lò ẹ̀ dábẹ́ ọ̀run máa tì mọ́ sàré. bí mo yá jókòó sórí bẹ́ẹ̀ dẹ̀ máa ní kí n fẹ̀yìntì báyìí I will be thinking I will be crying crying crying bí ṣe forí sí orí báàgì yẹn báyìí mo kàn rí pé ó ń dún kárakára kárakára kára mo wò pé kí ni lè ti irú aṣọ òun náà tún rà sí tó tó ń ṣe mo wá ní kí n gborí mi mo kò tún rí pé ah ní tí wọ́n rí kì í ṣaṣọ ṣe mo pé tó má dẹ̀ ti kíní ìdá ikú dàbí kọ́kọ́rọ́ ṣe mo pé bíbá yìí sìn ibi ẹnu ọ̀nà tó ti máa ń mú nǹkan sípì ẹ̀ ha lẹ́nu ṣe méje sọ irú báàgì yìí sìn sorry àwọn tó ṣe mo pé báàgì yìí sìn ṣẹ́ ti rí tó ń bá fi kọ́kọ́rọ́ síbí ṣe mọ̀ pé here you can when the keys lock, you can open like this you see do you see me when you open yeah you can open like this you understand and now open pé irú kí ni ẹrù tó ń tó kó bàbá rẹ̀ ah owó rèé owó ni ibi tí a ń tàdé ń gbà yẹn owó yẹn bí tọ́pẹ́ ṣe ń jí owó títí ẹ̀ inú báàgì ló ń kó sínú ilé torí tó bá kó fún wọn pé kọ́ lọ́ bá ń kó sí báǹkì àwọn èèyàn náà máa béèrè pé mọ́mì máa àwọn tó bá kó fún wọn máa máa wá mọ̀ bọ̀ tó ń jí ni ó dẹ̀ ń pìpì ẹ̀ ó fẹ́ fóun àti bọ̀bọ̀ yẹn kẹ́mọ̀ pé ọmọ mi dájú ṣe rí àwọn tó bá níkà yẹn àwọn tó bá dájú jù nínú ọmọ wọn tó bá fìyà jẹun náà máa ń láìkì mo bá rí owó rèé ibẹ̀ yẹn kẹ̀rẹ́ ni mo ṣe jẹun tí mo lọ yà síbẹ̀ yẹn bóyá wọ́n máa fún bí a bí òjò five hundred naira nígbà tí màá fi ọmọ tí o padà sẹ́ pẹ́ tí o bá sọ́jà ṣe mọ̀ pé tó máa kọjá fún mi náà kì í ṣe gbogbo àdínlẹ̀ lè mú àtà ẹ̀rọ lọ́jà ẹ̀ tí wọ́n san nígbà owó rẹ̀ yà n bá ní òkè n bá yíyẹ lẹ́gbẹ̀ẹ́ mà n bá ṣiṣẹ́ gbẹ̀ mo ṣe ṣiṣẹ́ gbẹ̀ yìí n bá mówó ń bẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run mo ṣí ó dà ṣó yẹ yín ṣá let me do for you for you to see good example ní báàgì bíi tíra mi jẹ́ fi mo fẹ́ fi kọ́kọ́rọ́ mo fẹ́ fi kíní ìṣe bíi pin àwọn tó mú bọ̀ Karimo mú bọ̀ onípọ̀mọ̀ onípọ̀mọ̀ ọmọ òṣì wicked soul wicked soul àwọn jealous bitch olórí burúkú àwọn èèyàn tó yẹ kó máa bíyàn mọ́. ṣẹ́rí bí mi ṣe wá ń ṣe iṣẹ́ ti rí ẹni ṣé bí kọ́kọ́rọ́ yẹn ṣẹ́rí bí mo ṣe ń ṣe báyìí ṣẹ́rí a á kọ́wọ́ sí báyìí mi ṣe ń fà á kí ni yóò ṣe dáadáa bọ̀ mo á ṣe mọ̀ owó yìí mo wá fà jáde bí mo ṣe ń fà jáde ó bá di owó tuntun ṣe rí gbogbo owó tuntun tuntun gbà yẹn tó bá ti wá fi rajà òun ò ní kà á kàn kó ni ó ṣà máa ń kó ni ṣe ti understand ó máa ń kó tó bá ti wá ń kó yẹn ó wá ń dì sínú travelling bag mo sọ fún yín nínú travelling bag ní tọ́pẹ́ ń di owó sí báàgì mẹ́ta ló di owó sí èmi tí ọlọ́run tí wọ́n dẹ̀ fún ní owó yẹn four square ló fún mi ní owó tí a fi bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù yẹn tí n bá wá tí n bá sọ pé mo fẹ́ owó mọ́tò báyìí wọ́n máa bú mi wọ́n tọ́pẹ́ ó máa ṣe mí bí ọmọ ọ̀dọ̀ á ṣe mí ó jìnnà mi gan o á ṣe mí játijàti <laughs> anyway kò ń ṣe kó ṣẹ̀ṣẹ̀ ń ṣe ń gbà ó ti pẹ́ láti kékeré ló ti máa ń ṣe nígbà ó mọ̀ pé mọ́mí máa ń nà mí nínú kùnà tó bá ti dé báyìí tó bá ti tó bá ti ní kí n báwọn ṣe nǹkan báyìí tí ti sọ pé mò ń bọ̀ ní tó máa sọ ni pé ánì máa dẹ̀ purọ́ mu ẹ̀ tí mọ́mì bá dé kò sọ pé mọ́mì ánì máa mì òun dẹ̀ máa purọ́ mọ́ ẹ wọ́n á nà ẹ pa mọ́mì ò dẹ̀ ní bèrè ó máa bẹ̀rẹ̀ ni because kò sí love ṣùtìyẹ ó ti ní this hatred tọ́pẹ́ dẹ̀ rèé ó fẹ́ kú ní kékeré ọpẹ́lọpẹ́ ọlọ́run àti ọlọ́run ṣá ṣùtìyẹ yín mẹ́rin tọ́lọ́run ti mọ pé ó máa da léwu. so mo wá bu owó yẹn mo wá jáde lọ mo wá ṣàlọ́ mo kọ́kọ́ lọ dúpẹ́ fún wọn wọ́n mi wọ́n á dágbé wọ́n á mú un lọ wọ́n yóò jẹ́ mọ́mọ́ ni mi ò jẹ́ wọ́n gbọ́kọ̀ wípé àbí mò ń là lánàá owó tí mo bù ní ọjọ́ yẹn má pọ̀ kó délé mọ́ kó mọ́ so gbogbo tó wá ń ṣe fún mi tó bá ti bá ti wá lọ́bẹ̀ kò dùn mí mọ́ ó wá di ní ọjọ́ kan mo wá tún wo báàgì kejì yẹn mo wá rí i pé báàgì míì náà owó náà ló wà ń bẹ ìkan owó wà ń bẹ ó ti wá rí i pé àwọn èèyàn débẹ̀ wá ó wá kó kan ó wá tún fi aṣọ sórí ìkan ọjọ́ tí mo wá débẹ̀ yẹn mo wá wò gbà ah, mo wá kọ́kọ́ sọ fún pásítọ̀ mi kan mo ní ẹ máa gbà mí ò tí n bá ti dé ọ̀dọ̀ mo ní wọ́n gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi gbé fún Tọ́pẹ́ mo ti dárí ti gbogbo èèyàn mo ní mo kàn fi ń ṣàlàyé fún yín kàrí mọ́ kẹ́lẹ̀ pé àwọn kan wà bẹ́ẹ̀ jẹ́lọ́sì tó wà nínú kàrí mọ́ ní tó bá ti ṣe kàrí mọ́ tó bá dáa kò ní fẹ́ kó ṣe lòmíì èyí tó bá ti jẹ́ burúkú tó ṣe gbogbo ọmọ ìyá ẹ̀ àbẹ́ni tó bá sún mọ́ ló máa fẹ́ kíní yẹn ṣe bẹ́ẹ̀ ni ẹ̀yin wèrè kan lẹ máa rí nǹkan tí Karimo bá ṣe bí nǹkan tó dáa ẹ̀yin ò síwọ̀n èèyàn kan tí Karimo máa máa ṣàlàyé ní tí ò sí Karimo mà sí Nàìjíríà níjọ́ tí mo bá dìkù a máa sọ gbá a máa sàwọ́ òun ló da gbogbo ẹ̀rú ẹ̀yin wèrè kan a máa sọ̀pọ̀tì Karimo ẹ̀yin kan máa sọ pé torí pé ẹ fẹ́ kírú ọmọ ológo yín kó sọnù ẹni tó pé ń pa owó lórí ọ̀rọ̀ Mohbad ẹ máa wò pé ẹni tí tó bá gbà la máa fún torí pé Kàrímọ́ ẹ rò pé Kàrímọ́ jẹ́yàn Kàrímọ́ she's evil from the pit of hell. ara ilé èèyàn ló máa ń bo èèyàn mi ò sọ pé kí wọ́n bò mọ́lẹ̀ pé wọ́n pa èèyàn tẹ́ bá ti wo gbogbo itú tí Kàrímọ́ Kàrímọ́ ló da gbogbo Facebook rú péyàn kọ́kọ́ sọ̀rọ̀ kọ́kọ́ grant interview báyìí Karimọ ló kọ́kọ́ grant interview wèrè lọ́dọ̀ Daddy Freeze bóyá Daddy Freeze ò ní gbà fún mọ́ ó lè dá mi lójú pé Daddy Freeze máa gbowó lọ́wọ́ ẹ̀jọ́ yẹn kó tó grant interview torí Daddy Freeze sọ pé òun kì í grant interview lọ́fẹ̀ẹ́ nísìnyí because ó mean ó ní mission ó mọ̀ pé n tó ṣe òun ní January bó tiẹ̀ jẹ́ pé kò sí ilé ọkọ yẹn mọ́ ó ti yé but ó like ọkùnrin yẹn ọkọ tán ló fẹ́ ni ó fẹ́ kó ṣe wù mí. God bless you gbogbo tó bá ti ṣe Karimo ló máa fẹ́ kó ṣe tó bá jẹ́ gidi kò ní ṣẹlòmíì tó bá ti jẹ́ pé nǹkan burúkú ó gbúdọ̀ ṣẹlòmíì ni it happen in my in my in my in my that my sister ẹ mọ̀ pé mi ti sọ story yẹn tán mò ń bọ̀ this my mò ń bọ̀ mo kàn fẹ́ ṣàlàyé fún kó lè yé yín dáadáa ìgbà tí mo wá gbé báàgì owó yẹn ọjọ́ kan mo kàn wá wò mo wá sọ fún pásítọ̀ mi kan ó wá lẹ́yìn dẹ̀ ni wọ́n fún ṣọ́ọ̀bù mo ní à ah, mo ní evidence kankan bẹ́yẹn bá gbé dábàá mo ní wọ́n dẹ̀ léyìn kí ló ní kẹlẹ́ ọmọ yẹn wọ́n ní kò ṣe kankan ẹni yẹn kẹlẹ́ pé mo lóun kọ́ṣẹ́ èmi nìkan iṣẹ́ tí mo kọ́ lónìí gbogbo nǹkan tí mo kọ́ tí wọ́n á padà mọ̀ lónìí èmi fúnra mi ni mo ṣe sí gbádẹ́lẹ̀ nobody wọn rán mi ní school wọn rán mi níbi iṣẹ́ lọ kọ́ṣẹ́ wọn rán mi lọ anything i'm just serving there, but mo mọ many things lónìí láti ṣe i don't need to disclose it to anybody ẹni ẹ̀dẹ̀ sọ pé mo ní à ah, ó lọ kọ́ṣẹ́ títí ẹgbà tí ọlọ́run ṣe yẹn gan tó lóun mo ní kó padà sí skul ó lóun ò lọ skul mọ́ many people of them wọ́n padà wọn àbúrò mi wọ̀nyẹn tí wọ́n fẹ́ lọ skul mọ́ ọlọ́run ṣe torí influence mi àti ọlọ́run influence ọlọ́run ni mi gbé fògùn yẹn fúnra mi but èmi lọ́lọ́run lò wọ́n padà à ń padà ní graduate nínú ilé wa àbá má ní anybody tó ka ìwé kankan kò ní sẹ́ńtú jáde secondary school pé mà ní graduate but they don't know it for me today none of them talking to me i don't bloody care i'm just telling you that some people they are evil i don't know me ò mọ bí evil yẹn ṣe ra dúwẹ̀ tó ṣe ra pad nínú families ní nàìjíríà bẹ́ẹ̀ yẹn ìtàpù kì í ṣe nǹkan tó ṣẹlẹ̀ sí kàrímọ̀ yìí to tó ṣẹlẹ̀ sí wùmí tó ṣẹlẹ̀ sí àwọn kàrímọ̀ àti tó ṣẹlẹ̀ sọ̀rọ̀ ó pẹ̀ bẹ́ẹ̀ yẹn lómi kan hide tiẹ̀ ni wọ́n máa ti pé máa sàn kan jáde bẹ́ẹ̀ yẹn torí àwọn tó máa ń ṣe tó máa practice inú kan bẹ́ẹ̀ they don't want their secrets to be out people practice it they do it like a right thing when they are doing evil like that wọ́n máa rò pé right ni wọ́n máa bí pé ó dẹ̀ gbúdọ̀ wọn bí ẹ̀rí kó pa ẹ̀ tó bá ti sọ́nbẹ̀ ó fẹ́ ba okùn ẹbí jẹ́ ni àbò fẹ́ tú àṣírí àwọn èèyàn ẹ ò láṣìírí kí làwọn èèyàn ṣe fún ẹ tó jẹ́ burúkú tó máa ń sọ pé àṣírí ni bomi mọ́ra kí n pa ẹ́ làrùn jẹ tó mi láṣìí kí n pa ẹ́ ni àmì bomi mọ́ra kí n pa ẹ́ làrùn jẹ tó mi láṣìí kí n fi ẹ́ sílẹ̀ ni. now bó ṣe ẹni wá sọ pé ah, mo ní wọ́n dẹ̀ kówó sílé mẹ́rin tẹ́ bá dẹ̀ béèrè fún assistant kó tẹ̀ fún yín lówó mọ́tò wọn ní fún mi o tó bá fẹ́ fún mi lówó mọ́tò gbà yẹn ọjọ́ tó bá jàjà fẹ́ bóyá wọ́n dẹ̀ ṣògùn sí bọ̀tí tó bá wà nínú ọlọ́tí tó ń ní pamọ́ tó bá jàjà fẹ́ fún mi lówó wọ́n fún mi ní tí ò ní ká mi délé ọjọ́ kan mo tẹ̀ fẹ́ lọ sí mfm nígbà tí mo ti wá gbé wọn dé mfm gbà yẹn no ṣé wọ́n ti dé mfm no wọ́n ní mo fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì mo fẹ́ lọ gbàdúrà níjọ́ yẹn wọ́n wá ní wọ́n wá da owó sẹ́mo oníkànjọ́ kan fún mi lówó gbà tó ti gba ṣọ́ọ̀bù yẹn lọ́ mi gbà yẹn mi tí mo wá níkànjọ́ pé mo fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì pé kàn fún mi ní owó kì í fi wọ mọ́tò dé tí má dé ṣọ́ọ̀ṣì mfm Dr. Olúkọ̀yà máa fún mi lówó tó rántí sọ pé tí mi bá ti rówó kí n lọ bá tọba tẹ́lẹ̀ kí n má lọ bá wọn mọ́ mi ní kúlọ́mọdé mi Bọ́lá Fọláṣadé Esteri ikú mi ní kúlọ́mọdé èmi àtàwọn ọmọ mi àtàwọn olólùfẹ́ mi wọ́n ní kí n lọ bá mo ní màá rí owó ike yìí tọ́lúbà lọ́mọ mi fún mi ní ike tó wà ń bẹ̀ ìwọ́dà ìwọ́dà ṣíkẹ́ ṣíkẹ́. gbé wá ṣẹ́ríkè bó ṣe rí kan gọ́gọ́ lélẹ̀ ike ọ̀dà kan rí bí eléyìí no ó ju eléyìí lọ ni wọ́n kó sí bí irúkè gangan owó yẹn ó máa kún àwọn máa tẹ̀ ṣe mọ́tà bá ti tà àwọn máa tẹ̀ wọ́n lẹ̀ báyìí wọ́n ṣe dáwó yẹn sílẹ̀ ni wọ́n ní ojú mo fi rí tẹ́ǹkọ̀ bọ̀ wọ́n ní fún mi bẹ́ẹ̀ àwọn ọmọ tó máa tún kó ti àwọn ọmọ tí wọ́n mọ̀ rí bí ọmọ orogún àtàwọn ọmọ tó ṣàkósọ́dọ̀ tó máa kàwé yẹn mímì máa jí sára mẹ́ o wọn bí èmi kí n cross my cross kí n tẹ̀ mú ẹ̀yọkan ṣé ẹ̀mí kó ti bá jọ́ ọmọ kan tó burú gan tí mi ò ní respect mo lè fẹsẹ̀ gbá wọn èkó ni mo dàgbà sí mi àjàjà wọn ti tì mí mọ́lé fọ́dún mẹ́rin ó yẹ kí n ya gan but mo ní ẹ̀mí ọlọ́run gan mo dẹ̀ gba ọlọ́run gbọ́ gan ṣó ti yé yín so ó yẹ kí n kàn bówó sí kí n fọwọ́ sí kí n kàn máa lọ́n tèmi but mi níṣe bẹ́ẹ̀ wọ́n ti ní wọn fún mi yẹn i will just be crying wọ́n máa dáwó yẹn sílẹ̀ wọ́n máa fi yàn mí lójú ẹ̀ ní fún meanwhile torí mi source mi ni mo wó yẹn wọ̀nyẹn ṣe jáde in tí àwọn èèyàn tó bá wíkẹ̀ tó bá bí ẹ sí tó bá bí ẹ sí àárín ogun tí wùmí gan tó bá jẹ́ òun ló jà toríṣiríṣi ogun ṣe tó tó ìwọ̀n àtọkọ ẹ̀ bàbá Mohbad gan ó yẹ kó jọ jókòó kó kàn gbogbo nǹkan tó ń ṣe tó bá rò pé mú Karimo àtàwọn aráalé ẹ̀ wọ́n kàn gbógun ti gbogbo èèyàn gbógun ti wọ́n fẹ́ wá gbógun ti pẹ̀lú ẹ̀ ó yẹ kó forgive ẹ̀ ni honestly because ọmọ yẹn spiritually ni wọ́n ti vandalize ayé ẹ̀ spiritually wọ́n ti vandalize ayé wò mí bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n vandalize ayé ẹ̀ so To bá lè ti banalize ẹ spiritually whatever mistake tó bá ti commit ayé they will support the crowd to nail him because they want him not to get anywhere. That's is activity ti wù mí tí ẹ̀mí ìkàdímọ̀ ṣe nìyẹn mo kàn fi ọ̀rọ̀ tèmi ṣàkàdúwẹ̀ ni bó ṣe wá mo ṣá mo wa, mo wá sunkún gbà mo ọjọ́ tí mo wa sọ̀rọ̀ yìí fún pásọ̀ kan mo tún forúkọ bò láṣẹ lónìí mo ti dárúkọ pásọ̀ yẹn tó yẹ téèyàn bá ṣe dáadáa ó máa tún ṣe burúkú pásọ̀ yẹn ṣá mo wá ṣàlàyé fún pásọ yẹn lẹ́jọ́ lọ pásọ mi tó wà lẹ́pẹ́ mo wá sọ fún mo ní nǹkan báyìí ni mò ń rí ìnú mo ní mo dẹ̀ wá dénú ilé báyìí tí má béèrè owó lọ ohun kókò tẹ̀ fún mi kí n fi mọ́tò ọjọ́ tí má lọ ibi iṣẹ́ tí mo lọ tajà lẹ́yìn tí mi ta ìwọ́n báyìí wọ́n dẹ̀ kọ̀ èmi dẹ̀ ní wọ́n fún lóta fi bẹ̀rẹ̀ bẹ̀ yẹn tí gbogbo ògùn fi padà tí gbogbo nǹkan fi wá òkè èmi ni mo bẹ̀rẹ̀ bẹ̀ yẹn kó tó ti bó ń kàn lé mi tí wọ́n ní wọ́n fẹ́ rí mi ah! wọ́n wá ní owó dẹ̀ wà nulẹ̀ mu níyẹn ẹ̀dẹ̀ wọn tẹ́ bá tún ti dé ṣọ́ọ̀bù yẹn instead of kan tẹ́ èyí tán máa fi jẹ́ kí n jókòó sí ọ̀wọ́n ní kí n máa lọ ní kí n máa lé lé wọ́n ní mo tún dé nílé mo ní owó àbẹ́ mo lówó àbẹ́ wọ́n ní báàgì mi mo ní wọ́n ní ẹ̀dẹ̀ fẹ́ ṣòwò ẹ̀dẹ̀ tí ìrò àwọn ọjà tẹ́ ń gbà náà ẹ̀ ń gbà wọ́n fún yín àwọn kan ló máa fún yín láwìn tẹ́ bá ti tà á ẹ máa lọ sanwó <laughs> tí wọ́n bá tún rà ń gbà yẹn á tún sanwó kélekèlé má bàa rí kó jọ wọ́n ní kí kílẹ̀ wọ́n ṣe wọ́n ní kí ló tẹ́ ya dìdìrín wọ́n ní ìyá dìdìrín gbà tí wọ́n sọ pé àbúdọ̀ mú nǹkan kan tó bá jẹ́ tiwa ó ní ṣèbẹ́yìn lẹ́ni wọ́n fún yín lówó ń ṣọ́ọ̀ṣì ẹ fi bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù búùmù tán wọ́n lé yín kúrò ń bẹ̀ ẹnìkan wá jókòó sílé ó ń kówó yẹn fi ṣòfò ó dẹ̀ tún kó sílé ẹ lè mú bẹ̀ tó bá ti ẹgbẹ́ gbé gbogbo ẹ̀ ó ní àpò mélòó àbí mẹ́ta ó lè gbé kan mi kì í ṣe pé mo fún wọn dà mẹ́wàá o mo bá yẹ̀ débẹ̀ jẹ́ mo bá ṣe mọ̀ pé ẹni tí wọ́n yọ owó yẹn bí mo bá ti débẹ̀ nísìn mo lọ bẹ̀ bí ẹ̀mẹ́rin tí mo yára pé owó wà ń bẹ̀ bẹ́yẹn bọ́tẹ́ mọ̀ ó ti ń fura bọ̀ kò lè sọ síta torí ó ń jalè ni n bá débẹ̀ ní ọjọ́ èmi mi ìwà tọrọ owó náà mo kàn gbé kúkú wọ́n ṣe ní kí n máa lọ nílé báyìí kọ́tẹ̀ tó ní kí n máa lọ nílé torí náà lẹ́rán nílé máa ní kí n máa jókòó sí mo ní ẹ fún mi kọ́kọ́rọ́ lé mo fẹ́ máa lọ lé wọ́n dẹ̀ fún mi kọ́kọ́rọ́ lé wọ́n ní no wọ́n ní àbúrò wọn kan wà nílé kí n má bá yẹn náà pàdé mọ́ wọ́n ti kú àti olú wọ́n ló wà nílé n bá dẹ̀ wọnú ilé so bí èmi ṣe wọnú ilé yẹn ìyẹn jáde máṣà ni ó ní o fẹ́ sùn máṣà dé máṣà bẹ́ẹ̀ ní ìjẹ́ ẹ̀pẹ́ kí ilẹ̀ tó wọlé mo ti mú nylon bag mo ti ra nylon láti bus stop tó ní fẹ́ gbé báàgì yẹn lọ ó ti yé yín mhm. torí tán bá rí wọn lè ní mo gbé nǹkan kan láti nílé ẹ understand ọ̀dọ̀ wọn tó wọ́n ìsọ náà àti olóyè náà ti kún sí òun náà sọ mo ṣe ra nylon bag mo ṣàwọn kó àwọn owó yẹn mo wá já báàgì kan mo wá já this time kán lè mọ̀ tó bá dé mo wá já báàgì kan mo wá kó owó yẹn mo kó owó yẹn sínú poly bag mo kì í ni o mo kó sí poly báàgì méjì àti àbọ̀ báàgì ẹyọ kan mo kó owó yẹn sí poly báàgì àtàbọ̀ bí mo ṣe wá ń mi tete wa kuro láti máa lọ lé mo koko lọ sẹ́kọ̀ọ́ mo lọ san owó fáwọn tí mo ra kọ́ lọ́wọ́ ẹ̀ mo wá ṣe shopping bíi pé mo fẹ́ oúnjẹ tí wọ́n fún mi jẹ mo wá ra àwọn pọ̀mọ́ tó ti ṣẹ̀dọ̀ mi pẹ́lẹ́kọ̀ọ́ gbọ́ ẹ má bínú ẹ ṣáà má bínú mo fẹ́ sọ fún kó lè yẹ mo wá ṣàrà irun mo ra gbogbo nǹkan mo wá lọ mo wá ẹrù mi wá ti wá pọ̀ sí mo wá ti ra la polybag mi mo wá ra Ghana must go sí mo kó sí kan mo gbé báàgì sí kan mo ṣe délé nìyẹn bí mo ṣe wà nínú mọ́tò ní cms tábẹ́ máa lọ sẹ́pẹ̀ bí mo ṣe dé nìyẹn bó ṣe dé nìyẹn bó ṣe lóun máa dákú síbí o mo ní kí ló ṣẹlẹ̀ owó tó gbé nínú ilé yẹn tọpẹ ṣe bí mo ṣe ń lọ yẹn àwọn kan ti sọ fún àbúrò màmá mi tó jẹ́ àti olú yẹn wọ́n ti kú sí àtọ̀rúndọ̀rùn wọn Ọlọ́run dáríjì mi ọmọ bàbá ọmọ bàbá bàbá wọn ló ṣe olórí kìíní ló bá ìrìn àjò ayé mọ̀mọ́ sí mi jẹ́ so ó ti lọ sọ fún wọn bọ́n ṣe ti rí mi tí wọ́n ní mo gbé báàgì kan jáde nínú ilé handbag mi nìkan dẹ̀ mo gbé lọ so kó tètè bí tọ́pẹ́ ti lọ nulẹ̀ bí tọ́pẹ́ ti wá lọ sọ bí tọ́pẹ́ ti sọ pé owó tóun owó yẹn o èmi gbé owó nílẹ̀ pé owó yẹn ń kọ́ ọkọ òun ló dá owó yẹn sọ́wọ́ òun ló ní owó yẹn <laughs> owó tó yẹ pé epo wà ń bẹ owó epo ẹmọ tí wọ́n bá ro oúnjẹ ẹmọ bọ àwọn olóúnjẹ ẹmọ wọn oúnjẹ owó tó yẹ pé epo á tà sí ni owó tó yẹ pé epo wà ń bẹ tó yẹ pé iṣẹ́ tí mo ti ṣe tí mo ṣe fọ yìí ẹ kó tó di pé wọ́n wá lé mi kó ń bẹ fún nígbà tóun lóun kọ́ṣẹ́ tán tó lọ kọ́ṣẹ́ tán ṣe ti eyín mọ́mí wa ni ẹ òun kọ́ ló lówó o gbogbo owó wọ̀nyẹn mo ní báàgì ṣìkú mẹ́ẹ̀ gbogbo owó wọ̀nyẹn wọ́n kó sí lọ́wọ́ ni o mo ní àwọn wo ni àwọn idiot illiterate wo ló máa kówó sínú báàgì wọ̀nyẹn tó máa gbé fún yín tó máa ní kó kó sílé mo ní mo ti jẹ mo gba àwọn láti gbọ́ ìgbà tẹ́ ti gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi tí a mọ̀ pọ̀ ọkàn mi le díẹ̀ lọ́jọ́ yẹn mo ní ọjọ́ tẹ́ ti gba ṣọ́ọ̀bù lọ́wọ́ gbogbo àwọn tí mo ti rajà lọ́wọ́ wọn lẹ́kọ̀ọ́ tí mi ti sanwó mo ti lọ sanwó ha ló bá sùn sójú títì ó máa dákú síbi ni o mo sanwó gbèsè tí mo jẹ́ ń jẹ́ mo tún ra mọ́tò nínú owó yẹn ṣé ti yẹ yín ibi tí àwọn èèyàn wíkẹ́ẹ̀dì dé tọpẹ́ tí bá dẹ̀ débẹ̀ gbà tí bá ní kàn fún mi five hundred wọ́n dẹ̀ kọ̀ èmi dẹ̀ ní four square ló fún mi lówó bàbá ìbèrè à ló ẹnjíníà bọ́n ṣe fún mi lówó yẹn gbà yẹn pastor bisi kí lorúkọ wọn bàbá yẹn wọn náà ti kú sí bàbá ìbèrè à ní deliverance kìíní àwọn ló ṣe ẹnjíníà bí àwọn pásọ kí lorúkọ ọkọ àti fún mi fọláwíyọ kí lorúkọ wọn tí mo ìṣí youth pastor ní ẹ first square gbà yẹn àwọn ló fún mi lówó tá a fi bẹ̀rẹ̀ ẹbẹ̀ yẹn ó wá di pé ṣe tán kẹlẹ̀ mọ́ wíkẹ́ tí wọ́n ti kíní jẹ́ ṣé wá rí ọkọ̀ tọ́pẹ́ tó wá kó wá pẹ́ o kò jìnnà mo ṣáà máa ń gbàdúrà gbogbo ẹnikẹ́ni wọ́n ti wá gbogbo àwọn táwọn obìnrin ọkùnrin míì olè àwọn jìgólò tán bá ti rí owó lọ́wọ́ obìnrin kan wọ́n á tún máa ṣògùn sí wọ́n àmì wọ́n máa ṣògùn fún wọ́n máa tì lẹ́yìn wọ́n máa ní kò sí kankan wọ́n máa ní kó da gbogbo lé ẹ̀rú wọ́n máa ṣèkà fún gbogbo fámìlì èmi náà wá bẹ̀rẹ̀ àdúrà gbogbo èèyàn kọ̀ mí sílẹ̀ gbogbo bẹ̀rẹ̀ àdúrà ẹkún àdúrà ẹkún àdúrà suddenly wọ́n ló ń lọ lọ́nà ìjọ ẹ̀ bóyá ó lásìdẹ̀ bóyá nǹkan kan ṣe o bóyá ṣà nínú ẹ̀ kókò àbí kankan bó ṣe lọ kú nìyẹn wọn ò tiẹ̀ sọ fún mi láti ìgbà yẹn gbogbo anybody tó bá gbogbo kí yẹn ni gbogbo everybody ní tọpẹ́ fẹ́ ló ṣẹlẹ̀ sí nínú ọmọ màmá mi iṣẹ́ ọwọ́ tiẹ̀ torí pé ó gbé ọkùnrin yẹn láti fi jẹ àwọn èèyàn níyà ẹ̀ tó ń sàn ọlọ́run mú kúrò gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí tọ́pẹ́ yẹn ṣé àbọ̀ pé mo sọ fún yín pé ńgbà tí bàbá ọmọ mi tèmi àti bàbá ọmọ mi tá a wá separate màmá mi set ó fi orúkọ tọ́pẹ́ ó fi stọ orúkọ bàbá orúkọ ọmọ bàbá tó bí ọmọ tèmi do you understand ó ṣẹlẹ̀ sí ṣé àmọ́ pé Kàrímọ́ ọkọ tí wọ́n ló fẹ́ rí tó dẹ̀ fẹ́ ẹnìyàn gangan ló love wọ́n ló kún January ẹni tí ó bá nísìnyí Wùmí ó fẹ́ Mohbad ó máa ṣoríire láyé Wùmí ti ọmọdé ni ó ṣe ẹ̀kọ́ gbọ́n ni o nísìnyí ó ti wá rí wọ́n wá fogun jà secretly. wọ́n fi ogun wọ́n fi ja Wùmí ohun tó ṣẹlẹ̀ sí Kàrímọ́ ó ṣẹlẹ̀ sí Wùmí ṣé mọ̀ pé físíkálì ó lè máa sinbẹ̀ láti pa But I'm telling you spiritually how this demon, before anything I mean, materialize physically, the spiritual people, they finish before physical. Spiritually, everything has to be done before kó tó physically. Do you understand? I'm telling you this story for you to understand. But yẹn, Oshoku, mi yọ o. Wọ́n sọ fún mi. Ìta ni wọ́n ti wá sọ That's mi ni mo ti gbọ́. Despite pé mo gbọ́ yẹn, mi ò yọ àbúrò mi but mo kàn ń wò pé ah ṣé ọmọdé yìí gbógun tì mí to some level ni bó ṣe ń gbógun tì mí yẹn ló gbógun náà ti ẹ̀gbọ́n mi ó pẹ̀lú àwọn tó tọ̀nù ẹ̀gbọ́n mi náà sí bad legion bọ̀ṣẹ́ mọ̀ nǹkan tí ogun bá ti lé ẹ tí ò bá ti sọ ẹ di burúkú ó máa di rere ṣùgbọ́n tó bá ti lè di burúkú ó di forever nìyẹn ṣùgbọ́n tí ò bá lè sọ ẹ di burúkú ó máa tayọ̀ forever mọ́mì mi fà fara gbolẹ̀ níkan kìnìkan but nǹkan tí mo ṣe à ń sọ ni wípé láti ìgbà yẹn mo ṣe many things lójú bẹ́ẹ̀ lọ owó yẹn gbà yẹn ṣe token but nǹkan economy ò tí ì bàjẹ́ tó bá kó thirty thousand nígbà yẹn bóyá o máa ra ticket in London you don't understand a lot of ní thirty thousand lónìí wọ́n ti ra kó wọ́n ṣá gbogbo nǹkan wà very cheap you know ní nineteen ninety two yẹn nineteen ninety two ninety three ni mo sọ yìí so mo ti ṣe many things bẹ́ẹ̀ yẹn tó jù lọ́wọ́ ẹ̀ fún un instead wọ́n ràn gò bọ́ mo wá sọ fún mo ní mo wá bèrè lọ́mọ mi mo wá dojúkọ mọ́ mi pé ẹ gba ṣọ́ọ̀bù lọ́wọ́ mi tọ́pẹ́ ń ṣe báyìí ó kó owó ó ń ṣe báyìí tèmi bá débẹ̀ yẹn tọ́pẹ́ ló wà ní ṣáájú owó wọn ò ní jẹ́ kí n mú oúnjẹ tó wù mí á ní kán mú oúnjẹ sọ́wọ́ mi ní ìpìlẹ̀ tí ọjọ́ tẹ́ pé ìpìlẹ̀ èmi lọ́lọ́run lò fún can you believe it <laughs> àwọn èèyàn máa ní mo ń gba dangerous prayer mo burú gan àdúrà mi àdúrà burúkú burúkú ni kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ń gba àdúrà burúkú torí mi ìníbọn mi ìdẹ̀lera bọ́n mi ì lóògùn mi ì lè lọlé olóògùn ṣé ti yé mẹ́yẹn wọn lọ́run nìkan ni ó dẹ̀ ti fún mi ní ẹnu mi my mouth is my òun mi ì lè ó mi ṣe rí tó bá jẹ́ pé yóò speak fún wùmí wùmí náà máa jáde ó máa sọ̀rọ̀ ṣé ti yé mẹ́yẹn láti ìgbà tí Kàrímọ́ ti wà pẹ̀lú wùmí tó ti rí wùmí láti bìgínì ayé ẹ̀ ẹ́ ló ti ń ní lọ́kàn bíi pé ìwọ yìí máa ṣerú fóun ni ẹ eh, understand the same ó Karimo máa ń sọ lọ́kùn ẹ̀ pé Wùmí o àti others wọ́n máa ṣerú fóun ni ẹni tó lòun bá dẹ̀ fi ṣerú kò sẹ́ni tó lè fi ṣerú Karimo ń kà Karimo ń sọ̀sọ́kúsọ àwọn èèyàn kan ń support ẹ̀ pé ẹ tó bá jẹ́ Wùmí ló pa ọkọ ẹ̀ let me tell you a lot of obìnrin ló wà nílé ọkọ ló ṣe ló fumble ló fuck ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n ayé ò rí àwọn èèyàn ò dẹ̀ rí àwọn kan bá ti rí ìwọ wọ́n máa ṣe bíi pé gbogbo tí wọ́n ń sọ yẹn àwọn ò ṣe rí bí ẹni tó ń mú níbi tó ti ṣàgbèrè tó ń kókúta dání àti àwọn tó ti ń ṣàgbèrè tó yẹ pé wọ́n máa ń ṣe oríṣiríṣi two son wọ́n á ṣe oríṣiríṣi wèrè wọ́n á máa sọ wọ́n á kókúta náà wọ́n ní kó ju òkúta fún Mary Magdalene nítorí pé Mary Magdalene nǹkan ó ti wọ́n ti mú wọn ò gbọ́kùnrin yẹn wá o wọ́n tún wá mú ọmọ wọn bí obìnrin yẹn wọ́n wá ní òkè a máa sọ́ lókùtà pa a máa ba ayé ẹ̀jẹ̀ lónìí ni Karimo mo ṣé orí mi kì í hate èèyàn ṣùgbọ́n mo hate ẹ ọ̀run gan hate ẹ o rò bóyá ṣe ló ń sóòótọ́ ọ̀rọ̀ o rò bóyá ṣe ló try láti help èèyàn you don't help anybody you are helping you just want to destroy yourself and already you believe you have succeeded destroying Wunmi and ó sì máa máa to ba bá filẹ̀ bó ṣe wà yẹn o fẹ́ finish ẹ̀ pátápátá you a bitch. ẹranko ayé àti ọ̀run ìka ọ̀dájú ni ẹ́ no anybody with our good senses will ever believe or support you maybe because I've seen somebody like you gbogbo àyìn náà gbogbo àwọn èèyàn many people ló support Tọ́pẹ́ wọn ní kó ṣe àmà dáhùn níbàyìí wọ́n dì pẹ̀lú wa kò sẹ́ni tó dì pẹ̀lú wa tí ò ní jẹ ìyà gbogbo wọn mọ̀ pé wọ́n fara káṣá. wàá jókòó ẹbí ọkọ ẹ ẹbí ọkọ àbúrò mi àti ẹ̀gbọ́n mi kankan nínú wọn mi ò mọ̀ kankan nínú wọn rí up to date mi ìdẹ̀ rẹ́dì láti mọ àtọkùnrin tí mo dídì lọ tó jẹ́ pé wọ́n fowó mi bẹ́ẹ̀ ni àbúrò mi obìnrin àwọn ọkùnrin tó ṣèyàwó mi ò pokuno sí any affairs of anybody. tí ìbá jẹ́ bóyá ọmọ mi means bẹ́ẹ̀ mi ìbò close to their fear of ìyàwó àbí anybody tó bá ń date I mind my business but ẹ̀rín wọn tó bá ti ní káyì they will close to everything about you wọ́n fẹ́ mọ̀ wọ́n máa dó sọ́rùn ẹ̀ báyìí ni wọ́n á mọ gbogbo wọ́n fẹ́ mọ gbogbo kan tó bá ṣu kí ló ṣẹlẹ̀ marriage yẹ ìyá ọkọ ẹ̀ ń kọ́ báwo ló ṣe ń ṣẹlẹ̀ they want to know everything but you don't know anything about them. ó ń pe wùmí láṣànà àṣé o ní ẹnìkan tó tiẹ̀ ṣì ń communicate pẹ̀lú wọ́n lóyìn máa ń bá sọ̀rọ̀ kó tó di pókú tó fi mọ̀ ẹ́ pókú ní January how do you know báwo ló ṣe mọ̀ ẹni tó tó o bá bá sọ̀rọ̀ báwo ló ṣe mọ̀ tó o bá ń communicate pẹ̀lú boyfriend ẹ yẹn àbí ọkọ ẹ tó fẹ́ tẹ́lẹ̀ tó o bá communicate pẹ̀lú àwọn èèyàn tó o ṣì wà intact pẹ̀lú ẹ báwo ló ṣe mọ̀ ẹ́ pókú ní January ó kú ní January ọkọ Wùmí náà ó gbúdọ̀ kú ní September twelve àjẹniyẹ àwọn tó bá ti gbé lọ́dọ̀ ìyá àgbà bẹ́yẹn mi mọ bí ìyá àgbà yín ṣe rí o mi lè sọ bóyá tó bóyá àwọn ìyá ìyá pé ìyá àgbà bá ti dàgbà wọ́n lè bá máa wà prayerful dáadáa káwọn ẹ̀mí èṣù wọnú ìyá àgbà àmì kó wọnú àwọn ọmọ tó bá gbé lọ́dọ̀ ìyá àgbà ọmọ tó gbé lọ́dọ̀ ìyá àgbà mo jókòó lórí ilé o agbára ìyá àgbà wọ́n máa fi ń yẹ kó fi gbàyàn lẹ́ni àwọn fi ń pààyàn jẹni àjẹniyẹ ìkà burúkú ọ̀kanran ọ̀kanran set of àwọn vampire mújẹmújẹ mújẹmújẹ ó jáde onírélìsì yẹn ṣé wọn ò já ń jọ yẹn jáde wùmí tọ́lọ́pàá bá ti mú wùmí kẹ́ ẹ sọ fún wa. ọlọ́pàá ọdìbà tọ́lọ́pàá bá ti mú mi báyìí kó sọ fún wa gbogbo yín náà kọ́lọ́pàá mú mi ẹ mọyé ẹ̀yin èèyàn tẹ́ ń béèrè fọlọ́pàá kó mú mi ẹ mọyé èèyàn tẹ́ ti slọ́tà tẹ́ ti padà nù bí ṣé tó pàṣẹ yín òtún a máa jókòó wa jẹ́jẹ́ jẹ́jẹ́ síbí báyìí ẹ̀yin olórí burúkú ẹ máa ní kán máa wáyàn ẹ máa ẹ máa máa wá bẹ́ẹ̀ ẹ máa máa gbogbo surroundings wa lẹ́ máa máa lẹ́ surrounding the camera lẹ́ máa máa monitor káàkiri lẹ́ máa máa pa àwọn èèyàn physically ẹ̀ ń pa àwọn spiritually lẹ́ máa send orúkọ àwọn èèyàn sílé babaláwo lẹ́ máa ní kán pa wọ́n dànù tó pẹ́ fẹ́ fọkọ wọn àbẹ́ fẹ́ fẹ́ nìkan tí ó tó súnmọ́ wọn ẹ ṣàfẹ́ mú wọn kó lọ́nà adẹ́yìn bí kọ́lé mú mi apààyàn o òun àtọkọ ẹ já o ẹ máa máa pa aṣana ní o ó ṣaṣẹ́wó rí o òun la ṣe bèèrè lánàá pé Kàrímú ṣé virgin lọkọ ẹ bá ẹni àtúngbọ́ pé wọ́n ní húkọ̀pù lẹ́tí lẹ́fi pàdé wọ́n ní tíkẹ̀tì tó gbé ẹ̀dá Amẹ́ríkà wọ́n ní bọ̀bọ̀ tó kú yẹn gan ló rà so definitely o need DNA kò ó ṣe ọmọ tí bàbá ẹ̀ ti kú ló máa ṣe DNA ó gbógun tọmọ ìkókó kí ló dé simply because ìlú yí orin ṣéǹjì ó fẹ́ gbowó wọn wá carry along mọ́ ó wá ní àkáǹtì tó ń sọ yẹn mo ti rí area sister yín olùlọ́yọ̀ <laughs> when I said it Wunmi now stole the number <laughs> and uh, he has 30, I mean he has transferred like three hundred million from mobile account eh? to the mother's account. Eh? simply because Karimo ti wá ìyẹn mi pé owó tí Karimo yẹn ṣe pé mo sọ tẹ́lẹ̀ pé owó tí wọ́n ní wọ́n máa jọjọ pín tóbi ni pé tẹ́ bá ti pín ẹ jẹ́ máa gbé lọ sí Amẹ́ríkà wàrà lé síbẹ̀ gbogbo nǹkan ó máa wò kí wọ́n wá kárí wọn ò kárí àlọ́ǹgì mọ́ ṣé ti yé bẹ́yẹn òun ló ṣe ń tú wọn láṣìírí ó lè ní Karimo tó bá jẹ́ pé Wùmí Ọlọ́run Elédùmarè ń gbọ́ gbogbo nǹkan tí Wùmí gan bá dẹ̀ fẹ́ divert ẹni is because ìwọ ni kò yes spiritual coach olórí burúkú ẹ̀yin kò ṣe olórí burúkú ajẹ́kọ̀mọ́ abẹ́lẹ́pọ̀ tà ń gbígbóná ajẹ́kọ̀mọ́ ṣòmájò kéré òkò délé tẹ́ máa fẹ́ gbélé nílé ilé yín máa pa owó olówó you want to share ti ẹ fẹ́ máa rìpù ẹ fẹ́ máa gbà níbi tí ẹ̀ sọ sí ọjọ́ tí wọ́n ní àwọn ndla tán wá bá wù mí níbẹ̀ yẹn olóńfò mọ́ migration àmì àwọn custom àbí àwọn olówó níjọ́ náà lọ́wọ́ àwọn kí lórúkọ ẹ̀ àwọn ndla kìíní star tó ń fò mọ́ wọn tó ń bá wọn gbàgbọ́ torí pé ó ń jà fún Mohbad ó wá kú tọ́ wọn ní kọ̀kọ̀ òtọ́ sí mi ò sọ pé ó pa ọkọ ẹ̀ àbí you see fight do happen between husband and wife I've given you a lot of I mean a lot of examples this moment it happen ọjọ́ tí wọ́n ń ṣe tí àmọ́dù bàbá yẹn àmọ́dù ṣèdù wọ́n máa rántí sí ṣé ọjọ́ yẹn ni kẹ́mi kú tí wọ́n ṣe ìgbéyàwó fún ọmọ wọn torí kẹ́mi sọ pé and uh, my husband have to we have to go to the party with the husband he has to go to the party with the husband ọkùnrin ẹ rẹ̀ mọ́ pé nígbà yẹn tó ń wo gbogbo ọkọ̀ ẹ̀ lówó márọ̀kọ tó ń gbé kì í ṣe òní gómìnà ọ̀bọ̀ navy naval officer ni òun nìkan òun ló supervise gbogbo àwọn márùn kan tó ń wé so a lot of attack àwọn tó lóògùn tó gbóògùn oríṣiríṣi èpè tó ń gbé those influence also work on that husband tó máa ṣiṣẹ́ ara ìyàwó ẹ̀ ló ti dáhùn so táwọn èèyàn bá ń bì wíṣì torí ẹ̀ ta bá ń condemn àwọn èèyàn kan tó bá wà dẹ̀bọ́lì táwọn bá ń bì wíṣì èèyàn ó ní bó ṣe máa ń dáhùn tó bá wá dáhùn tán tíṣẹ́ wọn dáhùn tán wọn ò tún lè mú sára wọn tún máa wọn ò tún lè ká sára wọn tún máa sọ pé o gbúdọ̀ lọlẹ̀ ni kí kí kàrí mo máa sọ fún pé tí ọlọ́pàá bá ti mú wù mí kọ́ pé òun tó dẹ̀ jẹ́ pé ìwọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ ló ń bá wọn ìwọ ló ń bá wájú lòún gbẹ̀yìn bó kọ́ tó tó pé ìwọ ló máa jẹ́ captain ọkọ̀ yẹn ó ti wà America! wàá kówó lọ America! wàá ṣe báyìí wàá ṣe báyìí ó kọ́ ọmọ ọlọ́mọ ṣìnà àbí bẹ́ẹ̀ kọ́ ó wá ṣe tán ọwọ́ olórí burúkú kan wọ́n wá ń support ẹ̀ ó ti ṣí èrè mẹ́rin wọ́n tún wá ní wọ́n máa lọ ṣe díẹ̀ ní ọmọ yẹn ni kò ń ṣọmọ Mohbad bàbá ẹ̀ gbowó yín lọ́wọ́ ẹ̀ because o ti bìlí pé wọ́n America! lamẹ́ríkà náà kò síbò ní nàìjíríà ọkàn ẹ̀ ò ní balẹ̀ nínú ilé náà kò sí tó fẹ́ lọ mo tún gbọ́ tí kan ní ara àwọn abáǹpayà yín tí wọ́n máa sọ pé London ẹ̀ kí lórúkọ ẹ̀ ọmọ Fáṣọlá wà ń bẹ̀ that is Naira Marley kò sí ìlú tó lè lọ o ẹ má máa halẹ̀ ní ìlú lọ́nà kí ẹnìkan kí díọ̀tì olórí burúkú àwọn àwọn kírímínà tó ń lé kúrò lọ́dọ̀ kó máa fi bọ́ọ̀sì fún àwọn èèyàn lórí mídíà pé ẹnìkan tí wọ́n ti lé wọ́n dìdì lé ni wọ́n gbẹ́ngbàgbò lé lórí pé you cannot come to London and then wọ́n máa sọ pé ó sì jẹ́ ọmọ London ó sì ní èèyàn ní London no be terrorist be that kéèyàn kan kí ìlú ìjọba ìlú London kó dìdì lé èèyàn kúrò ní London pé Naira Marley máa wọ̀ bí mọ́ kí wọ́n tó ọmọ kí kí Bukky Jesse máa fi bọ́ọ̀sì pé na pé Wùmí ò ní lè wọ London èèyàn mélòó lẹ ti pa ní orí mídíà yìí tẹ́ pa sáyé tẹ́ pa sọ́run dẹ́yìn lọ́mọ hype ara ní orí yìí ti burú mo fẹ́ kọ̀ mo tún fẹ́ sọ jáde mo tún sọ lónìí ẹni tó yàn yín ó ti yé àtàwọn tẹ́ ń ṣiṣẹ́ fún ní ọlá ọlọ́run tó dá ayé àti ọ̀run tó ní ẹ kí ọmọdé wá sọ́dọ̀ mi rú wọn ní ọlọ́run tí ọlọ́run ní ni ò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe foronú padà tí ọmọ náà tí ò lẹ́ṣẹ̀ tí ò béèrè pé tó bá ní kó nọwọ́ pé òun fẹ́ wá sọ́dọ̀ Mohbad tó bá ní kína tó bá ní kí Liam kó nọwọ́ pé ṣé o máa wá sọ́dọ̀ ọ̀dọ̀ ilé ilé o máa lọ sékìtì tó bá ti fi gbogbo ogun tó fẹ́ jà ìwọ̀n kò ní lọ sékìtì tó bá ní ṣe o máa lọ sílé àwọn o máa jẹ́ gán àṣà di jùmọ̀kẹ́kọ̀ọ́ náà ní ìyàwó ń á lóun ò jẹ́ ọmọ yẹn ti wá wá nìyẹn torí pé kò lè ṣú sí ìyá kò dẹ̀ lè ṣú sí bàbá láti ọ̀run ẹ ti wá fẹ́ jẹ́ kó mọ̀ ìpò ṣe ayé wá ẹ mẹ́ka ayé tí ẹ̀dá tẹ̀ ṣe ẹ mẹ́ka unbreakable for people àtàwọn ọmọ ọlọ́mọ ẹ dẹ̀ máa fẹ́ tọ́jú ọmọ ti yín fight do happen mistake occur I'm not saying and again bàbá Mohbad kò ṣe lè fẹ́ fi cascos tí wàhálà bá pọ̀ ju ẹ̀mí máa bá ó máa jábọ́ ni bẹ́ẹ̀ ni kò sówó gbogbo owó tán fún yẹn tán bá ń fún ẹ lówó tán dẹ̀ ń forú ẹ tán fún ẹ lówó tán forú ẹ tán fún ẹ lówó tán dẹ̀ lónìí ọ̀tọ̀ lè ní ọ̀tọ̀ lọ́la oríṣiríṣi kó máa lọ kó máa bọ̀ ọjọ́ kan ló máa kó sọ́wọ́ ikú kí láǹfààní owó tó o ní tó máa fún ẹ tó o ní tó ti sọ fún ẹ pé ẹ ẹni tí ò ní dúró jẹ tí àwọn èèyàn dẹ̀ máa máa ṣó èèyàn ní fake love tán torí pé owó I cry, I sick. I was sick, very sick, and I lost my job during the time tí mo ń sọ̀rọ̀ A lot of things happened to me. Me o mori, me o ò bá In fact, I can't meet him. boost there, díẹ̀ díẹ̀. Mo ti gba iṣẹ́ kan tó yẹ pé àwọn pages mi move gan. Wọ́n block gbogbo ẹ̀, wọ́n see everything, nothing. No tata for yanyan. Bó But ṣe ń lọ yẹn náà ni gbogbo I nǹkan go to ń ṣẹlẹ̀ nínú ilé tó ṣẹlẹ̀ láyé mi in Canada ni àwọn olórí burúkú àwọn tó ń pèrè àwọn blogger wèrè òsínwìn wọ́n máa ṣe nígbà tí even lisi lisi torí mo rí ẹ ń sìn lẹ́ẹ̀kan lórí ìkíni tiktok mi mo block ẹni bá ti rẹ̀ mo block ẹni torí pé mo rí pé relevance ó dẹ̀ máa ń halẹ̀ kan wàá máa ní ìwọ ọlọ́mọ nàìjíríà <laughs> i dey sorry for you ṣé ní ojú wa kọ́ níbí báyìí mi ò sọ̀rọ̀ lísìnsìn o ṣùgbọ́n ṣojú wa kọ́ níbí báyìí láti gbóhùn kan tẹ́nìkan pariwo no lójú ayé tí ò ṣòwò nínú ṣáàtì live chat ta ló pè rìlísì fún ẹ má pariwo Wunmi must go Wunmi must die Wunmi must ṣe Liam so. kì í ṣe Wunmi nìkan lè fẹ́ pa àti Liam kí ló dé apààyàn ojú korojú because you killing nobody query you for it ọlọ́run ò ní jẹ́ ẹ jẹ́ bàbá Mohbad but gbogbo àwọn tó ràn around bàbá Mohbad yìí àti bàbá Mohbad fúnra rẹ̀ tí gbogbo wọn bá ràn around Mohbad nígbà tó wà láyé Mohbad will not die tẹ́ bá lè kojú ńgbà tí àwọn tó tán pa Mohbad ẹ̀ lè kojú wọn wọ́n tún kú tán ẹ̀ tó lè kojú wọn you are a coward gbogbo ìfẹ́ iṣẹ́ gbogbo nǹkan tó ń ṣe wọ́n nífẹ̀ẹ́ ìyá bàbá Mohbad tó máa ní ẹ̀pẹ̀lẹ́ bàbá ẹ̀pẹ̀lẹ́ bàbá níbí ẹ̀pẹ̀lẹ́ bàbá níbí àwọn tó ju bàbá tó ju máa yẹn lọ wọ́n máa pè ń bàbá simply because wọ́n bìí pé tó bá gbaru yáṣẹ́ jájà gbaru ṣe ìtìká gbéra tán wọ́n ti gbé ọ̀bẹ lé percentage oríṣiríṣi lẹ máa gbọ́ even gbà tó fẹ́ ṣe orin kí ló dé o lè níyín o lè nàìjíríà àsọjálẹ̀ yorùbá ẹ ti láì kì í ṣe fraud jù níta ìṣe yẹn náà fraud ni silly by trick you have to kill somebody Mohbad ti kú mi ní bó ṣe kú yẹn but Mohbad jẹ́ kí n ti wá pìṣẹ̀ fún yín lónìí kò dáa kéèyàn máa kú lọ́mọdé but he came and he conquer Mohbad kú ohun ẹ̀ ó gbàgbóró ayé kan ó ti wá àfẹ́ ó máa ń dùnyàn tíyàn bá sọ èèyàn nù nígbà tó kéré ẹlòmíì dàgbà bàbá Mohbad kò rí nǹkan kan ṣe tí Mohbad ṣe é sìn tí bàbá Mohbad tí wọn bá kúkú kówó Mohbad kan fún bàbá Mohbad bẹ́ẹ̀ òun ò lè déédéé kú tó bá jẹ́ òun ló kú wọn ò lè rí nǹkan kan jẹ lógún ẹ̀ Mohbad came and conquer wọ́n rí nǹkan jẹ lógún Mohbad ẹ jẹ́ ká gbà fọlọ́run kẹyẹ má jẹ́ ká tún máa pààyàn wọ́n fẹ́ bá yín fi sísẹ́ àwọn pàmpáyà tó fi sísẹ́ wọ́n fẹ́ pa àwọn èèyàn wọ́n tún wá fẹ́ pa èèwọ̀n tó nípa ẹnìkan wọ́n tún fẹ́ pa ọmọ kékeré bíbélì ẹ̀ sọ pé ẹ jẹ́ kọmọdé wá sọ́dọ̀ mi torí pé irú wọn ni ìjọba ọlọ́run kí ló ṣẹlẹ̀ gan DNA ni o gbogbo yín ẹ mọ̀ pé mo sọ you have to do all of you asking for the DNA ọmọ àlè ni gbogbo yín tẹ́ ẹ bá lọ DNA test ọmọ yín jáde náà kẹ́ kọ́kọ́ fi wọn wà ni àgbáyé tẹ́ bá ti wá ṣe kẹ́ fi wọn gbogbo èèyàn tí tí wùmí ò bá ṣe ọmọ àlè ni ṣùgbọ́n gbogbo yín yẹn àti tó lọ́kọ àti tí ò lọ́kọ tẹ́ ṣáà bímọ ẹ lọ ṣe DNA test ó dá mi lójú pé seventy five percent of all of you negative ló máa mú jáde bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀yin gan tó bá ṣe DNA test yín fún àwọn bàbá tó ná bí yín fún ẹ kì í ṣe ọmọ ọkọ ọmọ àlè lè máa jẹ́ tẹ́ bá wo ìwà tẹ́ máa gan ẹ máa ti mọ̀ pé ọmọ àlè ló máa ń wù ọmọ ọkọ gangan tá a bá gbé sí orísun tó jẹ́ pé bàbá tó bínú gbé fún kò ní misbehave kò ní ta nǹkan kò ní gbé nǹkan bàbá yẹn kò ní kò ní ṣe yánmayànmá ṣó ti yẹn yẹn kò ní kò ní kó létà but bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn kẹ́ máa kó ti létà kẹ́ máa pààyàn kẹ́ máa ba yéèyàn jẹ́ láti fi make owó ìṣó sign of pé ọmọ àlè nìyí kẹ́ ẹ pa ẹnìkan lẹ́kún káyé má jọ yín lójú kẹ́ má ní second thought about something you want to do things because of money you want to be rich ẹ fẹ́ kọ́ hotel ẹ fẹ́ kọ́ restaurant ẹ fẹ́ kọ́ ilé ẹ fẹ́ kọ́ ilé tí Mohbad ò bá kú ẹ lè kọ́ ẹ lógo olófò nìyí. majority of you ẹ ti rí òtítọ́ ọ̀rọ̀ nílẹ̀ rí kò sọ́jọ́ kan irú Bukky tó máa ń sọ̀rọ̀ yẹn tó máa ní Asana Asana group ó gbọ́ ó ti rí ìwé torí àwọn tó ẹ̀ lẹ́ẹ̀tì Bukky àwọn bíi kí lorúkọ ẹ̀ Lizzy Anjorin wà ń bẹ asin òsínwín ọba ńlá ọba ńlá yọ ìsínwín òsínwín ni ẹ mò ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ mi ìfẹ́ mu papọ̀ mò ń bọ̀ lórí ọ̀rọ̀ ẹ torí mo rí bó ṣe ń tírìtì ọ̀rọ̀ dókàsì yẹn ìgbà tí dókàsì dẹ̀ ń bú aṣíwájú tó ń bú gbogbo èèyàn ń bí ó máa pòsì wọ́n ń bí ọmọ mi tó dáa dókàsì bẹ́ẹ̀ ló bá máa sà gbà tó wá di ìwọ ìwọ tó sọ̀rọ̀ mo ń bọ̀ mo sáré bẹ́ síbẹ̀ nìyẹn ìwọ ọba ńlá Elizabeth ọjọ́ tí o ṣépè nígbà tí wọ́n ṣe yí Tinubu tó ń pín àwọn póòsì nígbà tó ṣẹ̀ dé pé òun àṣiṣẹ́ fóun o ò ṣépè burúkú fún ṣèyí àti dádì ẹ̀ níjọ yẹn ipe gbogbo yẹn máa yọ kú mẹ́ẹ̀ ó mọ lẹ́sẹ̀kẹsẹ̀ bí àwọn èèyàn méjì ló kú lọ́jọ́ méjì yẹn tó léyìn òkè ló léyìn òkè ló pe rẹ̀ ẹnìkan tún gbàdúrà pé fún dókàsí pé gbogbo àwọn ọ̀tá ẹ̀ ìwọ wá ń sọ pé àwọn pásítọ̀ yẹn wọ́n ń ṣe tọ́lọ́hún bóyá lẹ mọ̀ tó bá yẹ ẹ máa jẹ bastard ìyà ṣé o mọ̀ pé níṣẹ́ ó dà ìpẹ́ ṣì ń yọ̀ béèrè àánú ṣúgà torí pé aṣáájú àbí president APC ni ẹ fẹ́ máa forúkọ wọn ẹ fẹ́ máa fi bàlú jẹ́ you still go you are going to collect bẹ́ẹ̀ ni mo sọ fún yín you collect kékeré lẹ ṣì rí yẹn kàṣàkàṣà ṣì ń bọ̀ lọ́rùn bàbá késekése ìwọ tó nílò káàtì bú ẹni ṣọ yẹn ṣé ìwọ ò bú gbogbo àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó lè fi yọ yín náà bọ́mí tí wà ń bọ̀ mo máa ṣe special ni i'm studying all of you mo ní fóònù tuntun sìn ṣé ti yé mẹ́ẹ̀ mo ní fóònù tuntun bọ̀ kì í ṣe jágbàjàgbà ọ̀rọ̀ mo fẹ́ fi sọ máa kàn fi máa yan fún yín so that kẹ́ má máa lọ bìlí pé ẹ fẹ́ máa ṣẹ̀yìn bí àyà bí pé yàrá yà yín ló dá nàìjíríà sílẹ̀. Kàrímọ́ ọ̀rọ̀ ẹ là ń sọ bẹ́ẹ̀ ni and again gbogbo ẹ̀yin wèrè àtẹ̀yin TikTokers àtẹ̀yìn òsínwín ni mo politician tó ń fún yín sponsor thunder ibà ti yín èwe thousands of people dying every day millions of people thousands of people have died ní nàìjíríà yẹn lójoojúmọ́ làwọn èèyàn kú àti tó lówó àti òní tó tún yàn jù Mohbad lọ mi ò ní kẹ́ má sọ̀rọ̀ Mohbad mọ́ but you are just there on social media because some politician idiots wọ́n sponsor yín to be taking attention away from some things every day you be shouting nobody. we must die we must go yíyàmù must da da da da da. dáadáa dáadáa ẹ búlì ọmọ yẹn títí títí tí you tell me tell you something today if you don't know tell anybody about sọ fún yín pé ẹni right wèrè lẹ́ni náà ìlẹ́jọ kò sí ìjọba tí ó fẹ́ wọn ní jọ́ọ̀jì ọ̀rọ̀ by what you are seeing on social media ilé ẹjọ́ ò sí lórí media You can explain to people, but what you are doing, terrorizing people, bullying, going after people lójúkorojú, tí ẹ̀sùn ẹ̀ bá dé ẹ̀ máa ké o. Ó ti yé kò sílé lórí Facebook gbogbo ètò ẹ̀ ń ṣe yẹn kò ń ṣòṣe kò ń ṣe mini terrorism lẹ́ ń ṣe you only terrorizing people making yourself important ṣé Bukky Jesse etí Bukky Jesse di kò gbọ́ nínú fíìmù àti nínú chat tí ọmọ kan ti pariwo wẹ́nò tí ó dẹ̀ jẹ́ pé Lizzy Anjorin ló ń ṣe ló ń ṣe chat yẹn lọ́wọ́ kò ṣe tíìtì ẹ̀ lọ́jọ́ kan rí àyò asin everyday ẹ wù mí o tí wù mí sí ilé ẹjọ́ ẹjọ́ tí ilé ẹjọ́ bá ti dá táwọn ọlọ́pàá bá dẹ̀ ti ṣe òun náà ni you have no right gbogbo ìtẹ́ńṣe yẹn you are just olè nìyí ẹ fẹ́ jẹ ẹ fẹ́ jẹ iṣẹ́ tẹ́ ẹ̀ jí ṣe lẹ fẹ́ jẹ ṣe bẹ́ẹ̀ dẹ̀ ti ń kọ́lé ẹ̀ dẹ̀ ti rí olè ẹ má jẹ ntàn yín majority of you tẹ́ bá fi èrúkú ọ̀rọ̀ jẹ ẹ̀ ní gbélé náà kì í ṣe pé ẹ máa ẹ máa lọ sí lóyìnbó àbábá máa gbé lóyìnbó náà ẹlòmíì nínú yín ó máa kú dànù ni tẹ́ bá fi èrú gbà nǹkan nìkan. Karimo náà jáde Karimo wọn sọ ẹ ó jà ni so kò ṣe elégùsì ló ránṣẹ́ lọlé mọ́ láti na. Wùmí láti inú Mohbad pa ẹ àwọn tójú wọn wú níjọ́ yẹn oríṣiríṣi ojú wíwú ló wà nínú ilé Mohbad níjọ́ yẹn a lot of people came into the kini mo sọ fún yín ní rọ mo sọ fún yín ní níkọ̀kọ̀ mo sọ fún yín ní bàbá ṣé tó bá jẹ́ Wùmí do you think Nigeria police has a eh, right like that to protect Wùmí ni. I mean do you think they love Wunmi like that or you think ìyá Wunmi tí ìyá Wunmi bá ní ẹsẹ̀ kò ní kúrò Nàìjíríà. gbogbo yín sì tẹ make things messy tẹ make gbogbo ẹ fọ gbogbo ẹ papọ̀ òun náà ti dé sórí social media ó yá yèyé kúdí wá ń bí ẹ jẹ́ ká ga tán yèyé kiri kan ó yá wọ bí ó yá ẹjẹ àfàjá ẹjẹ àṣekiri kan everybody wá máa jọ gbogbo àwọn tó lára owó Mohbad wọ́n máa ra gift fún ẹnìkan tó sọ pé ẹ rí owó yẹn sì icloud yẹn ó ti wá transfer owó àǹtí Kẹ́mi Olúlọ́yọ̀ ó ti ní Kẹ́mi Olúlọ́yọ̀ ṣé doctor àbí journalist Olúlọ́yọ̀ ṣé gbogbo wọn sọ pé níjọ́ yẹn pé Mohbad ò ní account Bukky Jesse ti sọ rí pé Mohbad ò ní account kankan nípa àkáǹtì ìyá Wùmí ni Mohbad ń ló máa ń sanwó sí àti Wùmí o àti Mohbad o ipe àkáǹtì ìyá Wùmí ni wọ́n máa fi ń gbowó lọ́dọ̀ Naira Marley pé Naira Marley náà sọ báwo ni àǹtí Kẹ́mi báwo lẹ́yìn tún ṣe wá purọ́ àìtúnsọ lẹ́ni pé àkáǹtì Mohbad ń sìn Wùmí has transfer like three hundred million out of the account kí ló dé ìyá àsàlẹ̀ ẹ mọ̀ pé nísìnyí báyìí ni ìyá àsàlẹ̀ wọn wọ́n gbúdọ̀ torí gbogbo wọn tó bá ti ń ṣe burúkú fáwọn èèyàn wọ́n gbúdọ̀ ní godmother wọ́n gbúdọ̀ ní gbogbo àtàwọn wọ́n gbúdọ̀ ní pastor tó máa sita báyìí wọ́n gbúdọ̀ ní babaláwo tó máa sita báyìí wọ́n gbúdọ̀ ní àwọn wèrè tó oríṣiríṣi nǹkan náà máa kóra jọpọ̀ sílẹ̀ ṣe bẹ́ẹ̀ sọ níjọ́ yẹn pé bàbá Mohbad ẹ̀mí ìyá eh, Mohbad o kò ní àkáǹtì kan bàbá Mohbad náà sọ pẹ̀lú ẹnu ẹ̀ pé tọmọ ń fi kú báyìí pé kò lákáǹtì pé Wùmí ló máa ń tẹ́yìn tún sọ wípé nsìn wọ́n ti transfer àti one hundred million kúrò àbẹ́ ìlò lẹ́ni million tí Wùmí nígbà yẹn he has transfer he has opened the iCloud and he has transfer money eh? ó ti transfer àti one hundred million ṣe bẹ́ẹ̀ ní Mohbad ò ní àkáǹtì tó rọrọ̀ yín sú mi níjọ́ yẹn wọ́n ní ẹ̀jẹ̀ kúnnú lé bàbá sọ àbúrò ìyá Mohbad sọ nígbà tá a máa tún sọ wọ́n ní kán sọ pé ẹ̀jẹ̀ kọ̀ọ̀kan ò sínú ilé mọ́ wọ́n lẹ́jẹ̀ ò sínú ilé o. Baba Murando náà ní kò sẹ́ jẹ́ wọ́n yú ọjọ́ tá a dẹ̀ rí nínú mọ́tò tá a rí torí àwa inú ọgbà tí ah, I got inspiration and the Lord show me something in fact anyway a rí ọmọ yẹn nínú mọ́tò tí wọ́n ti sọ pé Mohbad zẹ́ Mohbad zẹ́ mi ìdẹ̀mẹ́ tó jẹ́ Mohbad ṣùgbọ́n àwò dáadáa kò sẹ́jẹ̀ lára Mohbad látòkè désàlẹ̀ ọrùn Mohbad tún mú fún jọ yẹn a tún sọ wípé òkè o. oh àwọn èèyàn oríṣiríṣi nǹkan lọ́lọ́run fi wọ̀ but nísìn ṣé ń gbọ́ tí kulé ò bá pààyàn wọn lè fi èèyàn gan ṣe tutù ayé nígboro tí ò pààyàn ajá tíkulé tíkulé tíkulé ta ló lé ó dẹ̀ pé fada ìlọ̀mìnà ló ní ajá tíkulé tíkulé tíkulé ò pàápàá pààyàn tòde ò lè léyàn. Karima kan jáde because all of you are making money from it all of you are making money and then you are saying jargons any ẹjọ́ o ni níṣẹ́ mi pé mo sọ pé mo fẹ́ béèrè question mo ti béèrè méjì sí no now kò ń ṣe ẹni tó wá ní kò pa prime boy kẹ̀dẹ̀rẹ́ ó ti sọ pé ìjà táwọn máa ń jà ńjọ́ yẹn pé ìjà tó máa ń nà ní páwọn máa ń jà dáadáa pé bọ̀ tó ń mọ̀ láti pa pé òun àwọn O jà ó sọ ó tún fi ṣe ọ̀rọ̀ lórí mídíà bàbá Mohbad náà sọ pé ó jà pé ó ní àpáláyà tó tọ́ pé ní àpábọ̀ tí ń ṣe ní ibi ọrùn yẹn pé níbi àyà báyìí ni ó ti ní àpá wọ́n dẹ̀ sẹ́ni gbogbo àpá yẹn náà ń gbà yẹn gbà tó yẹ̀yẹ̀ gbé wá tèmi yìí handle tí wọ́n máa ń tí mo tí mo gbé sórí gan. ó dẹ̀ ní ẹ̀hún kò máa ń gba wọ́n ní ọ̀rẹ́ ẹ̀ ló gbà. tí ó bá ti ẹ̀jọ́ rẹ̀ náà ni ẹ. kí ló dé tẹ ṣe ẹni mo ṣe flag ẹ̀ sí ìwọ tó flag show yìí ìwọ tó flag yẹn káyé ẹ̀ kó parẹ́ kó ṣòfò tọmọtọmọ kó kúkú oró kó kúkú ìyà kílẹ̀ kó gbé ẹ̀mí láìpẹ́ ìwọ tó flag sóyè oníṣoríire wà wípé ibìkan ló fẹ́ já mi sí bóyá òun ló jẹ́ kí n máa flu mo ti sọ̀rọ̀ bí ti fifteen wù mí rí but eyín tí mo sọ yẹn ló máa rí fún ẹ o ìwọ tó flag page yẹn tó flag show tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ikú oró ló máa kú ikú tó máa kú ikú ẹ̀ máa burú ju ti ikú Mohbad lọ tílẹ̀ máa jẹ́ yamayama báyìí ni wàá kígbe orókù ni wọ́n tó flag show yìí. olórí burúkú wọn ó lè gbogbo máa sọ we want justice for Mohbad ẹ fẹ́ justice kọ̀ọ̀kan ó lè tówó tó ń kó fi sísẹ gbogbo Mohbad tó ń pín tẹ ń pín bàbá Mohbad wọ́n ti ń pín owó Mohbad wọ́n ti ń pín owó Mohbad owó Mohbad ń jẹrẹ èsì lójú wọ́n ń pín owó Mohbad owó àbú náà ló gbogbo ìtàn ń já change change fún yẹn tẹ́ bá sọ pé nísìnyí ẹ fẹ́ gba grandchild yín ẹbí yín ni ẹ ṣé o àtìgbàlejò ẹ máa ẹ ṣé o kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn pé ẹ ṣe fún ìfẹ́ tẹ́ fi wọn fún wa ànífìrí ilé ìgbà o kẹ́ gbàdúrà fún wọn kẹ́ wá padà lọ́nu ilé kẹ́ wá dé ọ̀rọ̀ náà mọ́nú ilé kẹ́ wá settle ẹ̀ as a child of God Ọlọ́run a máa dán yàn wò tó bá dẹ̀ ti dán yàn wò a fẹ́ wo bó ṣe fẹ́ ṣe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 they will tell you that wọ́n tiẹ̀ máa fún yín ní àwọn múdíá méje pẹ̀lú òróró lọ́wọ́ so that ẹ máa jayé kù ní tẹ́ bá ti gbowó Mohbad <laughs> ẹ má kàn jíjọ lọ́hùn lọ o a máa gba justice dandan wọ́n máa gbé Liam wọ́n máa lọ pa ọ̀tá Liam ni wọ́n máa pa Wùmí náà gbogbo àwọn táwọn ń pa lójoojúmọ́ lórí bíi oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi ìka gbogbo olówó jalè kan máa lóòní jẹ ń bẹ lórí nǹkan nìkan bóyá lẹ mọ̀ pé owó pẹ́pẹ́pẹ́ àti owó wèrè tí wọ́n dá fún yín lára owó àbúyín náà fi ṣàbúyín lálejò tọ́ bára mọ́tò fẹ́ nìkan wá transfer àwòrán kan sẹ́nìkan wá ní kó lọ ra pangolo fún yín. ọmọ jòwó ọmọ jòwó lọ kò sówó tán lè kó fún yín tó lè di ọmọ mọ́ ṣùgbọ́n gbogbo ìtàn kan sọ yẹn náà tẹ́ bá dẹ̀ rí i pé wọ́n kàn ń ṣe dáadáa fún yín they are haunting you they are provoking you emotional, emotionally they are aggravating your anger when you remember it when people start talking you start crying kò sí akọ́tẹ̀ lè máa ṣe tẹ́kọ̀ọ́ máa fi wọ́n máa ní kẹ́ you know oríṣiríṣi you know i'm not preaching for you i'm not preaching to you torí wọn kì í ṣe pé nàrọ̀ fàdùkẹ́ ọ̀tọ́ bá kọjú sí ẹ tá tó bá kẹ́yìn sí ẹ kó tá bá kó ẹ̀kọ́ tẹ́rọ ara ẹ̀ gbà people just be shouting just be shouting kó wá lọ di lọ́la nítòótọ́ kẹ́ lọ ṣe DNA test kó ti wá jọmọ ọmọ lè ọmọ Mohbad and again àwọn èèyàn wà láyé tí ó jẹ́ pé kò sí nǹkan tí ìfẹ́ ṣe tì a ti rí èèyàn tó mọ̀ọ́mọ̀ sọ pé ìyàwó ẹ̀ gangan mọ̀ pé òun kò ó fẹ́ ìyàwó dìde ìfẹ́ obìnrin pẹ̀lú yàn ni mo rí rí ni wọ́n sọ fún mi ní nàìjíríà ní nineteen nineteen eighty kí ni ná mo mo rí ẹni mo mọ ẹni yẹn ni do you understand everybody gbogbo ọ̀rọ̀ tí ayé bá ti ń tẹnu sí gbogbo àwọn tó wà yẹn tó ń dáwó fún yín wọ́n mèkó owó lórúkọ yín ni wọ́n ṣe bí ẹni ṣàánú yín èrè ìdá nínú agbowó kà ọkàn yín àti balẹ̀ máa ti gain dignity and decency and respect ju àwọn kìíní lọ kẹjáde kẹsẹ pé òkè tí wọn bá fún yín ní kìíní kan máa ní eléyìí o ẹ máa bá wa dáwó síbí o ẹ máa bá wa dáwó síbí ṣèbọn lọmọ yín lówó tọmọ yín bá lówó kí ni wọn máa bá yín dáwó nọ́mbà one wọn fi yín ṣe lẹ́yà ẹ máa jáde ẹ bá wa dáwó síbí o wọn máa dáwó wọn á mú lára owó yín yẹn wọn á kàn máa sọ ọbọ ẹ bá gbọ́ ọbọ ọbọ wọn á mú lára owó yẹn wọn á ní kàn pín fáwọn èèyàn kan wọn á ní kàn máa sọ́ńsì àkáǹtì yẹn fún yín Then we see that the Oma PFP, you are, they, they show you love. Karimo, ọ̀rẹ́ washa, ṣá, orílẹ̀ tiẹ̀, o fẹ́ bò ń balẹ̀ onílé, ṣé wọ́n lè tó lè tiẹ̀? O balẹ̀ Wùmí, ńgbà tí Wùmí, o balẹ̀ Wùmí jẹ́. O admire gbogbo nǹkan tọ́lọ́run ṣe fún wọn kò wú ìwọ. ni tó bá ṣe fún Wùmí ló wù wọ. O lè jàgùdà pálí. O dẹ̀ ló ti kọ́lé. O ti ní kinní kan wọ̀n tí rẹ̀ lé kan. Tó bá ti kọ ẹni tí ò ti kọ́lé kan kò yẹ kó máa ṣe bí tiẹ̀ yẹn wọ̀bílíkì wọ̀bìà olè òbàyéjẹ́ apanilẹ́kúnjayé ọ̀dájú ènìyàn ìwọ ni ìwọ ló ń ṣejú ló ń ṣèta ló ń ṣòkè ló ń ṣodò ló ń sọ gbogbo ẹ̀ ìwọ ló forí Facebook papọ̀ ọ̀rọ̀ yìí ìbá máa tó yìí báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí í gbé ní ṣáàtì ẹ̀ náà kọ́kọ́ sí í kọ́ọ̀tì wọ́n ṣe kọ́ tíṣà tiẹ̀ báyìí náà ni bàbá Mohbad bá da interview sí ìwọ ni ìwọ ló kọ́kọ́ ṣe interview bí bàbá Mohbad náà ṣe da interview tó promo bàbá Mohbad bá bí gbogbo interview bẹ̀ ṣe rí bó ṣe ń rọ́lura wọn nìyẹn lélẹ̀ ṣe ń sọ tiẹ̀ lélẹ̀ ń sọ tiẹ̀ lélẹ̀ ń sọ tiẹ̀ interview bá bẹ̀rẹ̀ sí ń pọ̀ lóríṣiríṣi Wùmí nìkan mà ní ò sọ̀rọ̀ ó wá ṣetán lónìí ó rò pé ó clever ó wá kúnlẹ̀ wá sọ pé bàbá Mohbad kó dáríjì ẹ̀ wọn kì í ṣèpẹ̀nà wòró fábùkẹ́ o the day the evil you have done asked has been done. You are evil. You are part of the people who been win ọwọ́ pọ̀ owó ẹ̀ wà lára àwọn ọwọ́ ọwọ́ ìyá àgbà mi mọ̀ bóyá ìyá àgbà tó gbé lọ́dọ̀ wọn bóyá ó burú àbí mi lè mọ spirit is ìyá àgbà but ẹ̀mí ìyá àgbà okay ẹ̀mí ìyá àgbà tiẹ̀ one nínú ẹ̀ torí ẹ̀mí ìyá àgbà tó máa ń pè àwọn ẹ̀mí ìyá àgbà tó máa ń sọ wicked spirit tó máa ń pè lẹ́mí ìyá àgbà torí ọ̀dọ̀ ìyá àgbà bá ṣe gbọ́ pé wọ́n ṣe blogging ẹ̀mí ìyá àgbà ọ̀dọ̀ ìyá àgbà náà ló gbé ẹ̀mí ìyá àgbà ló gbogbo ọ̀rọ̀ àti evidence ló fẹ́ mú jáde you are not there ní tó bá rò fún ẹ ló máa sọ third party ni idiot idiot bàbá mu ìyá Mohbad ó máa mọ̀ jù ẹ lọ because ó débẹ̀ face to face ó dẹ̀ ti débẹ̀ kó tó di pò wọ́dé láti America you are a third party kó shut up your mouth òbáyé jẹ́ ó fẹ́ káyé àbúrò ẹ̀yẹn kó bàjẹ́ ó já síbẹ̀ yẹn kò tí ì tòótọ́ ẹ lọ́rùn kó gbọ́mọ dání nígbà tí ò bá rówó gbà mọ́ tí ò bá rógbà tó ń fún ní kọ̀ọ̀kan nínú owó royalty tọkọ dẹ̀ ti kú tó dẹ̀ báyìí náà kò lè ẹ̀jẹ̀ tó ti ba ayé ẹ̀jẹ̀ débi pé kò ní ọkùnrin kan tó máa ṣe gidi láti sọ pé kó wà láti sọ pé kìíní bẹ́ẹ̀ ni kó má tó rówó tọ́jú ọmọ náà kọ́mọ náà jìyà torí ìwọ fẹ́ ṣàfẹ́ máa gàba torí ẹ̀bí lípẹ́ yìí ìyá àgbà ẹ̀yìn tẹ́ bá ti lẹ́mìí àwọn ìyá arúgbó hold for i mean young for face àgbàlagbà ní kú ìdọ̀tí ayérayé nínú ikùn wọn àti lẹ́nu wọn àti wọn ó lẹ́nu ọ̀rọ̀ ìwọ ló jẹ̀bi ìwọ ló ìwọ ní ìkà ìwọ ní ìkà ìwọ ní ọ̀dájú apọkọlọ́kọ láti lè gan ẹni tó lọ́kọ irú wọn náà máa ń dáwọ́ pọmọ lọ́mọ dànù tán bá pọmọ náà tán wọ́n á tún máa ṣàlẹ́ǹjì ẹni tó bá lọ mọ wọ́n lòun ló ṣe é kí ló dé kódà kéèyàn máa ba yé ọmọ ọlọ́mọ iṣẹ́ torí ìlara torí pé mi ò fẹ́ kẹ́niyẹn tó mi èmi ni mo fẹ́ control èmi ni mo fẹ́ wà in charge èmi ni mo fẹ́ máa jẹ́ èmi ni mo fẹ́ máa jẹ́ orí èmi fọ́ fẹ́ jẹ́ champion kí ló dé oníkálukú bí kàí ṣe wá kò dọ́gba bọ̀ tí oníkálukú ni wọ́n dá level ẹ̀ fún bọ̀ tí bá ti dá level yín fún yín tẹ́ ẹ̀ ní fẹ́ dúró ẹ máa fẹ́ máa ba lẹ́bù onílẹ́bù jẹ́ ẹ máa fẹ́ sọ ọwọ́ náà jẹ́ owó akádúpẹ́ kí ló ṣẹlẹ̀. wọ́n máa ṣépè fún Liam Bukky Jease ló kọ́kọ́ sọ ń gbà pé ìwọ ló máa ń wà nínú ìgò pé o máa ń send o wà nínú eh, fake account o send message sóun wàá máa sẹ́ni nígbà yẹn gẹ̀dẹ̀ ó dẹ̀ ń ṣe wàá dẹ̀ máa pe wùmí wàá máa pe ẹ àbúrò ẹni kò sí kọ̀ọ̀kan tó máa ṣe nígbà gbìngbà yẹn tó ti ń sẹ́ni mẹ́sẹ̀sì wọn lóyún bá wùmí ṣeré ẹ àbúrò ẹni jòsí máa ṣe kíní kan kú ni wàá máa jí ní àwọn wàá máa jí ní àwọn wàá dẹ̀ tó máa bá wùmí ṣeré olórí burúkú ni ẹ o gbogbo ohun tó ṣe fún wùmí àdúrà tí mo fẹ́ gbà fún ẹni tó ṣe fún liam lágbára Elédùmarè kọ́lọ̀ kó bá a san fún ẹ nítorí ṣe fún liam kọ́lọ̀ bá san fún ọmọ ẹ lágbára Kristi tó bá jẹ́ dáadáa ló ṣe fún Liam kọ́lọ̀ san bẹ́ẹ̀ fún ẹgẹ́lẹ́ kó san bẹ́ẹ̀ gẹ́lẹ́ fọmọ yẹn tó bá dẹ̀ jẹ́ burúkú náà ní kọ́lọ̀ bá san fún gbogbo tó bá ti ṣe bó jẹ́ dáadáa lóró tó fi dé star tó fi dé junction yìí kọ́lọ̀ ń jọ kó bá wa san fún ẹ ṣùgbọ́n kàrí mọ́ gbọ́ o alágbára ìyá arúgbó bàbá àgbàlagbà tó dá ayé àti ọ̀run ògbólógbò tó gbogbo ògbólógbò ayé lọ́la wa ń o ẹni bá forúkọ wa sùn ìyá àgbà ìyá àgbà kọ́lọ́run gbaṣọ lára ìyá àgbà náà kó jẹ́ kó kúkú ẹ̀sìn tí ìyá àgbà bá dẹ̀ tún ti kú tó bá jágbára ìyá àgbà lẹ́ lò tẹ máa ń kànjọ ìyá àgbà tẹ́yà àgbà máa yọ sí yín tó yọ agbára ìyá àgbà náà gbé fún yín kí ìyá àgbà náà kú pẹ́ lẹ́ẹ̀kejì nínú sàré ẹni bá lọ agbára ìyá àgbà lórí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi kí ẹ̀dá bẹ́ẹ̀ kí agbára tó ní kó pa á kí agbára náà kó di oró ọká sínú ẹ̀ kó pa kó gbẹ̀mí ẹ̀ kó mi ara àti ẹ̀jẹ̀ kó wà polluted kí omi ara àti ẹ̀jẹ̀ kó gbọgbẹ́ kí omi ara àti ẹ̀jẹ̀ kó ṣe lòdì sí ẹ̀dá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí o kò ní padà kàrímọ́ kàrímọ́ àbí kí ló pe rẹ kàrímọ́ ọdọ omi tún blame àwọn kan torí àwọn omi tán bá ti rọrọ báyìí tán kọ pé ah, platform mi máa boom for now màá tún gba kọ́bọ̀kọ́bọ̀ bí o tiẹ̀ ju five hundred wọ́n á tún gbà owó ni o ṣùgbọ́n kí ni àǹfààní orógbò apá kò láwé ajé okòrò kí ni àǹfààní ènìyàn tó jẹ́ ìbúba ayé tó sọ ẹ̀mí ẹ̀nà tẹ máa tó torí owó tẹ́ máa bá yé aláyé jẹ́ ó lè tún ti ó lè ti brainwash wọn kó ti paralyze spiritual life wọn kán máa sọ̀rọ̀ kán máa dá ẹ lóhùn kán àwọn náà máa kíkúdí máa sunkún egbére mi ò fẹ́ sọ̀rọ̀ sí kúdí yẹn because kúdí téèyàn bá ṣe dáadáa fún ọmọ mi mi ò kì í gbàgbé torí ẹ̀ mo ṣe celebrate ọjọ́ tó ra mọ́tò honestly ọjọ́ tó ọmọ mi tí mo gbé mọ́tò fún ọmọ mi gbà ṣe ló bá òun nìkan ló celebrate lórí Facebook yìí ó ṣe bí ìpòmò morúkọ mi bọ̀ tí mo sọ fún padà ó lè ti brainwash ẹ ọjọ́ tí mi ò fi yọ kúdí o kúdí during that time yẹn òun náà lọ́ọ̀sì iṣẹ́ àbúrò ẹ̀ ni bó ṣe lọ́ọ̀sì àbúrò ẹ̀ bá jọ́ kejì ó bẹ́ sórí Facebook ó ṣe ni hmm. àwọn ọ̀dájú ènìyàn ẹ̀yin ò tán ní orí mú wa ń bí o. wọn ò tán o ẹ wá bá wa tán tó lúwa ni mú ṣé ti yé bẹ́ẹ̀ yẹn nísìnyí báyìí bó ṣe jẹ́ pé láti ìgbà yẹn hmm. oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí mi and èmi tèmi inú mi ò bá dùn ọ̀rọ̀ mo bá dé haunt me when i'm not happy it disturb me ó níṣẹ́ tó máa ń ṣe gan-an mi ní sọ jù bẹ́ẹ̀ lọ because me i don't want anybody to be me i don't want to be releasing my weak point it's not even my weak point to be releasing some words to these people because ẹlòmíì máa sọ pé ẹ jẹ́ ká lọ bà nínú jẹ́ tó bá bà mí nínú jẹ́ màá gbàdúrà wo tí ìbànújẹ́ yẹn màá transfer ẹ̀ sí ẹni tó bá ló bá ṣe nǹkan tó máa bà mí nínú jẹ́ màá transfer ẹ̀ sí ẹni màá dọ́bù ẹ̀ màá sọ pé kọ́lọ́n bá mi dọ́bù ẹ̀ fún ẹ fún mi ṣan press down shaking together kọ́lọ́n bá mi sẹ́yìn ẹsẹ̀ ọmọ mo rí pé òun ṣe òun ṣe ẹ̀mí tolú bá mi tan kíní kò tán wíìgì tí mo fi sórí ló jẹ́ kó rú mú mi ó dẹ̀ yà pé orí fọ́ ó dàbí abẹ́kí yóò ní I don't know I want my hair to be free now ó ń ṣe ó ń jìm ni ó ń ṣe press up. anyway Karimo onípọ̀mọ́ ìyàwó ìjàpá ó mọ̀ pé ó gbọ́n ni <laughs> ọkọ ìyàwó yán níbo àmì yán níbo ìyàwó ìjàpá Hmm? What is love? What is love? A kò lè eh, lọ́ọ̀kì. Bátì ló máa ti ló ló máa The battery maybe the battery is not is not battery. Lucky. Wow. Kárí mọ́ kí ló ṣe sí èsì ilé mi ìwọ́kè kàrí hmm. mọ́ṣọ́rẹ́ o yán níbo ìyàwó ìjàpá. yán níbo ìyàwó ìjàpá. ẹnìbọ̀ tó bá ń rí ọmọ yẹn bíi wọ́n kàn ń da gbogbo ẹ̀ dẹ̀ pé ẹ mọ̀ ẹni tó kọ́kọ́ ṣe interview ní gbogbo nígbà tí Mohbad kú <laughs> Karimo ni ọ̀dọ̀ Daddy Freeze ló sọ oríṣiríṣi ọ̀rọ̀ nígbà tó tún rí pé òun ṣe ó sọ ó ló ní ẹ ẹ gbé pé wẹ̀mí pé Mohbad ipò ní sablococcus ó ní gonorrhea ó ní STD ó ní gbádá kò sí nǹkan tí ò ti sọ bóyá ọkọ ẹ̀ ló ní gbogbo wọn tó bá ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ a máa fi compare ẹ̀ ṣe bọ́kọ tiẹ̀ náà ní ẹ ti pé lọ́mọ yẹn o so ẹ mọ̀ pé mo fi family line mi mo fi ṣàlàyé fún yín sì kẹ́ bá lè mọ̀ pé àwọn kan wà tó yẹ pé wọ́n jọ bí yín papọ̀ mistake ni kéènì ni wọ́n ó lè jẹ́ wájú ni wọ́n bí wọn sí ó lè jẹ́ yìn tó bá dẹ̀ máa ní lọ́kì ó lè wọ́n lè bí kéènì síwájú ẹ̀ kan bí sẹ́yìn ẹ̀ kan tún bí sọ́tún ẹ̀ kan bí sósì ẹ̀ tí ẹ wá bá ẹ nìyẹn bọ̀tọ̀ ọlọ́run wá sọ ẹ́ di màrìwò tó máa ń ṣẹ̀ṣọ́ nínú ẹ̀gún. ní tó bá ṣe wọ́n tó bá ṣe wọ́n báyìí tó bá ti jẹ́ nǹkan burúkú wọ́n gbúdọ̀ ṣe lòmí bẹ́ẹ̀ ni sáìn wọn nìyẹn <laughs> àwọn kan wà they are so mean ire tó bá ṣẹlẹ̀ sí wọn wọ́n máa guide ẹ̀dẹ́ pé wọ́n so sọ pé ẹni yẹn ò gbúdọ̀ ríire ẹlòmíì ò but tó bá jẹ́ buruku. wọ́n spread ẹ̀ ò gbúdọ̀ rí God forbid Ah, ọlọ́run ṣe o ṣe ìgbìbá tirẹ̀ was locked okay mi ti bọ̀ rí ṣáà. Hmm. tí bàbá Mohbad tán bá fẹ́ ṣe kí nìyẹn báyìí tí gbogbo èèyàn kàn ń tọkàn ń jẹun lórí ẹ̀yìn wọn jáde justice náà la ṣe wà fún o owó ni torí wọ́n ti gbọ́ pé Mohbad lówó tí ò bá lówó tó máa rẹ̀ pé bàbá Mohbad máa dolówó tọ́ dẹ̀ ń dáwó bẹ̀yẹ̀ má ti backslide àwọn tó bá backslide tó bullshit owó yẹn àwọn gọgọ lè yan lórí àwọn kan tó bá ní àwa rọ́jú o wọ́n rọ́jú kú bó ṣe wà yẹn àbí kíkan ló lòun pèrè lámẹ́sìn grace oríṣiríṣi ìran lọ́lọ́run ti fi wọ̀n ó sọ ó sọ ìráyà ó fi ìrọ́yẹ̀ ìráyà ṣe ẹ̀sáwó kò sí kan tí ò tí ì sọ tán ìyẹn amazing grace tàbí kíló ló ń jẹ́ orúkọ dẹ̀ fáyò ọ̀rọ̀ justice for kìnìkan kìnìkan ni ìran tọ́lọ́run òfin wọ̀nyí kẹ́lẹ́ kẹ́ protect ẹ̀ kó tó kú kẹ́ protect ẹ̀ kẹ́ bá bàbá ẹ̀ sọ̀rọ̀ kẹ́ support bàbá ẹ̀ ní gírígírí ó kú tán gbàdí gbogbo yín gbọ́rọ̀ owó báyìí tó ń yọ owó tí gbogbo yín fi ń boost tiktok tẹ́ fi ń boost page yín you now saying that you are you are showing fake love a lè sọ pé kẹ́ rírú ẹ̀ torí láìpẹ́ ìwọ nínú ìwọ tó rìn. ìmọ̀ ọmọ ọlọ́mọ. àwọn òtún rèé. ok nígbà wo nìyẹn máa bẹ̀rẹ̀. learn french again ṣé tó ṣé mi mo ṣé mi mo èmi mo apply fún bonjour saba saba bi ẹ. bonjour mi yes o Olè no ti sepe ku. Ẹni tó jẹ́ tí mo láìkì gan mímì mọ́ pé kò bẹ́ẹ̀ ló tẹ̀ ti wá. Tí mi ti ẹ̀ mọ̀, ṣé wọ́n sẹ́ni mẹ́sẹ̀ ni? Mi mọ̀ sí pé English kan náà fi ń kọrin. Can you call on me? I can't wait to you. I'm alive. Hey, hey, let me now read your message. God bless you. I saw a lot of you, you are commenting here, analyzing good. Um, mo fẹ́ ka mẹ́sẹ̀gì Okay. Only she also put an uh, update for you on her platform. She wants you to leave Karimo alone because she's like and enjoy how Karimo is abusing. Okay. Okay. Kò sí tó kàn mí pẹ̀lú àwọn yẹn. I should leave Karimo alone. If Karimo want to abuse uh, anybody, come and abuse her. But I'm saying the truth. Nobody must tell me that I should leave something because I'm not bow. I mean, I'm not seeing anybody uh, click. So nobody can, I cannot bow for any bullshit. I said I'm on my own. Independent person in me. A true sayer. Oh, obìnrin tí mo wà pẹ̀lú ọgbọ́n mi tí mo sì wà pẹ̀lú òye mi tí mo dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run mi lọ́kàn ṣòtíyé tí kàrímọ́ bá fẹ́ máa bú jókòó ó lè bú anything tó bá wù kó ṣe ó ti yé bẹ́yẹn but we are saying the truth i don't know there's nothing concern me with Joko, nothing concern me at all at all so ó ní bó ṣe ń bá òun bu yẹn kò sí tó kàn mí ó lè di lọ́la ń sì kàn padà settle i don't know kàn padà settle so that's their life i don't want uh, nobody must command me so tó bá fẹ́ máa bú ẹnìkan kó bú on a neutral level ni but kẹ́nìkan máa sọ pé bu ẹnìkan ń dùn mọ́ òun kó ẹbú anybody kò dùn mẹ́mi I just pity little innocent children you know innocent baby you know a lot of things that is happening like that anyway so gbogbo nǹkan tí nǹkan tí mi bàyìí láti ẹ̀kan you can see me that I don't even read it but let me read now so nǹkan dẹ́ni yẹn sọ. So. okay ó ní analyse on Karimo is so spot on you read us so very well and it's all thick and evil mind like herself to support her exactly nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó ṣe mí rí ni nǹkan tó ti ṣe fún mi rí lèmi ni mò ń sọ that my junior sister my senior sister all of them dey jealous me like kí ló <laughs> my senior sister when I tí mo gbé lọ sí travel yẹn ẹmọ kan tó ṣe gbà tó padà dé tó dà mí láàmú dáadáa ní South Africa two weeks péré ló lò pẹ̀lú mi <laughs> lẹ́yìn tó ṣèkà fún mi tí mo padà gbé lọ South Africa ó dénú lébà ó dà gbogbo lérí for two weeks báwo dà pé ó ti ń gbélé pẹ̀lú mi for twenty years anything ṣe ló dàbí pé for twenty years ni mo ti wà pẹ̀lú ẹ̀ nínú ilé ẹ̀ ti understand ìgbà tó sú mi a máa dédé pariwo nínú ilé pé kọ́lọ́pàá wá sínú ilé àti pé wọ́n bẹ̀ sí mi pé kó máa pariwo bí pé bẹ́yà ṣe ni mò ń ṣe nǹkan tí ọlọ́pàá gbúdọ̀ wà many times ní two weeks yẹn ni ọlọ́pàá visit ilé mi wọ́n á tún máa ṣèkà fún owó mi mọ́ ẹjọ́ tó bá tẹ̀ pé bóyá ṣe ni mò ń jalè nígbà tí wọ́n á fi lára owó yẹn gbé wọn wá sí ẹ̀rọ ṣé ó yẹ kó ń sọ fún ọlọ́pàá pé mò ń jalè mi ì dẹ̀ jalè tó bá pé mò ń jalè nígbà iná máa ti kó pampẹ́ sí mi lọ́wọ́ there is nothing tí wọ́n sọ because wọ́n bìrì pé ibi tí wọ́n bá yí ara wọn jẹ́dé kò yẹ kí n ro oúnjẹ jẹ mọ́ òun náà tún wá bá mi mo tún wá gbé wọn wá gbà tí wọ́n tún dénú lé mi báyìí pé àá ibi tí bọ́lá tún gbèrè ilẹ̀ máa tọ́jú èyí tó jẹ́ àbúrò mi yẹn mọ́tò tí bàbá ọmọ mi wà ń jọ yẹn torí mọ́tò méjìlá lọ fi kó wọn nítorí èrò pọ̀ ń jọ yẹn èmi wà kan bàbá ọmọ mi wà kan mọ́tò tá a gbé wá báyìí ti kan tó brand new one tá a ṣẹ̀ṣẹ̀ ráńgbà yẹn ó wo mọ́tò yẹn báyìí ọlọ́run kàn ní kí n wojú ẹ̀ ni torí èmi mo máa ń sọ ọlọ́run kàn ní kí n wojú ẹ̀ ni ó wo mọ́tò yẹn báyìí pé ẹ kéèyàn rí nǹkan kó ríire kó má lè fi mọ́ra ẹ mọ̀ kéèyàn ó wo mọ́tò yẹn báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó wo báyìí pé ah, gbogbo ojú tó ń bọ̀ bí òun ṣe ń ṣe tiẹ̀ yẹn òun máa ṣe tiẹ̀ quietly ìyẹn àbúrò mi tọ́pẹ́ ṣe rí jùmọ̀kẹ́ ìyẹn máa ṣe tiẹ̀ níta gbàgbà báyìí a ṣe ni a sojú abẹ́ǹkó a fojú ajé kò ní sọ ó sọ fún báyìí pé òun máa fojú mi wọn màbó nígbà tí mo gbé mi padà sílé bẹ́ẹ̀ ni ẹ mọ̀ nígbà tó padà sí nàìjíríà mọ́kàn tó lọ sọ. So ọjọ́ tí mo wá fẹ́ ní kó lọ yẹn ó wá ní òun ò ní gbé káàbù pé káàbù kan ló máa gbé wọn àbúrò mi kan dẹ̀wà àbúrò mi náà mo ní kó tẹ̀lé lé airport ó lóun ò ní gbé káàbù níjọ́ ìmọ̀ ni àǹtí wọ̀nyí gbogbo nǹkan tẹ́ ń ṣe fún mi tẹ́ ń pọ̀ ọlọ́pàá tẹ́ ẹ̀kọ́ mọ́ máa pariwo nínú ilé yìí tí n bá wà nínú ilé báyìí tẹ́ kémi àtọ́ bàbá ọmọ má sọ̀rọ̀ mọ́ àwa kan lẹ̀kùn báyìí Bọ́lá má máa tilẹ̀kùn mọ́kùnrin ṣé ẹ mọ̀ pé ẹ̀gbọ́n mi dẹ̀ ni tó bá tó bá ó ti máa ń fẹ́ ṣe kinní yẹn ọlọ́run dáríjì mi má jẹ́ sọ ọkọ tí mo ṣe fún ní nàìjíríà mi báyìí nígbà tó tún rò pé ó máa ṣe kinní yẹn wọ́n máa ṣe fún mi ẹ mọ̀ nígbà tí o sọ ó ní ẹ ó wá níṣẹ́ ó wá sọ fún mi níjẹ́ yóò ní wò ó bọ́lá mo ti tó jẹ́ bọ́ ló ṣàlọ́wọ́ kó ku bàbá yẹn tó fẹ́ bọ òun ti wá ká South Africa e kò sí bàbá yẹn tó lè pín padà sílé ah. mo ní South Africa tí èmi gbé yín wá tí mo san owó tẹ́lẹ̀ mi ní visa èmi nílé mi lẹ́ ń gbé lẹ́ ń pọlọ́pàá lẹ́ ń ṣe oríṣiríṣi fún mi nínú ilé lẹ́ta gbogbo lérú mo lẹ́ máa lọ mo ní ẹjẹ́ ń bẹ̀ tẹ̀ ó lóun máa ṣiṣẹ́ tí mo ní máa sọ fún ẹ pé mi mo èmi Bọ́lá Fọláṣadé ni mo preach fún ẹ àdàbí tí ò bá ń ṣèmi ni mo preach fún ẹ àdàbí tí ì bá ṣòro ni mo ṣe fún ẹ àdàbí tí ì bá ṣe owó mi àdàbí tí bàbá ọmọ mi àbàtàbí tó bá mọ̀ yín rí tẹ́lẹ̀ tí ì ṣèmi ni mo mọ̀ rí àdàbí tí màá ń ṣiṣẹ́ mi ni mò ń ṣe iṣẹ́ ojú mò ń ṣiṣẹ́ mi tọ́lọ́run dẹ̀ gbọ́ tọ́gbọ́ ọwọ́ ẹ̀ sókè tó gbọ́wọ́ mi sókè tọ́lọ́run kẹwàá tí mo wá ní òkè o ebi ń pa yín kí n fún yín jẹ dẹ́bẹ̀ tá di ọwọ́ mi mú second third word ni mò ń sọ yìí o third word ni no second word second word word word word <laughs> ẹ má bẹ̀rù ni mò ń sọ yẹn third word ni ètò parí tó ṣe parí bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbà tó máa wá lọ ọlọ́run wá bá mi ṣe nǹkan kan mo pe ta sí olóhùn ò lọ nínú ta sí bọ̀bọ̀ kan báyìí fúbọ́là ò gbóòrù kí lorúkọ ẹ̀ ṣé ò gbóòrù àbí kí lorúkọ máa yẹn tó ń play ní South Africa báyìí bó ṣe wá nìyẹn tó wá kí wa níjọ́ yẹn lọ́hùn pẹ̀lú ẹnìkan ó lóun fẹ́ òun wà kátà tó máa bá òun ṣiṣẹ́ ńjọ́ ló bá dé lọ́mọ yìí bọ̀ wọ́n bá mú wá ó wá rí mọ́tò bó ṣe ń bá wa sọ̀rọ̀ wọn ni ah! ó dẹ̀ lóun ń gbà tán náà fẹ́ máa lọ mọ́ ní ọ̀nà ilé ẹ̀kẹ̀dẹ̀ rèé Kempton Park wọ́n máa kọjá airport kó tó máa lọ mọ́ ní please my sister is going to airport ṣé ó lóun wọ mọ́tò taxi ó lóun ní ẹjọ́ bá mi gbé murano ni nígbà tí mo ní kí wọ́n bá mi gbé yẹn ó ní no ó ní bàbá ọmọ mi kankan ló máa gbé òun lọ ó ní bàbá ọmọ mi yẹn kò rẹ̀ ní mi ò ní tẹ̀lé kò mo ní àti mo tẹ̀lé àbí mi ò tẹ̀lé mo ní àwọn òwọ́nú mọ́tò wa mọ́ nínú ilé yìí tó máa fi lọ òwọ́nú mọ́tò wa mọ́ ó ní mi lè léhun mo ní à ah. <laughs> ẹ máa lọ lónìí kì í kò ní dọ̀la ọjọ́ tá bá ti rí bí báyìí níbi wọlé for two weeks ẹ wọnú lẹ́ẹ̀dá pípẹ́ ti lo twenty years oríṣiríṣi nǹkan ló máa ṣe fún mi lójú tí little wiz yẹn ẹ mo ṣe lọ sí kinní o òun rí bàbá ọmọ mi ṣe ló ń wò dí àwọn èèyàn ṣe ló ń ṣe gbàtọ ló ṣàwo nígbà tó ṣà máa lọ yẹmọ gbà tí wọn máa dé nàìjíríà kí n kọ́ ti story yẹn short yẹmọ nǹkan tó ṣe fún mi ló bá gba ìkà rẹ lọ straight away àti gbogbo ọ̀dọ̀ àwọn tó bá mọ̀ ló bá ní èmi ń kọ́ èmi Bọ́lá Fọláṣadé o mo léun ní mo gba ọkọ lọ́wọ́ òun ẹ gbọ́ mi ọmọ ìyá mi ó ní mo gba ọkọ lọ́wọ́ òun mo lé òun síta mo tún yà òun níwèrè àwọn fámìlì <coughs> mo ti bímọ kán tó mọ ẹ̀gbọ́n mi yẹn nínú ilé wa bàbá ọmọ eh, grandpa yẹn grandmother wọ́n bẹ̀ mí fẹ́ bàbá ọmọ mi ni we are just like a friend you know that I just helping him, then because Ọlọ́run kàn rán mi torí ọjọ́ ikú ẹ̀ gbà yẹn náà wọ́n ti fẹ́ pa á jẹ tọ́lọ́run kan fi sún ọjọ́ ikú ẹ̀ síwájú. ẹ̀gbọ́n mi kúrò nígbà tó kúrò ní South Africa tí mo kì í dẹ̀ ṣe pé mo kì í ṣe pé mo ṣèkà fún torí nígbà tí mo rí pé tó bá jókòó tì wá more than two months ó lè poison gbogbo wa. ẹ mọ̀ kéèyàn ẹ kó hate wa to the level that ọ̀tọ̀ ni èyí tó ń jà secretly yẹn àdúrà la máa fi ṣẹ́gun èṣù yẹn eléyìí physically ni kò sí nǹkan tí ò lè ṣe ó lè déédéé gbé nǹkan báyìí kó kàn fọ́ dànù kó ṣe é tó bá tún ṣe tán á máa bẹ̀bẹ̀ a máa pariwo báyìí gbogbo ilé tàbí ẹ̀dẹ̀ ń gbé báyìí gbogbo gbà yẹn àwọn ọlọ́pàá wọn kò máa pọ̀ ọlọ́pàá tó bá ti gbáriwo báyìí ni. nígbà tó ọlọ́pàá wá lẹ́lẹ́mí ẹlẹ́kẹta kọ́ ni ẹ ń lọ lé o ẹ ṣe o ó bá lóun ò lọ ló bá di ìjà ló bá di àyájọ́ Jésù ìjọ náà lóhùn ló bá lóun mọ kándù òun mọ àwọn wòlíì wèrè kan àwọn èèyàn tó yẹ kẹ́ ẹ pọwọ́pọ̀ kẹ́ ẹ kán ní kò lórí kẹ́ wọ́n kàn máa máa kó wàhálà báyìí ládùúgbò ni irú káwa sọ̀rọ̀ òótọ́ ọ̀rọ̀ bá àṣìṣe wọn ti pé no matter what ti ẹ̀gbẹ́ ẹ̀ bá ti ẹ̀ pa ẹ́ kò yẹ kó o sọ síta ó lè gbẹ́gbọ́n tiẹ̀ sílẹ̀ kó pa ẹ́ dànù so we are talking from experience ó padà lọ síkà rẹ̀ báwo mo ṣe mọ̀ àwọn bàbá ńgbà tí mo wá padà dé tí gbogbo ogun ń tà gbogbo oríṣiríṣi ọwọ́ létí tapọ̀ mọ́ títa ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ogun kéékèèké ni wọ́n ti wá dàpọ̀ mọ́ ogun ìtìlá ti dàrapọ̀ wọ́n gbá gbogbo ẹ̀ wọ́n ti ṣe bá ní òkè náà bá ní ẹ eh, nígbà tí mo wá lọ sí kàrẹ́ náà bá ní ẹ à bá ẹnìkan wá ní ìwọ yìí kẹ́hìn sí bọ́lá mi ní ẹ ìwọ gbọ́kọ ẹ̀gbọ́n rẹ̀ ìwọ́de ìyá níwèé ìwọ́de ṣe kiri kan mọ́ ní ẹ̀kọ́ ẹ̀gbọ́n mi o irọ́ ni o ní ìgbọ́kọ èèyàn rí o ọkọ̀ ará àtàgùn mi ìgbà rí àwọn èèyàn tó bá ti dàgbà báyìí tó bá sọ pé wọ́n lówó gan máa sọ pé ẹ̀wọ́n ní nǹkan ṣe máa níṣẹ́ mọ́bi tó ti rówó ẹ̀ ni ẹ ti understand wọ́n ní mi gbọ́ pé yan ẹ̀gbọ́n nìyẹn o ìyá kan bàbá kan ló jọ bí ìwà o èyí àbúrò ó ní etí ó sì ṣe ṣe yẹn ó ti yẹ yín tó kárí mọ́ àníròyìn lé wọ́ kéré gan so nígbà tí nǹkan báyìí bá dẹ̀ ti ṣẹlẹ̀ sírò àwọn arẹ́ tá bá ti rí àwọn èèyàn tí wọ́n bá fẹ́ parí ayé wọn bẹ́ẹ̀ á gbọ́mọ́ làlàwà kì í gbogbo wọn pa Hmm. iṣẹ́ tá a dẹ̀ rán mi ni mò ń jẹ́ iṣẹ́ tí ọlọ́run rán mi ni iṣẹ́ tá rán ikọ̀ kò kí n pa ikọ̀ agbára Kristi èyí tí mo wí lónìí kò ní jẹ́ àsọmọ fún mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá wà ní ìgbèkùn bẹ́ẹ̀ tí a ti lò wá fún many times wọ́n dẹ̀ ti bọ́ àwọn ò ní wọ ní ìgbèkùn ọmọ mi ò sì ní wọ ní ìgbèkùn wọn sì ń forí mi dógun lógun má lọ wá o physically and spiritually tẹ bá lọ wá àwọn ogun ọ̀run náà wà o. <laughs> Eh. mo ń gbọ́ kí ló fẹ́ sọ wọ́n ti kí ló fẹ́ sọ fún wa màá jáde ó ń jẹ́lọ̀sì àbúrò ẹ̀ nìyẹn wà ní ẹ eh, àkáǹtì yẹn wọ́n ti da owó yẹn ìyá ẹ̀ ńkọ́ ti transfer owó yẹn kúrò nínú ẹ̀ lọ sákàǹtì ìyá ẹ̀ ìwọ ò divert àkáǹtì ọkọ ẹ̀ ń sìn tó kọ́ ilé ìwọ àtọ́kọ ẹ̀ lẹ́ máa kọ fọ̀rí owó ọkọ ẹ̀ máa wà mẹ́rin ọkọ ò dẹ̀ tí ì kú tó ti ń claim ẹ̀ lọ́jọ́ ayé ẹ̀ gangan ìyẹn mi bo ní plan fọkọ yẹn gbogbo fẹ́ yọ̀ǹkì ẹ̀ o wá fi system o ti ń sọ fún wa níta pé wọ́n ló ní. to truthful ó ti wáyé kọjá rádaràda kó kó ṣe lọ ìwọ ló mọ Fálànà ìwọ ló gbé lọ síbí ìwọ ló ṣe báyìí ìwọ ló kọ ní gbogbo nǹkan ìwọ lẹ́yọ ẹ fi ṣọ́ọ̀kì sẹ́sẹ̀ wọn lọ́mọ ẹ wá tì sí free ibi tó bá máa dé láyé ló máa dé bẹ́ẹ̀ èèyàn jẹ́ celebrate kò mí pé kó wá fi obìnrin kó obìnrin ìṣe ẹ̀ kó máa jealous ẹ̀ oṣù oríṣiríṣi kan ló sọ anyway ṣá nígbà táwọn àti ẹ̀ irọ́ ti pọ̀ ju o ẹ máa nígbà ni ẹ máa láwo ẹ máa ní kòkò bàbá aṣá sùn ni ẹ má dẹ̀ tó torí pé ẹ fẹ́ torí ẹ fẹ́ jẹun kẹ bá yé ẹlòmíì kẹ bá yé ẹlòmíì jẹ ọmọ ọlọ́mọ tẹ̀sí ẹ dìde sí yẹn wọ́n máa ṣépè fún tí ò bá tiẹ̀ ń ṣòun ló gan-an ṣé kò kò ní right láti leave ni. so ìyẹn bó ṣe jẹ́ ẹ̀gbọ́n mi ìyẹn nìyẹn ìgbà tó máa dọ́dọ̀ tàbúrò mi bàbá ọmọ ti mi bàbá ọmọ mi adébùkọ́lá tí wọ́n pa yẹn ẹni wọ́n sọ ọkọ fún un wọ́n máa kó tó di pé ó kú wọ́n wá fi orúkọ Daniel orúkọ ọmọ Ṣọlá àmì orúkọ ọmọ Tọ́pẹ́ yẹn wọ́n mi sọ ẹ̀ sórí ó lè má jẹ́ mọ́mì ló stọ̀ ẹ̀ náà Daniel yẹn náà fúnra rẹ̀ tó lòun máa ń kọ̀tò fóònù mọ́mì èmi múra fóònù yẹn gbà ẹ̀ gbà tí wọ́n ní ẹ̀mí mo lọ sórí òkè wọ́n ní kí n lọ gba fóònù yẹn kò sẹ́ni bọ̀ tó sọ yẹn fún mi fúnra ra mi the Lord said I should go to my mom and collect that phone from her torí ẹ̀ tọ́lọ́mù bá bá mi sọ mi kì í fojú dì í mo débẹ̀ báyìí mo bá fóònù yẹn lọ́wọ́ ọmọ ọmọ tọ́pẹ́ last born tọ́pẹ́ ó fi ń ṣeré bíi tọ́ọ̀yì mọ́mì gbé pẹ̀ǹkẹ̀lẹ̀ mẹ́sì dání fóònù tẹ́mi rà ń gbà yẹn ní one twenty thousand bí one thousand dollar ní gbé yẹn fún yín ẹ wá fìyẹn ṣe ẹgbẹ́ fún ọmọ bíi tọ́ọ̀yì ètí ìyá ìrà fún yín bíi thirteen thousand àbí àwọn pẹ̀kẹ̀lẹ̀ yẹn ó ìwà ń bí ẹ wá fìyẹn yẹlẹ mú dání báyìí mú yẹn dání báyìí wọ́n gbé. Samsung yẹn wọ́n gbé fún ọmọ yẹn kó máa fi ṣe eré tọ́jú wọ́n lẹ́sìn máa sọ fún mi bákẹ́rì àwọn ò fẹ́ o níjọ́ yẹn náà mo kàn níyà jẹ́ ní ti ẹ̀yà nígbà tí mo tẹ̀sí ń bọ̀ látòrí pé ara mi àdúrà wà lára mi oríṣiríṣi ìran ọmọ ti rí mo yá abẹ ni bá débẹ̀ bá ọmọ yẹn gbé dání mo nà fóònù tẹ̀sí ẹ̀ ní wá gbà tẹ́ẹ̀fẹ́ yẹn náà rí mo rí náà bẹ́ẹ̀ fẹ́ lọ́mọ yẹn fi ń ṣe tọ́ì hmm, má gbà èmi gan nídìí fóònù wọ́n á ní kígbe lẹ́ o àwọn fẹ́ tú yọ àwọn fẹ́ dílé gbogbo nǹkan tó wà lórí ẹ̀ ìgbà tí mo wọnú fóònù yẹn báyìí ẹ̀rù bà mí tó bá gbọ́ pé mo ráyè Musa fáyé o mo ráyè Musa fáyé ẹ̀rù ẹ̀dá <laughs> ẹ̀rù ẹ̀dá bà mí ọlọ́run mo wúrẹ́ mi ì lè sọ gbogbo nǹkan tí mo rí tán ọmọ mi ṣe engagement tán mọ́mí àmà ní ibi tí máa ti fẹ́ fẹ́ ṣe nǹkan fọ́mọ mi ṣọlá yẹn mọ́mí ló máa fẹ́ dúró fún mi ló máa fẹ́ dúró ẹ ti rírú ẹ̀ rí wọ́n fọ̀bọ̀ lọ̀ mí gan o <laughs> mo jọ̀bọ mo fẹ́ ọ̀tá mi fẹ́ ọ̀bọ̀ rùn lórí mi hmm. tí bá ti bí yẹn wá fọ̀bọ̀ lọ̀ mi àti mi tẹ̀ ní gbé nǹkan sí mi ní fi gbọ́kàn lọ yẹn ní gbọ́n má fọ̀bọ̀ lọ̀ mi ìgbà tí bàbá ọmọ mi yẹn wá kú nítorí tó ṣe fún mi láyé tí mi lè gbàgbé láyé mi. òun ló dùn mí jù mú mi wá fún mi ṣe ẹ̀yẹ pé ẹgbẹ́ ṣe máa ń rí nìyẹn o wọ́n wá ní kí n gbé kámẹ́rà kí n gbé fóònù fún sọmọ mi wọ́n dẹ̀ lò wọ́n dẹ̀ lò face wọ́n gbé fídíò wọ́n ní ah, àwọn etí sunkún dáadáa wọ́n á fọmọ mi ṣe ẹ̀yẹ èmi fẹ́ máa fi ṣe lọ ẹni bá ní má dé ní mi ní dé bá gbogbo ẹni bá gbógun tì mí ní kọ̀kọ̀ nígbà máa bó ti wù kó sún mi tó bó ti wù kó rò kó jẹ́ lórí ọ̀rọ̀ mi lórí ayé mi lórí ọmọ mi the almighty God will destroy ẹnikẹ́ni tó bá gbógun sí èmi àtọmọ mi ọ̀tá wà anybody ní èṣù lè lù fún ẹ má má bìlí pé ẹ kí èrè eléyìí ibi tí nàìjíríà especially yorùbá dé lónìí <laughs> gbogbo òwe burúkú tó máa ń pa wàá máa gbá ara ilé ẹni lọ́tá ẹ̀ ikú ilé ò pani tòde ò lè ríyàn ẹ̀yìn ìpìlẹ̀ lọ́tà wà yìí la ṣe nílé ọ̀tá ọmọ ìyá kìnìkan kìnìkan ọmọ ìyá haúsá ìyá ọkọ bọ́m̀bì tán oríṣiríṣi èdè wọ́n máa ń ṣe tán wọ́n máa sọ pé irọ́ ni ẹnìkan ṣe kìnìkan Karimo ọ̀tá ni láti ilẹ̀ ìgbéraga wà ẹni tó bá ti jẹ́ ọ̀tá tó bá ti ní ìlara ó máa ní ìgbéraga ó máa ní ànìkànjọpọ́n ó máa fẹ́ bó ṣe wà yẹn sì ó rí i pé wùmí wùmí popular in a negative way tó gbogbo èèyàn dàbò òun náà fẹ́ popular òun náà wọnú ẹ̀ náà ó fẹ́ popular by all means you know fẹ́ make money wùmí dé ṣe tí wùmí bá tiẹ̀ pa ọkọ ẹ̀ ẹ jẹ́ kó fi ìrọ̀rùn jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ ẹ jẹ́ kó fi ìrọ̀rùn jẹ iṣẹ́ tó dáa kó tó fi ìrọ̀rùn jẹ iṣẹ́ tó dáa kí ló dé tẹ́ fi gbogbo nǹkan wùmí dání ìyá wùmí ẹ máa jẹ́ o torí mo máa àwọn ayé máa dáríjì wò mí ọlọ́run máa dáríjì wò mí tó bá jẹ́ òǹkan mọ̀ ni bó bá jẹ́ pé wọ́n jà àwọn aráalé ẹ̀gan àwọn ìyá ọkọ àti gbogbo wọn máa dáríjì bàbá yẹn gan ó máa fọwọ́ wọ́nú torí pé lòun fẹ́ máa wàásù jésù ó ti yẹ yín ẹ yọ ẹ̀yin kọ́ ẹ máa wá jẹ ìyà tó yẹ kí Wùmí jẹ torí pé ẹ ti pín nǹkan Wùmí kí ló dé ẹ bá ṣiṣẹ́ ọjọ́ tí wọ́n na Wùmí àtọjọ́ tí wọ́n ní ẹ díẹ̀ lè wá tọ́nà jọjọ́ ń gbé drug tọ́nà jọjọ́ ń ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ni ṣé kí n sọ fún yín ẹnìkan ti sọ pé wọ́n ní àwọn kàtẹ́ ẹ̀kan wọ́n máa ń ṣe dúró wọ́n máa ń ṣe kinní kan tán tó ń bẹ́ mọ́ àwọn kinní lórí àwọn tíṣẹ́ tí Naira Marley ń ṣe ẹ́ kò sẹ́ni tó bá bẹ́ mọ́ wọn níjọ́ yẹn o kò sẹ́ni tó bá bẹ́ mọ́ ẹ ti pín ẹ ti pín gbogbo ẹ̀ lọ́wọ́ gbó lè níyín tó bá ti tí ẹ bá ti jẹ díẹ̀ nínú nǹkan yìí ó ti tó ẹ gbowó ẹ ti ẹ fẹ́ pé bàbá gan pówó torí pé tẹ́ bá fi kùdíẹ̀ kan pé owó báyìí wọ́n máa pa bàbá ni <laughs> oh god Bọ́lá kí ló tún ti sọ lé ismail wọ́n máa pa bàbá ni mélòó lára bàbá Mohbad kan tó jágboro ju bàbá lọ ó kó sáàárín àwọn kìnìún àti ìkòkò nígbà tí ò kì í ṣe láyọ̀ tí ò ń ṣe dáná ó wọnú wo kìnìún kò jáde ìtọ́ máa ṣẹlẹ̀ ní ẹjọ́ ẹ má ní mo sọ bẹ́ẹ̀ o kí ló dé gan tẹ́ fẹ́ palẹ̀ onílé irun torí nǹkan oníkan orógún ológun dàbí ti àyàdé apanilẹ́kúnjayé abẹ́lẹ́po tà ń gbígbóná ajẹ́kọ́mọ ṣòwò àjò kéré òkò délé ẹ̀yìn tẹ̀ ń kẹjẹ́ kọ́mọ ọlọ́mọ dàgbà ẹ̀yìn pani tirantiran apanitilétilé tó máa tún yọ ara alé àwọn ẹni àwọn tẹ bá wo gbogbo wọn sì wọn wà náà wọn tó ń fún wọn tó máa promise ẹ lówó ó ti burú owó tẹ fẹ́ fún mi ó ti burú ká wá tún gbógun ti Liam torí Liam lèmi ṣe sọ̀rọ̀ o àwọn abiyamọ ọ̀run ẹgbèjà Liam o ẹ̀yin abiyamọ ayé ẹgbèjà Liam o ẹ̀yin ogun tá a fojú ara rí ẹgbèjà wọn náà ẹgbèjà ọmọ tèmi náà gbogbo àwọn tó ń ṣẹnu yọ̀bọ̀yọ̀bọ̀ yìí ẹ bá wa ká wọn lẹ́yìn o di lẹ́nu bàbá ká lẹ́yìn di lẹ́nu bàbá ká wọn lẹ́yìn kìnìún ayé tí alẹ̀ mọ́ líàmú bá wa ká wọn lẹ́yìn o bá wa mú wọn so di lẹ́nà bàbá ká wọn lẹ́yìn kẹ̀kẹ̀kẹ̀ di lẹ́nà bàbá ká wọn lẹ́yìn kìnìún ayé tó ń halẹ̀ mọ́mọ́ mi àti líàmú bá wa mú wọn so àwọn èèyàn tó bá pa bàbá ọmọ tán wọn á tún pa ìyá wọn á tún pọmọ yẹn ẹ̀ ní jèrè èmi ń lọ báyìí máa tún padà wá ní máa ní máa dè mí ní òde bà Karimo jẹ́ kó rí ìyá jẹ́ kó rí bàbá ẹ̀ ó pé kò kọ́ sí dànù.